والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت في براس ونكبر لون ونسي بلو إجبسي أيه ọ̀kọ̀ọ̀kan nínú wa pàápàá jùlọ oníkálukú ti ń gbèrò láti jẹ́ ẹni tí ó fẹ́ yàwó abẹ́ni tó tiẹ̀ ti níyàwó ẹni tí ń gbèrò láti lọ sílé ọkọ abẹ́ni tó tiẹ̀ ti lọ́kọ tẹ́lẹ̀ báwo láti ṣe ṣe tí ó fi rọrùn fún wa. láti máa bẹ pẹ̀lú ọkọ níbi bẹ eléyìí tó ṣe pé ọkàlẹ̀ báwo làwọn náà ṣe jókòó pẹ̀lú àwọn ìyàwó wa ní ìjókòó tó ṣe pé akùdé kan ò ní dé bá láàrin ọ̀nà kò sí tàbí ṣùgbọ́n wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó kọ́ wa ikú kóníkàlùkù wa kó ṣe ìgbìyànjú láti dẹni tí òun náà ó dẹni tó níyàwó tí ó dẹni tó náà lọ́kọ islam ọgbà pé kóbìnrin ó ti wá dé ipò ẹni tó tó lọlé ọkọ kọmọ wa dá dúró kọmọ adágbé kọmọ kọbi ara sí àlọkọ àlọkọ eléyìí tí máa sábà sọ̀rọ̀ wọn di àwọn obìnrin tí máa padà gbégbá aṣẹ́wó ìsìláàmù sì kórìíra kọkùnrin ọkàn mọ́bìnrin kan mọ́dọ̀ láì jẹ́ ìyàwó tó fẹ́ ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run tí wọ́n máa wá bí àwọn máa lè kalẹ̀ ìsìláàmù gbogbo eléyìí ìsìláàmù ń fẹ́ kápẹ́ ọkùnrin òun náà ti di ẹni tó nílé tí ń tètò rẹ̀ mo nílé mo ń tètò rẹ̀ kò túmọ̀ sí pé mo kọ́lé ṣùgbọ́n mo ti gbálé mo wà nílé kan tèmi àtìyàwó gbé bẹ́ẹ̀ tá a sì ń gbé bẹ́ẹ̀ nígbé bẹ́ẹ̀ pé à ń tẹ̀lé tọ́lọ́n à ń dènà sí gbogbo nǹkan tí ọba takùtọ̀ lọ ìsìláàmù ń fẹ́ báwọn islam ọ̀fẹ́ kéèyàn kan wà kọ́ máa dàgbà dànù kọ́ máa jẹ́ kó níyàwó kọ́ máa dàgbà dànù kọ́ máa jẹ́ kó lọ́kọ eléyìí ó mọ ama bó ti ṣe pàtàkì tó pé kéèyàn fẹ́yàwó nínú òfin ẹ̀sìn islam àwọn ọ̀kan nínú àwọn sàhábà nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tí èèbá ṣe wípé islam ó ṣe wá lójú kòkòrò pé ká fẹ́yàwó ká bímọ ni gbogbo àwọn pátá làwọn ọba tẹra àwọn lọ́dà gbogbo àwọn pátá làwọn ọba tẹra àwọn lọ́dà fún lè bá rojú ráyè sílọ torí ẹ ó pàtàkì pé kéèyàn fẹ́yàwó ó pàtàkì pé kéèyàn lọ́kọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan táwọn ti mọ̀ láwùjọ tiwa yìí àwùjọ yorùbá òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin tí ń lọ sílé ọkọ wọn yẹn ìgbà tí wọ́n bá ń lọ sílé ọkọ yorùbá máa ń fẹ́ lójú pípọ̀ wọ́n máa jẹ́ kọ́ládùn kọ́lárinrin débi pé wọ́n máa da lásàpá wọn fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ wọn lọ́nà tó ṣe pé ayé ọgbọ́ ọ̀ràn ọmọ wọ́n máa da lásà wípé àwọn ọ̀fẹ́ ṣègbéyàwó bí ẹni ń sòkò àwọn obìnrin àti máa dá níwákà ní ìdániwákà àtẹni tí ń bẹ lọ́n pé màá jẹ́ ń ṣèṣe mí wórówóró màá jẹ́ ń ṣèṣe mí wórówóró. ìmọ̀ awi ò bá gbẹ́njọ́ tó máa bá ń lọ sílé ọkọ kí gbogbo ẹni tí ọmọ ọmọ kí orí ẹlẹ́gàn fọ́ dànù nítorí pé nǹkan àdùnnú ló dé wọ́n tún máa da aláṣà wọ́n máa da wákà pé níjọ́ ẹ̀yẹ má jẹ́ ń kówó lé nítorí pé níjọ́ táwọn máa ń ṣẹ̀yẹ fọ́mọ wọn táwọn ń gbé ọmọ àwọn lọ sílé ọkọ àwọn ọ̀fẹ́ jẹ́ ni tó ṣe pé wọ́n fẹ́ lòmí ìta wọn àwọn ọ̀fẹ́ jẹ́ àwátì ní ọjọ́ ńlá ru ọjọ́ báyìí ó máa mú kí òbó ti máa ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ lẹ̀dí ọjọ́ yìí ọ̀pọ̀ ẹ̀máyé ọdún ńlọbí mi máa ń ṣe tí ó ti máa ṣe ìpalẹ̀ mọ́kàlẹ̀ di ọjọ́ tí ọmọ rẹ̀ ọ̀ lọ sílé ọkọ. pàápàá jùlọ àwọn ẹni tó ṣe wípé àwọn máa pàtàkì ká ṣe máa lọ lé ọkọ lẹ́ni tó ṣe kó ṣe ọmọ lọ́ṣọ̀ọ́ ó ṣe ọmọ lọ́ṣọ̀ọ́ ó sì ṣe ọmọ ní pàtàkì nípa pé ẹrù wo láti fún ọmọ wa níjọ́ tí máa ń lọ sílé ọkọ wọn mú ní kókó ọ̀pọ̀ ẹ̀ma yóò bí ńlọ́jọ́ yìí pé nígbà tí ọmọ wọn bá ń lọ sílé ọkọ wọn a máa ra aṣọ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìgbọ̀n aṣọ máa rélu ìgbọ̀n aṣọ ni títàǹkárá ni ká sọ ni àbí ti lace àbí ti jacquard àbí ti guinea damod wọn máa ra àwọn aṣọ yìí lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lọ́nà tó ṣe pé ńgbà tí ọmọ bá délé ọkọ lọ́hùn yọ́ọ́ máa ró ń bọ́kọ̀ ó tiẹ̀ máa ra aṣọ fún un yọọ máa raṣọ kún aṣọ fún ni kò ní í jẹ́ pé ọwọ́ tiẹ̀ náà láṣọ tí ó nì ọpọlọpọ òbí wọn tún máa ń gbìyànjú nígbà tó máa ń ọkọ wọn tún ra irinṣẹ́ fún bí ọmọ tọkọ lọ wọn ra mẹṣíìnì ránṣọ fọmọ wọn gan wọn ò ní ọmọ lórí mẹṣíìnì tí máa bá ní gan aṣọ ra mẹṣíìnì tí máa bá ní dára wọ́n tún ra fún lóríṣiríṣi nítorí kọ́ má bàa dánwò kọjá yìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa retí pé kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé owó jọ láti ra mẹ́ṣíìnì fún lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àìmáyé iná ìná tó máa ń kan bẹ́ẹ̀dì fún ọmọ àwọn gan tó máa ń lọ ilé ọkọ wọ́n tún kọ́ kọ́bọ̀dù fún wa àmọ́ o nígbà táwa délẹ̀ Yorùbá ń bì abá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan táwọn sọ yìí kò sí ń bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ kan máa ń sin máa lọlé ọkọ lọ́wọ́ gbanduku ni ọwọ́ fìfò ni ọkàn gbé báàgì kọrùn bí ìgbà tí ń lọjà lọ ra nǹkan ọbẹ̀ ni ń lọlé ọkọ náà nù kọdáàtú kọdáàtú gbogbo owó tẹ̀ ń fi ń ṣe ìnáwó tẹ̀ ń fi ń ṣe gbogbo rádaràda nígbà tẹ̀ lẹ́ǹsìn máa lọlé ọkọ ẹ fi ra nǹkan lọ fọ́mọ yín ẹ fi ra nǹkan fọ́mọ yín tí wọ́n máa lò ń gbọ́ bá délé ọkọ eléyìí pàtàkì àṣà pé kọ́ kéde káwọn ọmọ níyì ńgbà wọn bá délé ọkọ lójú ọkọ wọn kéde kó ní láárí kan lójú ọkọ pé kí ló gbé wá bí gánà rí ọ yẹrù rẹ wò èwo ni wọn jẹ sáǹpù má pélé bàbá ẹ ló ti gbé wá bí tó torí káyé eléyìí wọn má bàa sílẹ̀ ẹ gbìyànjú láti jẹni tó pèsè fọmọ yín ní ìgbà tó ọmọ yín ń bọ̀ wá sílé ọkọ tó bẹ́ẹ̀ làwọn amọ̀ táwọn amọ̀ ń ṣe nílẹ̀ haúsá kó tó di wá sílẹ̀ yorùbá yìí ọmọbìnrin wo ní sánpá lọ sílẹ̀ ọkọ báyìí ọlọ́mọdé pékin tani wọn mọ apè lọlọsù tani wọn mọ apè lọmọ akúsẹ nígbà tó bá délé ọkọ lọ́ntàn torí délé àwọn òbí gbàgbára kálukú bá ti má gbàgbára kálukú bá ti má ẹni pé wọn ra àwọn nǹkan oríṣiríṣi fún ọmọ wọn tí ó gbé lọlé ọkọ ẹmẹsẹ tún ti sọ̀rọ̀ abọ́ ẹmẹsẹ sọ̀rọ̀ gbogbo oríṣiríṣi àwò jẹun eléyìí tó ṣe pé wọn tún rà fún ọmọ wọn lóríṣiríṣi gbogbo ẹsẹ bí palẹ̀ nílẹ̀ yorùbá ń bì àwọn máa mójútó pé ká pelére ká polórin ká yọ gbọ́kọ̀ràn ọmọ wọn wá roka kún rosemovita wọn tún ṣe ọbẹ̀ lóríṣiríṣi kínú gbogbo èèyàn máa dùn fáwọn ṣàjọyọ̀ wọn máa mú aṣọ nítorí rẹ̀ wọn máa sọ pé aṣọ gbéyàwó lágbájá ni aṣọ tá a mú gbàtú lágbájá ń lọlé ọkọ ni aṣọ tá a ṣe kínní eléyìí wà nílẹ̀ yorùbá yìí walhamdulillah tọ́ ọmọ tí wọ́n á lọlé ọkọ tá a sìn lọ sí dùnú tẹ̀yẹ yìí tínú kálukú ń dùn kí ló dé tó fi jẹ́ pé kì í pẹ́ kì í jìnnà kì í pẹ́ kì í jìnnà tí ó fi ti kọ́ ọmọ ọmọ sunkún wa lé bàbá rẹ̀ yọ ọmọ sunkún wa lé bàbá rẹ̀ ó ti ẹ̀tí sú òun ó ti sú òun ibẹ̀ ti sú òun gbé òun ọ̀fẹ́ sílé ọkọ ma àwọn bàbá àti màmá rẹ̀ ọmọ asọ̀ pé ká má gbọ́ àgbọ̀dọ̀ rí náà ń kàga níjẹ́ òun lọ gan náà rí tó fi wá sọ pọ́n padà bọ̀ ọlọ́mọdé ìyá rẹ̀ láti gbà táwọn ti fẹ́ kò fijọ́ kan kó lọ́ọ́ lé bàbá rẹ̀ rí ó sì ti lé ní ọgọ́ta ọdún bẹ́ẹ̀ ni àwọn màmá màmá yẹn nígbà táwọn wá lé ọkọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọkọ wọn kú ilé ọkọ náà wọn tún wá dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá màmá tẹ rí yẹn wọ́n ní àfaradà wọ́n ní àmúmára wọn ò sì torí pé bọ́yọ̀ sọ̀rọ̀ àbókù díẹ̀ káàtó wọ́n sáko ilé ọkọ ọ̀sẹ̀ lẹ́rí ẹ rí i pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n jẹ́ ọmọ ilé bàbá wọn àmọ́ ní kíá tí wọ́n lọ́kọ báyìí orúkọ ilé wọn yí padà ni gbogbo màmá màmá tẹ bá mà ẹ̀yin ẹ̀ máa béèrè pé ìyáálé bo tí wọ́n bá pè wọ́n ẹ̀rí pélé ọkọ wọn ni wọ́n ń pè wọ́n ma tó eléyìí túmọ̀ sí pé wọ́n lọ wọ́n lè bá a lọ gbé bẹ̀ ni kí ló ti àwọn ọmọdé ìwòyí tó fi jẹ́ pé ńgbà táwọn bá délé ọkọ tán wọ́n yìí sábà pẹ́ ń bẹ̀ lọ títí ọ̀pọ̀ àìmọye wọn ni ló jẹ́ pé èyí tó bá pẹ́ nu wọn náà lẹ́rìí kó sọ ọdún mẹ́ta omi nu wọn ọdún márùn ọlọ́dún méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ kó ti fi ilé ọkọ lẹ̀ ó lè sọ pé ilé ọkọ kejì ló ń ti wà báyìí ilé ọkọ kẹta ló ń ti wà báyìí ilé ọkọ kẹrin ló ń ti wà báyìí àwọn èèyàn wà fi wọ́n gba experiment nílùú gbàdá nìkan bá rí ọ pé sọ ma kó ma ìpè à ah, bó ni wọn ma sí àdébí ah, tó ń fẹ́ rí ni à ah, òun náà mà ti fẹ́ òun ti kọ́ ọ́ lẹ̀ rí a'udhu billahi minash shaitani rajim kí ló dé tí gbogbo orú eléyìí ń ṣẹlẹ̀ láwùjọ wa kí ló dé tó fi jẹ́ pé ńgbà tóbìnrin bá délé ọkọ wọ́n lọ síbẹ̀ lálàáfíà ṣùgbọ́n ńgbà tó bá yá kèé pẹ́ kèé jìnnà àwọn obìnrin yìí wọ́n padà di ọ̀tá fún ní kálukú nílé ọkọ wọn ìyá ọkọ ò rí wọn bàbá ọkọ ò fẹ́ wọn gbogbo ara ọkọ wọ́n dẹyẹ sọmọ yìí báyìí kí ló dé tó fi jẹ́ pé ńgbà tóbìnrin bá délé ọkọ ọkọ tó ti fẹ́ máa rí gbogbo gbà tó ṣe pé yóò máa fún láwọn oríṣiríṣi oríkì yóò máa fún láwọn oríṣiríṣi oríkì sọ pé kí ni ẹ ayọ̀ bí amá bí aha ọ̀kan ṣoṣo ayẹ́ ti ń bẹ nínú kọ́bọ́ọ̀dù mi so bẹ́ẹ̀ ohun rẹ̀ a ó ọta ayọ kẹni ọta yọ oyin masha allah la quwwata illa billah wọlọ rẹwà báyìí kpọlọ lọsẹ dáyà ti rẹwà tó báyìí kò ní pẹ́ kò ní jìnnà yóò di pé yàwó fẹ́ bá sọ̀rọ̀ yóò musa yìí kí ló dé ẹnu rùn subhanallah kí ló dé ewé gbogbo abiyá yóò rí i pé ìyàwó ò jókòó síbi kan kọ́ fẹ́ jókòó bẹ́ẹ̀ yóò máa yẹra fún kò ní pẹ́ kò ní jìnnà ṣeṣeṣe ẹ wá wọlé ká lọ sùn nulẹ̀ ìsùn ìsùn nulẹ̀ lọ sùn nulẹ̀ kí ló dé adé ló dé fi di ti tọrọ yóò ti máa bu. yóò ti máa bú bí ṣe ń bú bàbá rẹ̀ ni wọ́n máa bú ìyá rẹ̀ bí ṣe ń bú àwọn fámìlì rẹ̀ ni wọ́n máa bú àwọn aráàlú rẹ̀ àjàjà tí lu wọn bá jẹ́ nǹkan kan náà so yóò máa rán alé ní gbogbo gbà iṣẹ́ ń ṣe iṣẹ́ ń ṣe hmm, ẹ̀yin náà ti máa jumla tí ó tẹ̀lé so gbogbo oríṣiríṣi eléyìí ni wọ́n máa ṣẹlẹ̀ gbọ́ bá yá yọba di pé ìyàwó tó wọn fẹjọ́ sùn ó ti tójọ́ méjì mẹ́ta báyìí o ó ti tójọ́ méjì mẹ́ta báyìí tá a ti rí wọn lékan yìí o wọn ò gbélé mọ́ o ẹ wá bá ní ránṣẹ́ pé lágbájá nígbà tẹ́ bá pè é ẹ dákun afẹ́ rí yín níta sì fẹ́ rí yín fún náà lọ́rọ̀ ìyàwó yín ẹ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ìyàwó ṣé ó ti dọ́dọ̀ tí yín náà ó ti dẹ́ ńtọ́ba tọrọ ẹ fún òun ò ní wá bẹ́ẹ̀ lárakùnrin kan o ìyàwó rẹ̀ wá fàtúnṣe. ọwọ́ sí sẹ̀ríà gbogbo àwọn ará sẹ̀ríà àwọn bá ránṣẹ́ sí bẹ́ẹ̀ lágbájá là ń pè ó ní bẹ́ẹ̀ ni ẹ dákun sọ ẹ lè yọjú sí wa ń sẹ̀ríà ó ní kí ló dé sẹ̀ríà báwo táwọn pé òbí ìfẹ́ gbọ́ sẹ̀ríà lọ́kọ́ má ti kó wọ́n wá lọ bí olú ẹ̀ lọ́wọ́ àbí kìnnìkan wọ́n ọ̀já kí wọ́n á ní bọ̀ lẹ́rù oníṣẹ̀ríà wo à sẹ̀ríà ti ń bẹ ní ọjà gbóná nìyí kọ́ wá sí sẹ̀ríà ó ní òun ọ̀sẹ̀ òun ò sì jalè òun ò sì sẹ́ni kankan kí ló ń fẹ́ wá sí sẹ̀ríà ìyàwó yín ló gbé yín wá ó sì ní òun gbé yín wá kìí ṣe pé òun afẹjọ́ yín sùn òun gbé yín wá kíkà bò ń bẹ̀ yín ni ó lóun ò ní wá tó ti wà lọ́dọ̀ yín ó ti wà lọ́dọ̀ wa gbogbo nítorí bá tọrọ ẹ fún òun ò ní wá subhanallah ẹ̀ ń kó sunu ó ti sunu sẹ́wọ̀n kéńjọ́ kàn ń gán ma ni. àfi bí agbérin kọlu agbérin ṣùgbọ́n lónìí ńkọ́ àfi bí ìgbẹ́ ó ní gbogbo ńtọ́ bá tọrọ ẹ fún òun ní wá ọ̀kan náà ìyàwó wa fẹjọ́ sùn ìyàwó wa ní ẹ dákun ẹ bá ń pè ẹ bá ń bẹ ẹ bá ń pè ẹ bá ń bẹ ó ní gbọ́dọ̀ wọlé mání níjọ́ tí mo bá fi lè wọlé òkú ó sùn tẹ̀sí mọ̀ pé òkú kèé jí tẹ́lẹ̀ oorun náà ní máa sùn <laughs> ó wá níjọ́ tí obìnrin bá fi lè wọlé òkú oṣù làbá máa ń pè bí eré bí àwàdà làbá ń pè ṣé bàbá alágbájá nu ọ̀nà bẹ́ẹ̀ ni jẹ́ ẹ lè yọjú sí wa ń ṣeré à bàbá ní kí ló dé ìyàwó yín ni olóògbẹ́jọ́ wa ọlọ́lọ́mọdé wọn ò ní débẹ̀ ẹ wá dákun ẹyọjọ àwọn egbẹjọ ẹnu ẹnìkan adájọ́ ni ó ní abẹ ah, gbọ́ bẹ́ẹ̀ gbọ́ yín lẹẹmọ <laughs> ọ̀rọ̀ ti dojú àmì akramakumullah kí ló dé kí ló máa ń tètè ń sọ àwọn obìnrin di ẹni tí ò níyì mà kí ni máa tètè dà yìí wọn nù tí wọn fi wá máa dẹni sí wọn ọjọkọ lójúmọ́ háwù ṣé ìwà wọn náà ni ọ̀dà tó bẹ́ẹ̀ ni ṣé àwọn náà lẹnu wọn dọ̀tí débẹ̀ ni tó fi wá jẹ́ pé ọpọlọpọ nínú àwọn ọkùnrin kèé tọ́jọ́ kèé tó sùn wọn èé rí àwọn ìyàwó wọn pẹ̀lú àpọ́nlé má wọ́n mọ̀ wò wọ́n ń wọ ẹni rádaràda ni wọ́n mọ̀ wò wọ́n ń ẹni tó ṣe kọ́kọ́ la tí wọ́n ẹ ọkọ̀ la tí wọ́n lomi ìpààrọ̀ rẹ. ó sì dáa bẹ́ẹ̀ ọmọ kúkú dáa bẹ́ẹ̀ o Islam wa yìí ọlọ́run ọba ti máa ń tí ọ̀sẹ̀ lẹ̀ ọlọ́run sì máa bọ̀ ń ṣe dá wa ọlọ́run mọ̀ pé ń dá wa lójú kòkòrò tẹ lójú kòkòrò láàrin ọkùnrin àti obìnrin tọkùnrin lọ́pọ̀ jù ọkùnrin òun lo lójú kòkòrò olójú wòyíwòyí nípa àlọ́kọ̀ àlàyà ọkùnrin òun lọ́ba pé àwọn obìnrin wọn yẹn ọlọ́run ẹlẹ́dàá wọn ti sẹ́ wọn ma lórí ọkùnrin kan ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì gbà fọlọ́ọ̀ tonti kó àwọn ọ̀daràn wà o nínú àwọn obìnrin tó ti pọ́ kọ̀ọ̀kan kọ́bọ́ọ̀dù làwọn o sòṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin gbà kọlọ̀ ẹ wá wò ń gbà tọ́lọ̀ ń mọ bó ti ṣe dá wa pé ọ̀kan tí ọkùnrin pọ̀ ọlọ́run á ní wọ ọkùnrin lè fẹ́ ìyàwó méjì tí ó bá tuntun ọkọ ìyàwó mẹ́ta tí ó bá tuntun ọkọ ìyàwó mẹ́rin síbẹ̀síbẹ̀. ọkùnrin tún lè wo sunsun kọ́mọ òkú àwọn mẹ́rẹ̀ẹ̀rin gánà gánà alára igba ò rí bí ìgbà tó lọ wọn mọ̀ sòyọ́ kan máa tú wọn lẹ̀ lọ́kọ̀ọ̀kan pé wọ òun ọ òun ọ òun ọ òun ọ ti pọ jù nípa obìnrin. ojú kòkòrò yìí lẹ́yìn ìwádìí ó hàn pé òun ló máa ń ṣe sábàbí táwọn obìnrin fi máa tètè tí lójú àwọn ọkọ wọn ojú kòkòrò ojú ògbébì kan ẹ rí i pé ẹni tí ò lówó tó fi lè fẹ́ yàwó mi ọ fẹ́ yàwó kan kò tí ì sọ́dọ̀ kò tí ì sọ́sù yóò tún ti máa wọ àwọn míì ṣe ìwọ ń tiẹ̀ bò ní tó ti lọ́kọ ni a a ṣe gbéyàwó fún ọ ní ìsìnkú tí ìtọ́sẹ̀ méjì òun tí wọ́n á ń béèrè pé wọ́n ń tiẹ̀ báwo ni tó ti lọ́kọ ni ó túmọ̀ sí pé ojú kòkòrò yẹn ti pọ̀ jù àkọ́kọ́ gbé sẹ́nu nínú tí wọ́n yanjú wàhálà àwọn obìnrin lé ọkọ káwọn ọkùnrin ó dín ojú kòkòrò wa kù mọ̀rẹ́lẹ́ yìí mo wò ó mọ̀rẹ́lẹ́ yìí mo wò ó mọ̀rẹ́lẹ́ yìí mo wò ó a gbọ́dọ̀ dínkù kárẹ ojú wa lẹ̀ kullil mu'minina yaghuddu min abasarihim wa yahfadhu furujahum ọlọ́ni rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn amúmìnì wọn rẹ̀ ju wọn lẹ̀ wọn sì ṣọ́ wọn wàláhì tá a bá tẹ̀ láṣẹ yìí kọ́dà bọ́ fẹ́ ìyàwó mi àwọn ìyàwó rẹ̀ ò ní yé níyì lójú rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ bá ti tú ìjánu kúrò lára ojú yín tó yẹ pé gbogbo ohun tó wù yín lẹ́ẹ̀ máa wò kò sí tàbí ṣùgbọ́n pé àwọn ìyàwó yín ò ní níyì lójú yín o gbogbo ọ̀nà tẹ́ ẹ sì fi mú wọn sì ṣe tí wọ́n fi padà dẹni tẹ́ lé dànù lẹ́ẹ̀mọ́ wa nítorí pé àwọn ṣètọ́nàt obìnrin kúnta tó ṣe pé àwọn ń wá ọ̀nà láti fi tiwọn gba ìyá àwọn ìyàwó yín lọ́dọ̀ yín ìwà tí èsè tiwọn ni wọ́n máa hù ọ̀rọ̀ tí èsè tiwọn ni wọ́n máa sọ nítorí kí wọ́n lè bá gba làákà yín máa lérò pé tí mo bá sì relé ìfẹ́ kò bá dáa jù kò bá dáa jù èyí burúkú tí mo gbé sílé lọ. ìyànní kéè tó ní nílé o ó ti di burúkú nítorí màláìkà tó rí lóde tọ́pẹ́ ńgbà tí màláìkà náà tó bá wá gbé ìwà yọ ìyàlẹ́nu ni wọ́n padà máa jẹ́ fún yàn. akramakumullah nínú tó lè mú kí ìgbésí ayé obìnrin ó dáa lọ́ọ̀dì ọkọ rẹ̀ tí wàhálà àti pákáleke ó fi dínkù nínú ìgbésí ayé rẹ̀ òun náà ní kọ́kọ́ rẹ̀ ó jẹ́ ni. ẹni tí máa rẹ̀ ju rẹ̀ lẹ̀ torí pé tá a bá ti lè rẹ̀ ju wa lẹ̀ kò sí náà ní abẹ́ wo ní jẹ́ abẹ́ oníṣekúṣe a lè sọ abẹ́ wa torí ẹ̀ òwe ọ̀rọ̀ kan lọ báyìí láyé ìsìn wọn ní gbogbo létí bá rí tó tòrò tí ìyàwó bẹ̀ ń gbádùn tí ń fi ìdùnnú sùn tí ń bá ìdùnnú jí. ọkọ rẹ kò ní access sí íńtánẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀ lòwe ayé ìsìn sọ nítorí pé gbogbo gbogbo gbogbo orí ibú ayé yìí wọ́n ń gbé wá báwọn èèyàn nínú ilé wọn gbogbo òwòkúwò gbogbo orí ibú ayé yìí wọ́n ń gbé wá báwọn èèyàn lọ́ọ̀dẹ wọn ọkùnrin ó jókòó sínú ilé láì jáde lọ sí títì. yóò sì máa rí gbogbo ìwòkúwò ní iwájú rẹ̀ lórí owó díẹ̀ tí ó san wọn wá ní tẹ ẹ bá rí ilé kan tó tòrò tóbìnrin bá fi ìdùnnú sùn tó sì tún fi ìdùnnú jí kẹ ẹ mọ̀ ipe ọkọ yẹn ń kò ní access sí íńtánẹ́ẹ̀tì akramakumullah gbogbo èèyàn ló ń lo íńtánẹ́ẹ̀tì lónìí gbogbo baálé ilé kọ́dà tó fi dórí àwọn ìyàwó ilé gbogbo ọ̀dọ́ gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ ni wọ́n ń lo íńtánẹ́ẹ̀tì lónìí ìwádìí ti fi hàn pé aburú ti ń bẹ lára íńtánẹ́ẹ̀tì ó ju dáadáa rẹ̀ lọ nítorí tó orí kan bá wà ń bẹ ẹgbẹ̀rún aburú sì wà ń bẹ tẹ́bárí tí èèyàn mẹ́wàá bá gbá ansẹ̀ tí wọ́n mú tí wọ́n láwọn browse ntọ́ ni pé èèyàn mẹ́sàn-án àbọ̀ nínú wọn ìwòkuwò ni wọ́n ń wò ìwákuwà ni wọ́n ń wá èèyàn tí ń wádìí mà tí ń wádìí àti mà nǹkan kan tí wọ́n mà wọn ọ̀pọ̀ títí ṣùgbọ́n ẹni tó fẹ́ wò wòkuwò ẹni tó fẹ́ wò ṣekúṣe àwọn ni wọ́n pọ̀ ń bẹ jù bí wọ́n ṣe wá ń wò ó tó ń súnmáyà tó ń súnmáyà bẹ́ẹ̀ níyàwó rẹ lọ́ọ́ máa gbé jìnnà ni wọ́n máa jìnnà sí ọ lóòní fẹ́ rí lóòní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ àsìkò ti tó jàmá tó yẹ ká gbára wa lágbàtàn lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì wàhálà yìí àsìkò ti tó tó yẹ kó ní wa kó fi hàn dájú pé bóun ṣe dàgbà lọ́jọ́ orí. òun sì jiná lérò rí nítorí pé tó o bá jiná lérò gbogbo ẹ̀ tó ń wò tó ń wo fọ́tò rẹ̀ ò lè fi ń dẹ́ṣẹ̀ ẹjọ́ ni eléyìí tó jó gidi tó jẹ́ pàápàá ń bẹ nu ilé fi jẹ́ pé tó jó gidi tó jẹ́ pàápàá ọjọ́ lójú àyàfi fọ́tò rádaràda. Rada kí ló ṣe ọ tó fi jẹ́ pé ìwòkúwò ńlò ń wò pé ó tú ọ eléyìí tó jẹ́ pàápàá kò tú ọ àmì orí ibú nìyẹn o kọ́nà wọn bọ́ ọmọ sí wa lọ lórí ibú ìwòkúwò pọ̀ láyé nìsín débi pé àwọn obìnrin tó wà nílé ọkọ wọn wá sì tè àwọn obìnrin tó wà nílé ọkọ sì tè lọ́nà wo dúdú la fẹ́ òjijì ní bá ń di pupa torí pé obìnrin ọmọ sọ pé àkókò míì tí wọ́n ń fẹ́ nìsín asoge títí títí wọn ò rí wa apara títí títí wọ́n tún ní táwọn fi ń para rùn afẹnu títí títí wọ́n lẹ́nu rùn àmì tí wọ́n ń fẹ́ nìsín bóyá dúdú tí mo dúdú ni òjò wò mí máa láì gbàmọ̀ràn pẹ̀lú ọkọ ní ọba ti pé ìyàwó rẹ̀ bójú nítorí ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ́n ti ń bójú nù tó ti kó àwọn náà ní rọ́nà gbígbà bó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmá torí tí wọ́n ń ṣe wọ́n yẹ̀dọ̀ ọlọ́wọ́n bá padà ní. yóò bá di pé ẹsẹ̀ Coca-Cola ojú Fanta wọ́n ló mú ṣiṣẹ́ o wọ́n náà ló tún máa bu bẹ́ẹ̀ èwo ni gbogbo sàpàtìsàpàtì tó wá rí ojú Fanta ẹsẹ̀ Coca-Cola kódà gan bó tiẹ̀ á ṣe rí nkò tiẹ̀ níjẹ́ ńdọ́dọ̀ rẹ̀ ma ah, kódà inú ilé ti sùn mi ma wá wọn níwálé ma ah, ó tún wá ṣe yí padà bẹ́ẹ̀ lójijì kí ló ṣe ọ́ tó fi ra rẹ̀ lẹ̀ bó ti ṣe wà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ní pé irun tọ́lọ́wọ́n bá fún wa yìí bó ti ṣe dáa tó yìí tó ṣe pé ẹ̀ lè rí irun tẹ́ ẹ lè fi wé nínú gbogbo oríṣiríṣi irun tọ́lọ́wọ́n bá dá gbogbo irun lọ́dá o ah South Africa yìí wá da buhaya wàláyé ọ da buhaya látàrí pé obìnrin ọkọ mu ṣiṣẹ́ nígbà tí olóhùn rí má ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò sì lọ máa sọrun rẹ̀ di tàwọn oríṣi èèyàn mi ó lè lọ sọrun rẹ̀ dírú tàwọn India yóò lọ pàmì rẹ̀ yóò jẹ́rìí rẹ̀ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni kìnnìkan rìláxà kìnnìkan kìnnìkan gbogbo ẹ lóbìnrin náà máa kówó rà ẹ mọ̀ pé torí ọkọ nìyàwó ṣe ń dirí ni kìí ṣe torí ara rẹ̀ bọ́ bá yẹ pé torí ara rẹ̀ ó lè máa wẹ̀ fọ́dún kan àmọ́ torí ọkọ nìyàwó ṣe ń wẹ̀ tóbìnrin mi ọwẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ torí tiẹ̀ náà ni ìwọ sì lè má wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àmọ́ òun ò rí kóun wẹ̀ fún ọ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ torí pé kọ̀fẹ́ tẹ́ kọ̀fẹ́ lùzì rẹ̀ nítorí ọkọ lọ́pọ̀lọpọ̀ obìnrin ti lọ sọrun wọn di bẹ́ẹ̀ ṣe rí yẹn ńgbà tó bá tún yàtọ̀ kọ rí i pé táǹbì ọ táǹbì ọkọ lọ pámì fún pámì tó ṣe òun ǹjẹ́ fẹ́ wojú ẹ̀ mọ́ ibi tó ń rò pọ̀ mọ́ ti gba máàkì ni wọ́n ti ń fẹ́ẹ̀lì tó pé táǹbì ọ náà pámì lóòótọ́ táǹbì ọ tó ń yẹ̀dọ̀ ọlọ́run padà ìwọ pàtì kò rí bí bórí rí ó ṣe rí gbogbo orun orí rẹ ni ó rè dànù torí rẹ wà rí kólófó bí orí bọ̀m̀bọ̀ yìí. obìnrin mi akramakumullah oní àmàdání tí ń wo blue film àní wọn tún jà láàrin ara wọn ń sọ fọkùnrin ọlọkùnrin pé gbogbo fíìmù tẹ bá ń gbé sórí sẹẹtì ni ẹ bá ń gbé blue film sí. la hawla wala quwwata illa billah kí ló dé kí ló ṣẹlẹ̀ oníyà níta àwọn ọkùnrin fẹ́ kóun náà lè bá a rí kóun lè mọ bóun ṣe máa ṣe pẹ̀lú ọkọ òun á. inna lillahi wa inna ilayhi raji'un tẹ̀lé bí ẹ̀yin ọkùnrin ṣe yẹ alákòóbá báyìí alákòóbá tẹ̀ sálámà bẹ́ẹ̀ sì ni ojú ògbébì kan bàbá aládàáwò iná ló sún àwọn obìnrin débi gbogbo orí ibú yìí nítorí pé oníkálukú ń wá ọ̀nà kí la lè ṣe tá a fi lè rójú ọkọ láyé ẹjọ́ ìdáhùn màmá màmá máa ṣe òun náà ni pé kí wọ́n dirí kọ́dá kí wọ́n sì máa kọ́bò láti ṣe ọbẹ̀ lóríṣiríṣi léyìí tó ṣe pé tọkọ wa bá jẹ yóò sì sì jẹra rẹ̀ jẹ. táwọn màmá màmá máa ṣe láyé ẹjọ́ nù látọ̀kan lẹ́tì máa gbọ́ tí ọbẹ̀ yẹn ti máa já fíkánfíkán pé ọkọ̀ ọ̀rú eléyìí kú oríire láyé sìn àwọn ọkùnrin ti mú àwọn obìnrin ṣèṣe kọjá sísọ wọn ti mú àwọn obìnrin ṣèṣe kọjá sísọ obìnrin ọ̀wá fẹ́ mà ṣe má ọ̀pọ̀lọpọ̀ nínú wọn làdánwò ti bá báyìí látàrí àfẹ́ pàdánù ọkọ wa àfẹ́ pàdánù ọkọ wa ẹlòmíì ọ̀sánra ó ń tún wó oògùn tí ó fi dora rẹ̀ báyìí torí pọ̀ kàn sọ pé sísanra tó tiẹ̀ tọ́ sanra ǹfẹ́ mọ́ ah ah ebe ẹni mo sanra tẹ́lẹ̀ lẹ́sí fẹ́ mi ǹfẹ́ mọ́ báyìí. ṣé nígbà tí èsè bọ́ọ̀lù sanfi atẹ́gùn sínú téèyàn wà ní ẹ̀dá kan ẹ̀dá àjò díẹ̀ kẹ́ ẹ máa wo àdánwò táwọn ọkùnrin kọ́ àwọn obìnrin sí. obìnrin míì tiẹ̀ ó wọ̀n sanra ọlọ́run rọra dáa tó rọra àbí òye wa lọ́kọ́ ní àìsàn ara rẹ̀ nǹkan kò tiẹ̀ di òwú mi má èwo ni kéèyàn wá gbẹ báyìí ìyàwó bá tún máa kó gbogbo oúnjẹ jẹ lábàájì yọba lọ máa lo oògùn oríṣiríṣi irú ètò ṣẹlẹ̀ sáwọn obìnrin ní Niger Republic wọn làwọn sọ́ọ̀dì àwọn ọkọ nílùú àwọn gbogbo ọkùnrin nílùú àwọn pé obìnrin tó bá sanra ni wọ́n máa fẹ́ oníkálukú ọmọ wa jẹ ajẹranjú wọ́n tún wá bá dórí wípé wọ́n tún tírìtì ara wọn mẹ́díkálì lórí ẹ̀ wọ́n tún mọ àwọn oògùn kan tí wọ́n ń lò tí ìjẹ́ ká sanra ń sanra burúkú sẹ́mi pé irú sanra ń sanra àárẹ̀ ni. irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Mauritania àwọn sọ pé tóbìnrin bá ti lè tínrín kò lè rọ́kọ gidi obìnrin tí ó rọ́kọ gidi gbọ́dọ̀ sanra dáadáa torí rẹ̀ lójoojúmọ́ ó níye lítà milk tí wọ́n ti máa fáwọn ọmọbìnrin wọn láti kékeré wọ́n sì tún máa só mọ́lẹ̀ kó gbọ́dọ̀ máa lọ kó máa bọ̀ nítorí kí mílìkì wọn ma máa àbí òye wa kó má bàa tètè yọ dànù wá bọ wọn ẹran àwọn oúnjẹ kan tí lára pé tó bá sanra ọgbádùn o àmọ́ náà tó máa ṣe exercise o mo rò pé gẹ́tì ẹ̀ o àmọ́ rò àwọn àǹtí oúnjẹ sí rẹ ní fún un pé máa jẹ ẹran pọ̀ máa jẹ oúnjẹ pọ̀ máa kì sẹ́nu kì sẹ́nu tó jiná tó kú mi sí i gbogbo orí eléyìí fìtínà ni máa dá lé ńgbọ̀ báyà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n kó àwọn ìyàwó wọn sí wàhálà. ọ̀bẹ ní kankan ṣe ọ̀rọ̀ rẹ ti sú mi. kò burú wọ́n tún sí wàhálà yọ̀ọ́ sẹmọkùn ló ní ọbẹ nìkan kan ṣe ọ̀rọ̀ rẹ̀ ti sú mi ìyàwó ọmọ wa wọ rẹ ká ibi títí ń wọ rẹ ni ó ti wá tàdán wò àwọn ọba kọ ńkọ púpọ̀ lónà ọba rí pé ìyàwó yí padà ah, ẹni ń bẹ nìkan ṣe mo tún bẹ nìkan ṣe mo tún ṣe ẹlòmí ó sì pé nù ọ̀rẹ́ rẹ̀ ti pọ̀jù wọn ọ̀fẹ́ kọ́ lọ́rẹ̀ ìṣe ẹ̀fẹ́ ọ̀fọ́ rẹ̀ kankan ìyàwó tún dá gbé ó tún ní isolation yìí ti pọ̀ jù ní ìfẹ́ kórìí rẹ kó lu aago ọgbọ́dọ̀ tún lọ́rẹ̀ kí ló dé tọkùnrin ọmọ tó ń fẹ́ ganan rí ojú kòkòrò yẹn náà ni ojú kòkòrò ní ń da ọkùnrin láàmú ojú kòkòrò ní ń ba tọkùnrin jẹ́ ojú kòkòrò ló sọ ọkùnrin di dákúdà tó fi di kó ṣe àkóbá fáwọn ìyàwó rẹ̀ ẹ rí i pé àwọn obìnrin náà onílé ní lọ́wọ́ àlejò dì mẹ́rù ni wàhálà àwọn obìnrin náà pọ̀ wàhálà wọn pọ̀ lásán kọ́ ni wọ́n rí lé ọkọ gbé o ẹ̀yin wò wò níjọ́ tẹ̀yìn bá ti kọnu sóbìn pẹ́ fẹ́fẹ́ tẹ wá bọ́rọ̀ yín débi pẹ́ dọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ wá sọ pé àwọn òbí nu sí pé kọ́ fẹ́ ọmọ àwọn àmọ́ jẹ́ káwọn bàbá rẹ̀ yọjú sáwọn àwọn bàbá rẹ̀ náà bá tún yọjú ní yorùbá level wọ́n bá ní àbínú sí i wọ́n lá ọmọ wa ló rọ́ọ̀mọ yín ló lòún fẹ́ẹ́ fẹ́ olódòdó kanú lé yín wọ́n fẹ́ mú lọ àwọn bá láwọn ò sí i ẹ lọ mọ́jọ́ àbínú sí i ọmọ ẹni ò sálè dá káfí sáyà yọ lọkọ náà ni níjọ́ tí ọmọbìnrin bá ti fura mà wípé ọkùnrin yìí báyìí yọ padà fẹ́hùn bàbá òun ò ní takò wọ́n máa wọ́n máa ń ṣe total submission fún àwọn ọkùnrin yẹn ni yóò ti surrender fún hundred percent ibi tí wàhálà obìnrin ti bẹ̀rẹ̀ nu ẹni tí ò tí ì jọkọ rẹ̀ tán lọ bá fọsọ́lé ẹni tí ò tí ì jọkọ rẹ̀ tán lọ bá dáná ẹni rọmọdọ́nà ló dé ẹ̀yẹ káwọn bá dáná sáré ẹni tí ò tí ì jọkọ rẹ̀. tó ń lọ sùn lé rẹ̀ àwọn màmá màmá náà tí ọ̀gbádùn kọ́lọ́ mẹ́jẹ̀rú wọn pọ̀ láwùjọ àwọn náà máa sọ pé à kúdí ọkọ rẹ ni ọkọ wo ọkọ wo lẹ ti fi fún ọkọ tó lọ sùn lọ bá ọkùnrin náà tún máa bínú yóò tún máa bínú pé o ti wá sójú o láti bí ọ̀sẹ̀ mẹ́ta tó ti wá kẹ́yìn kí ló dé tó ń bọ́ lónìí jáde ha allah ibi tí wàhálà obìnrin ti bẹ̀rẹ̀ nu ẹ ṣe báwọn ọkùnrin tán láyé ni yóò tún máa rán àwọn ẹlẹ́bẹ̀ ẹ bá ń bẹ̀ ẹ bá ń bẹ̀ ó ń bínú sí mi nì ó ní mo ti wá bò ń fọṣọ ti pẹ́ àwọn màmá màmá àbí òye wa ọ̀nà ọ̀ma lọ ṣé ẹ̀yin ti yín ṣé ẹ màláìkà débi pé kóbìnrin ọmọ wádọ̀ yín bá wọn kẹ́ ẹ sì máa wòran ẹ dáhùn náà ṣé ẹ màláìkà débẹ̀ ẹ màláìkà débẹ̀ kí wọn lóde tẹ̀ ń gbà wọn láyè kí wọn máa wá fún yín náà kí lóde tẹ̀ ń gbà wọn láyè kí wọn máa lé yín ṣé ẹ mọ̀ pé ibi tí àdánwò ti bẹ̀rẹ̀ gangan nù. lọpọlọpọ wọn yìí sábà kẹsẹ̀ já níjọ́ ṣẹlẹ̀ náà ni pé yóò doyún tí ọba doyún yóò sì di rẹ wò yóò bá ṣe zina tí ó bá ṣe zina sì di rẹ gbogbo di rẹ ni ó ti rí kó tó di ṣé ìkókò lọ́yẹ ká bú ni abẹ́ni tó fẹ́ ran ha lẹ́nu ta lọ́yẹ ká bú ẹni tó fẹ́ ran ha lẹ́nu ni ìwọ ti gbé gbogbo ara rẹ ó gbé lọ́ba òun náà wá fẹ́ púrúfù fún ọ pé àgùntàn gbóúnjẹ òun gbádùn yóò sì wá di pé tọ́ọ̀bù máa gbéra rẹ wá kó wọn máa bọ̀ sí ranù òun rò pé àwọn padà fẹ́ ra àwọn máa mo rò pé ẹtigẹ́tì kí ni tó ń wá mọ́ ní ti ń wá náà nù torí rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọye wọn ní ń wọlé ọkọ toyúntoyún ọ̀pọ̀lọpọ̀ wọn ni ló jẹ́ pé kọ̀ọ̀kan doyún ni ọkùnrin yẹn ti bá sùn bá sùn bá sùn bá sùn kó tó di pọ̀ wá fẹ̀. ìdájọ́ ń bẹ lọ́la gbẹ̀ndàlùkìyàm tó rò pé o lè níyì kan máa ní ọwọ́ adébẹ̀ ọwọ́ alóorùn sí i. ó ti rùn sí kó tó délé rẹ̀ ó ti rùn sí kó tó di pé ọjẹ́ ìyàwó rẹ̀ nítorí pé gbogbo àwọn àṣebàjẹ́ àwọn oníranù àwọn ń zìnà wọn àwọn obìnrin táwọn náà bá ti bá ṣe zìnà rí wọn èé wù wọn má pé káwọn wọn yàwó obìnrin tuntun ni ọmọ wa àwọn obìnrin ìbá gbọ́n ayé ìbá dà àmọ́ ti sọ̀rọ̀ ayín tẹ sọra yín di mẹ́ẹ̀ẹ́dógún epínì fáwọn ọkùnrin tẹ̀ ń jọ ń kóra yín ká lẹ́yìn àbùkù kọ̀sápẹ́lẹ́ mà àbùkù ti bọ́ nípa pé ọkùnrin yìí báyìí gbogbo kùnkùndùn rẹ̀ náà ló ti rí kí ni tó tún kù tó fẹ́ fi so géètì ó sì rí lọ́nà àìtọ́ sẹ́ńgbà tó bá wá dẹ̀tọ́ fún lọ́wọ́ àjọ lójú ò lè jọ lójú láéláé ẹnìkan ń ṣèbéèrè kan ó ní ẹ̀dá kù kí ni ìdájọ́ ọlọ́run nípa ọkùnrin tó sí obìnrin sí òhò tó wo gbogbo òhò rẹ̀ tí èsì ṣèyàwó rẹ̀ àmọ́ tí ò bá ṣe zina mo ní ọ̀daràn gidi ni ọ̀daràn burúkú ọ̀daràn rádaràda mo sá fi ń kún ọ̀daràn kó lè bá a mọ̀ torí ó súnmọ́pò náà ni so kí oríire ó lè bá a fẹ́ yàdà fún. oníṣe kọsáni jìyà zina àánú ọ̀daràn paraku ni torí a gbọ́dọ̀ wọnà sígbà tí ó fi tán láyé wa yìí bíkọ́sì ẹlòmíín hu àbàjẹ́ yóò tún máa fi ṣe fáàrí ọ̀bọ ọmọ ọlọ́mọ sí hòhò owó gbogbo òdì rẹ̀ àmọ́ ọba ṣe zina pé kí wọ́n á nìdájọ́ ẹ gbọ́rọ̀ tíṣẹ̀rí abalọ̀ wà ó kéré ju akànlẹ̀ ní kí wọ́n máa nà lẹ́gbàá mẹ́wàá mẹ́wàá lójúmọ́ fọ́sẹ̀ méjì láàárọ̀ kùtùkùtù. wọn láì bàjẹ́ ọ̀dà bàjẹ́ ọ̀dà sẹ́rìtẹ́ máa ń wo bàjẹ́ ẹran yóò ṣe sàn délé kálukú náà nù. sòwá gbogbo agbọ́dọ̀ já lógun ni torí di eléyìí báyìí ẹ rí i pé àwọn obìnrin o tóbi obìnrin ìbá lọ gbọ́n ayé ìbá dáa ayé ìbá dáa ẹ̀yin àwo gbogbo ẹni tó níyàwó lónìí tó wá ń padà di pé ọlẹ́tọ̀ọ́ síyàwó rẹ̀ ó rí i pé tí ì bá sì ranù lẹ́ fi bẹ̀rẹ̀ kò síbíyàwó yẹn ó ṣe ṣe ọ́tún láyè kò sírò aburú tí ó ṣe ó rí i pé ọmọ wo tí bó ṣe fẹ́ máa la pé obìnrin yìí mọ fẹ́ ní sùlọ́kà obìnrin yìí kò jóńsì náà mọ bá obìnrin gidi lobìnrin yìí wàlẹ́ ọmọ wo máa láéláéláé náà yàtọ̀ sóbìnrin tó jẹ́ pé ìranù lẹ́ fi bẹ̀rẹ̀ ó rí i pé ọmọ sọ pé after all ebó ń ranù náà ní tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ńkọ́ ó ń zì náà ní panṣágàbìnrin wò ó tù wá gbàgbé òrítẹ́ni màá wí tí fàpáàdì fagadafagada kò tiẹ̀ mọ́lẹ̀ bọ́bá jọ ń ranù nínú àwọn kọ́sọ́mà rẹ̀ ni wọ́n náà wà tọ́ba jọ ń rèégbè àwọn atani àti tani wọ́n jọ ń ṣe ebi wọn náà wọn náà ń bẹ́ńbẹ́ tọ́ba ti jẹ́ panṣágà ìwọ ńkọ́ panṣágì ẹ bá jọ ṣe pẹ̀kípẹ̀kí ara yín olórí ibùjọ kóra wọn papọ̀ torí di eléyìí tó bá jẹ́ pé àwọn obìnrin bá lọ gbọ́n ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn obìnrin kó sí ní ìsìn lọ́ọ̀dẹ ọkọ wọn wàláì ń tọ́fà nù ọ̀nà wo ló náà bá ọkọ obìnrin kan ní wàhálà pẹ̀lú ọkọ rẹ̀ ńgbà tí wọ́n á ń ròyìn ìtìtì ṣẹlẹ̀ láàrin wọn ọ wá ní àìmọye ìgbà làwọn ti lọ sí tọlọ́pàá tó ń fọlọ́pàá mú àìmọ ìgbà wọn bò ń tì má lé táwọn èèyàn rẹ̀ wá ń béèlì rẹ̀ ṣùgbọ́n wọn á wá sí sẹ̀rí ànis òun fẹ́ kẹ́ tú àwọn ká torí pé after all òun padà rántí pé bí mùsùlùmí làwọn àbúrò máa lọ sí police station so òun fẹ́ kọ̀ ọ́ nàbà ni ǹjẹ́ èèyàn máa kọ̀ ọ́ èèyàn ó ti jẹ́ pé èèyàn ti ní tẹ́lẹ̀ náà ntọ́ ọba ní ó lè kọ́ ó ní kí la gbà lérò ṣé ẹ so yìgì wọ́n sì ti bímọ tó ti lé ní fifteen years wọ́n ti láwọn ọmọ ńlẹ̀ ọmọ ti lé ní fifteen years nígbà tẹ́ fi wá kọ́kọ́ máa bímọ yìí tẹ́ ẹ pàdé tẹ́ ẹ fi ń jọkọ̀ àtìyàwó tó ọlọ́ọ̀fẹ́ mánì tẹ́ ẹ so yìgì abẹ́ ẹ so yìgì ó ní ní ní tilẹ̀ tọ́lọ́hún sàmà bí yorùbá ṣe máa sọ yorùbá wọn ní tilẹ̀ tọ́lọ́hún <laughs> ó láwọn ò so igi à kéèsì ti tàn ẹ máa lọlé <laughs> nítorí pé ẹni tọ́ọ̀lù ò lè kọ̀ yóò jẹ́ pé kí ni wà láàrin yín yìgì kò sí yìgì láti more than seventeen years ago kò sí yìgì yẹn lọ fẹ́ kọ̀ ó ti kọ́ra rẹ̀ so ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá pẹ́jọ́ wá bá yín pé òun bá ìṣòro pàdé lọ́ọ̀dì ọkọ ọkọ yìí pákáleke ní gbogbo ògbà fìtínà ni ẹ̀yin ẹwádìí náà ṣé igi ti wà láàrin ntẹ kọ́kọ́ detect nu pé kò sí igi láàrin wọn ok ó ń regbè lọ́pàdé ó ń ranù tó ń regbè bá wà pàdé ó ń ranù bàbá wo wá ni onírègbè ọmọ aró tó ń ranù má tí ó fi máa ṣe dáadáa sí i kò ní kọ̀lẹ́nìkan tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n kàn ṣe pẹ̀kípẹ̀kí ara wọn lójú ọ̀nà náà ni náà bá dọkọ ìyàwó ara wọn torí di eléyìí bẹ́ẹ̀ ni bó ti yẹ kó máa rí fún ọnu nígbà tó kóra rẹ lọ bọ́kùnrin láì jẹ́ pé igi ń bẹ láàrin yín wàá jẹ bàbá láàyà wàá jẹ déwé yá lọ. ẹ̀yẹ́ wà wọ́n tẹ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn bàbá wọn tẹ̀yìn fẹ́ dáadáa síbẹ̀ máa ti ń ṣẹlẹ̀ síbẹ̀ máa kóbìnrin mi ń jẹ bàbá tonti kpọdọ baba rẹ̀ lẹ ti fẹ́ tonti kí bàbá ọmọbìnrin mi kì í ṣẹran rírọ̀ bàbá ọmọbìnrin mi kò ṣe kọlù níbi tó burú dé àmọ́ síbẹ̀síbẹ̀ tọ́mọ bá bọ́ sọ́wọ́ ọkọ tó ń náà burú bàjẹ́ abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ wàlẹ́ ọmọbìnrin wọn gbà fọlọ́ kọ́lọ́ ń jẹ́ káwọn ọmọ owó líle wọ̀. bẹ́ẹ̀ pé tí bàbá náà gbọ́ tó náà wá dalérú tọ́mọkùnrin náà sọ pé ah, máa ṣe fún ọ bàbá yìí tó náà tó máa ṣe fún ẹ ẹni tá a fẹ́ dáadáa nù o kátó wá pẹ́ ẹni tá a hé sí tani ọba jẹ́ lọ́ọ̀yà tiẹ̀ tani ọba gbàálẹ̀ eléyìí túmọ̀ sí pé àkọ́kọ́ tó bí wàá lọ obìnrin lé ọkọ ni wọ́n ti kọ́kọ́ tara wọn lọ́pọ̀ fọkùnrin tẹ́sí máa ń pín ẹni tí ẹ bá ti bá ṣe zìnnà rí tẹ wá padà fẹ́ ẹ ọ wá sọ pé mọ̀jẹ̀ arántí ẹ̀yìn torí tí èèyàn bá arántí ní tó ti kọjá ó ń túmọ̀ sí pọ́pọ́lọ́ èèyàn kúrú ni yóò ní jọ́pọ́lọ́ mi ó kúrú ìmọ̀ arántí ní tó ti kọjá. tọ́ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbìyànjú fáwọn ọmọ wa nínú páǹsì palẹ̀ máa fún wọn kó lè bá àrílẹ̀ aláyọ̀dé sí àwọn ọmọ wa gbọ́dọ̀ ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin a gbọ́dọ̀ rí ọkùnrin ọlọ́kùnrin kan pẹ̀lú ọmọ wa obìnrin káláyé ń serú ẹ̀ ìwà títa lẹ dúró yẹn bá mi nulẹ̀ ìwà ń tiẹ̀ kí ni ọwọ́ wa bì ọ̀dájú kò rí ẹ pé tó bá jẹ́ yíyájú pé tó bá títí tí mo bá yíyájú pé ee abẹ́lé ilé pẹ̀lú báwọn ẹ̀ ń ra iyì fọ́ọ̀mù ẹ̀yìn nìyí kódà kákó náà ni wọn padà fẹ́ wàhálà yọ ọmọ yọ ọmọ yọ ọmọ yọ ọmọ pé ẹ bí bàbá eléyìí ṣe rí ó dájú pé ọmọ irú àwọn ọmọ rẹ̀ ò lè ṣe ránù láéláé eléyìí ń pàtàkì ẹ ra yìí fáwọn ọmọ yín ẹ mẹ́jọ jẹ́ pé àwọn ọmọ yín bìnrin wọ́n máa tẹ̀ lọ́kùnrin lọ kò sínú pélé sú kẹ́ ẹ wádìí àwọn ọmọ yín bo wọ́n wà lágbájá dà tàmẹ̀dò dà ní wádìí rẹ̀ ibi wọ́n bá rí wọn sùn ẹni wọ́n bá rí wọn bá lọ wọ́n bá gbóyún wálé ńkọ́ wọn ò bímọ fún yín ni o tìbẹ́yìn náà ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bímọ fún bàbá rẹ̀ níìsì ìgbà tí ọba mọ́kọ wá ó lóyún alákọ̀ọ́kọ́ ẹ̀yin lẹ kó ó tún lóyún ẹ̀kejì bàbá ló kó ó tún lóyún ẹ̀kẹta bàbá ló kó ẹlẹ́kẹrin náà ń bọ̀ bàbá yẹn ọmọ wa sọ pé àkúkú mọ àwọn ẹni tó ń bí fún ọ náà máa sọ pé bẹ́yìn náà ni ẹ̀yin náà là ń bí fún ìfọ́pẹ́yìn lẹ bó ń sun o àmọ́ o ẹ̀yin náà là ń bí fún ọlọ́run máa bá wa wò torí pé tẹ́ ẹ̀ bá ti kọ́ ọmọ yín ẹ́ rí kẹ́ ẹ tó kú tẹ́ ẹ bá ti kọ́ ọmọ yín ẹ́ rí kẹ́ ẹ tó kú torí àwùjọ dọ̀tí bàjẹ́ àwọn ọ̀ka zinakun kankan nírú àwọn àwùjọ wa wọ̀n yí báyìí wọ́n kà á kún pé bọ́mọ ẹni bá ti tó ṣe zina ẹjọ́ ṣe zina ni kò sí ní tó burú ń bẹ̀ ayé ń ṣerú ẹ̀ àwọn náà àyìnbó ayé táwọn náà ti ṣe àwọn ti pati fọ́ọ̀mù ẹni. a'udhu billah ọ̀dọ̀ wa wa jama ká ronú dáadáa nípa àtúbọ̀tán àwọn ọmọ wa ọmọ wa tẹ́ẹ̀fì máa pọ̀ máa ń ọkọ ẹ gbọ́dọ̀ rí i ọmọ yìí báyìí ẹ sọ níwọ̀n bá bẹ́ẹ̀ ma kìí sọ ọmọ tó yóò tiẹ̀ fẹ́yìn náà lẹ́nu ọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣẹlẹ̀ lọ́la ẹ lè sọ fúnru ọkọ pé kí ló ń pera rí lọ́mọ tó ṣe pé ẹ̀rì pọ̀ náà ojú ó ti kò ní mọ̀gbà tí wọ́n máa yín àmọ́ tó bá kọ́ ọmọ tó ṣe pé nídàkejì ni lòun yóò máa sọ fún yín pé kí ni bàbá yìí ti ẹ̀ ń sọ náà rí lọ́mọ tó ṣe pé lọ́mọ tó ṣe pé <laughs> èdè kan náà ni o àmọ́ tí kálukú bá pè ó ti nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣebí Yorùbá lẹ́yìn torí di eléyìí irú ọmọ tó ṣe pé wò lẹ́nu fẹ́ kọ́ sọ́ńpọ̀ ọmọ yín ẹ gbọ́dọ̀ kíyèsí ilé yín kẹ́ kíyèsí àwọn ọmọ yín ẹnìkan fẹ́ fi ọmọ kò túmọ̀ sí pé kọ́ ọmọ yín ọmọ lọ bá kò túmọ̀ sí kọ́ ọmọ yín ọmọ lọ bá tó bá sì fẹ́ rọ́ ọmọ yín tó fẹ́ bá sọ̀rọ̀ kọ́ wọnú lé yín onídìí pa máa dúró sí etí títì onídìí pa máa wá kọ̀rọ̀ kan á máa wá lẹ̀ mọ́ra ẹni ànúbìnrin ìbá gbọ́n ayé ìbá dáa ẹ wo bí lórí ìtàkàn bẹ̀rù kí n fọkọ̀ bò láṣìírí lálẹ́ ẹjọ́ kan a ti wà ní nǹkan bíi after nine tẹ̀wọ̀n pé lè gbé esu àtúntò kí wọ́n múná lọ tọ́ mọ́tò wa ń gbé mi bọ̀ mọ́tò wa fẹ́ kọ́nà báyìí mọ́tò wa tanná sọ̀kan tẹ̀wọ̀n pé kò sí tọ́kan mọ́tò wọ́n tanná sọ̀kan pé ká ẹ lè ríran ká ẹ má gbóhùn ọkùtò so bó ti wá tanná sọ̀kan la bá rí ọmọbìnrin kan ó jókòó lórí itan ọmọkùnrin kan ọmọkùnrin wa ń fọwọ́ tẹ̀ lọ́yàn mo ní la hawla wala quwwata illa billah ẹ òbí ṣe ń tara rẹ̀ lọ́pọ̀ ẹ òbí ṣe ń jóra rẹ̀ nábì káàdì tá a fi sínú sẹ́ẹ̀tì tẹ́kítọ́ bá ti jóná tán wọ́n máa padà sọ fún ọ pé ẹ nọ́mbà rẹ̀ ò lè lọ sí destination tó fẹ́ ràn lọ yìí o torí pé fídà rẹ̀ ti ṣe kéne ó ti jò tán obìnrin ìbá lọ gbọ́n ayé ìbá dáa púpọ̀ ọkùnrin náà ìbá ṣọ́ra rẹ̀ àwọn obìnrin ìbá gbádùn púpọ̀ tọkùnrin náà bá lọ ṣọ́ra wọn àwọn obìnrin náà gbádùn púpọ̀ tó bá ṣe pé ọwọ́ wa àfun láǹfààní rí kọ́kan ara obìnrin tí àlẹ́tọ̀ sí rí tó bá pé gbogbo wa bá sọ ọwọ́ wa báwọn ọwọ́ wa kọ̀kan ara obìnrin tí ọ̀tá àlẹ́tọ̀ sí rí níjọ́kíjọ́ tá a bá fi lè fẹ́yàwó láyé tọ́wọ́ wa bá fi lè kan ara obìnrin obìnrin yẹn gbádùn láyé yìí wàláhi tàláhi torí pé ẹ mọ iyì fún ẹ kà kún ẹ bàbàrà rẹ̀ àmọ́ yàtọ̀ sí àwọn ọlọ́wọ́ mímọ réyìn máa fọwọ́ kàn mímọ réyìn máa fọwọ́ gbàǹdì mímọ réyìn máa fọwọ́ tọ̀ mímọ ẹ kò sírò obìnrin tẹ́lẹ̀ fún wèrè tí ọjọ́ lójú torí pé gbogbo wọn ní ti ń fọwọ́ kàn yìí torí rẹ̀ agbọ́dọ̀ kéèdì ọkùnrin náà ìbá dúró déédéé àwọn obìnrin ìbá gbádùn lé ọkọ láyé yìí torí ẹ̀ ká kéèsì bákan náà nínú nǹkan tí ó tún dá wàhálà lẹ̀ fáwọn obìnrin nílé ọkọ làwọn bàbá tí ọ̀gbẹ́sìn yìí àwọn bàbá tí ọ̀gbẹ́sìn yìí bàbá tó ṣe pé wọ́n wá yọjú sí i nípa àwọn fẹ́ fẹ́ ọmọ rẹ̀ bàbá yìí wá sọ yìí pé sọ fẹ́fẹ́ oníbẹ̀ẹ́ni sọ onífẹ́ onífẹ́ òkè kò burú ẹ máa lọ ńgbà tẹ́ bá lóyún kẹ́ wá ah hasbunallahu wa ni'mal wakil òní tó fẹ́fẹ́ tó bá fẹ́fẹ́ lódodo ó fi dá mi lójú tó sì fi dá mi lójú náà ní kó lóyún ah ọlọ́run má jẹ́rú àwọn bàbá òfò yọ pọ̀ láwùjọ wọ́n wá fẹ́ legalize zina. ebi wọ́n lọ lọ́mọ rẹ wọ́n náà ló sì ní kí lọ máa ṣe zina èkó ìwọ lọ dá wọn tó fi fẹ́ sọ ńtọ́lọ̀ ń lé ìwọ̀dẹ̀ bákan irú yìgì máa náà máa dá wàhálà fáwọn ọkọ yìgì máa yìí yìgì máa ẹ ní gbọ́gbó lòun sísọ igi gan lẹ́nu wọn. wọ́n kàn lè sọ pé bàbá akínlẹ̀ wá sí ńlẹ̀ yìí ẹ̀yin àwa mọ ọmọ tí wọ́n máa bá wa ro kà ní. ọmọ tí wọ́n máa bá yín ro kà ẹ̀yin ọmọ kàárò ń lu yín. wípé ẹ̀ẹ́dà ẹ̀yin náà bàbá akínlẹ̀ wá sí ń bì afẹ́ fún wọn lọ́mọ tí wọ́n máa bá wọn ro kà ní. sẹ́mi ọ̀kẹ́ ti dáràn bọ́ ọmọ lọ́rùn báyìí ẹ̀rú lẹ̀ ń fún wọn yẹn o ẹrú wọn wá tọrọ ẹrú lẹ̀ ń fún wa wọn lọ́mọ tí wọ́n mọ̀ bá àwọn roka ìdí àrò ni ó kù sí gbogbo dírámù fún ẹmu kú òkú sínú ẹsì torí tẹ bá ti fẹnu pè ẹ ti kó bọ́ ọmọ yín sẹ́ni ọmọ bá délé ọkọ àwọn òfìfẹ́ pa lórí aa èwo yẹn eléyìí ti pọ̀jù eléyìí ti sẹ́kìnnì pé ọ̀gbọ́njọ́ tá à ń fẹ́ ọ kí ni a sọ pé a lọ mú ọmọ tí wọn máa bá wa ro kà kí ni bá bẹ sọ pé òun fi ń fún wa ọmọ tí wọn máa ṣe kí ni tí wọn máa bá wa ro kà. eléyìí túmọ̀ sí pé gbogbo àṣàrà dáradá àwọn a gbọ́dọ̀ mú kó eléyìí ò sínú yìgì rárá. àbí kọ́ sọ pé ọmọ tó fẹ́ fẹ́ yàwó nì orúkọ rẹ̀ ń jẹ́ kí ń jẹ́ Abdullahi Abdullahi ló fẹ́ fẹ́ yàwó wọn á ẹ apè bàbá Abdullahi kọ́ bọ́ta baba abdullahi báwo ṣé baba Abdullah lọ fẹ́ẹ́ fẹ́ yàwó yìí àbíbò lẹ́yìn ṣe ńlẹ̀ yìí sẹ́bínú kátàkátà táyì máa ṣe náà nù wọ́n ní kó wó lè bá a pọ̀ ah rubbish nonsense baba Abdullah kọ́ bọ́ta lónà bá kó agbádá rí ẹ rí ẹ bàbá máa bọ́ta ẹsẹ̀ lọ́nà ẹsẹ̀ lọ́nà ẹsẹ̀ lọ́nà bàbá náà ti bọ́ta wọ́n á ní ọmọ tó fẹ́ lọ́ọ́lé ọkọ òun sì ń jẹ́ mariam baba mariam wọ́n náà bọ́ta ẹ sì fún wọn pàṣẹ sọ́jà ni lónà ọba bọ́ta lónà ọba kágbádá ọba àwọn ọbọ ok wọn á pètò ọmọ tó fẹ́ fẹ́ yàwó wọn náà bọ́ta lọ mú yàwó rẹ wá àà gbogbo dírámà nọ́ọ̀sẹ̀ dírámà rádaràda tí ò lórí lọ wọn mọ wá sí ń jọ báwa kó sáàrin àwọn obìnrin olóbìn àwọn náà ò ní dín fọtí pé wọn fẹ́ kó sáàrin àwọn obìnrin sọ gbádùn òkúkú gbádùn abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ yọ wà lọ mọ́bìnrin jáde wọ́n wà nìtọ́ ọ̀yà sílẹ̀ mẹ́wọ́ bàbá ẹ̀yin ẹ̀ mú ọmọ yín kẹfì fún bàbá Abdullahi ẹ dákun ẹ ẹ̀ mọ tá à ń lọ à ń lọ sí Takí ni sọ̀rọ̀ pé Takí tààrà ni abẹ́rẹ́ gẹ́tì ẹ̀ ẹ wá ní ó kẹ́ ẹ já general tàbá désàlẹ̀ jẹ́nẹ́rà kátó àná gbọ́rọ̀ ọ̀dàrú jẹ tàbá dàrú jẹ káṣẹ̀ṣẹ̀ ná gbọ́rọ̀ káwá gba takí tàbá tún fẹ́ẹ́ dé takí tán kátó yà lápàkè sínú káṣẹ̀ṣẹ̀ wàá mórí ti fi lẹ̀ yìí la ilaha illallah irú rẹ̀ drama dírámà tí yorùbá máa ṣe wọn á ní bàbá àyàwó àbàbà ọkọ àbàbà àyàwó kó fi ọmọ rẹ̀ lé bàbá ọkọ lọ́wọ́ ní bàbá bá wá gbà wọn á nìtọ kó fi fọmọ rẹ a igi yẹn ò so eré ni igi yẹn ò so eré ni àkọ́kọ́ àbùkátà kíyàwó wà níbi tẹ́ ti fẹ́ fọmọ lọ́kọ ebi wà dá ọmọ tó fẹ́ fẹ́ mà ẹlẹ́kejì àbùkátà bàbá ọkọ kí ni a fẹ́ fi ṣe ọlọ́run fà àlùbáríkà sí lásán làwọn ẹjọ́ kò ń bá wọn àbùkátà rẹ̀ fẹ́sọ̀ ni wàlíì tíṣẹ̀rí à ń sọ wàlíì tíṣẹ̀rí à ń sọ ni bàbá tó bí ma bìnrin lọ fẹ́ ṣe kí ni lọ́fẹ́ mú ọmọ rẹ fífẹ́ lomi àti bukata kí baba nǹkan fọmọ lọ ẹran ni nígbà tí èsì wúrẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ la fẹ́ lò òun fi ọmọ òun lágbájá òun fi fún lágbájá kọ́ máa jẹ́ ìyàwó ẹ gbọ́dọ̀ sọ kí ẹ pé mo mo mọ sọmọ ọ̀dọ̀ mọ yọnda gbálẹ̀ mo yọ̀ǹda kó lè rẹ fúngbà mo sọ àmọ́ mo fi fún ọkọ máa jẹ́ ọkàn tẹ́bà ti gbé de Lárúbáwá gbọ́dọ̀ sọ Yorùbá ń bá àwọn àjẹ́ bẹ́ẹ̀ ń sanra ń jẹ ni. mo fi ọmọ yìí fún ọkọ máa jẹ́ ìyàwó fún ìwọ náà wàá sọ pé mo gbà á níyàwó mo gbà á níyàwó àwọn èèyàn méjì ọjà rì àwọn èèyàn méjì tó dúró déédéé dábàá rí èèyàn méjì tó dúró déédéé inṣàlá àwọn èèyàn pọ̀ tá a bá mú dàjì inú ilé tá a mú dàtà tá a mú láàrin inú ilé tá a mú yóò pé méjì àbí òní pé méjì inṣàlá inṣàlá inṣàlá igi sọnù igi dírámà tí wọn máa ń sọ yìí máa ń kó bá àwọn ọmọbìnrin wàláhì yìí máa kó bá àwọn bàjẹ́ àìmọye kéṣìṣì lọ́wọ́ àńlẹ̀ báyìí tàwọn ẹni tó ṣe wípé àwọn rò pé wọ́n ti so igi ni àti wọn ò so igi wọn á kan lóra wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin kan nìyẹn onígbà táwọn adọ́dọ̀ bàbá ìyàwó èdè tí bàbá ìyàwó yẹn pè òun gbọ́ yípo títí ọmọ fóun àwọn ọ̀rẹ́ táwọn jọ lọ ọlọ́run ló ní kọ́ má dà á lọ majority wọn pa àwọn ọ̀gbọ́ yìí bẹ́ẹ̀ gbàtàn wá jáde ọ wá ló ń ẹnìkan nú àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ yẹn wá sọ pé ó dàbí ìgbà tó sì pé bàbá yẹn ti fi fún ọ o ẹgbọ́ pé tí ọ wàá sọ abẹ obìnrin dẹ̀ tọ́nu ọ dàbí ẹgbọ́ ọ dàbí ọ dàbí pé bàbá yẹn ti fi fún ọ ó lò náà rò something like that gbogbo àwọn yòókù ni no bàbá yóò fi fún ọ ọ wá ló ń kọ́ tí kún sí tí wọ́n sọ ọ sá mú ìyàwó délé ní bá ń tẹ́ náà fún ìyàwó bá lóyún tó bá di bá kété ìgbà tó wá di bá kété ni wọ́n ń béèrè. kẹ mọ̀pọ̀ dànù lẹ́lòmíì náà ẹ wo ibi tí wàhálà ó ti ṣẹlẹ̀ sóbìn ọwọ́ apè ọwọ́ asọ́bọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ńjọ́ náà mo ní ni ọ ọ̀daràn gidi níjọ́ kankan fóònù ò láyé má tẹ jáde bàbá fóònù ti tán láyé ó lè pè ńjọ́ náà kó ní ẹ dákun o tọ́sẹlẹ̀ ni o kó tó di pé ń dáràn o ẹ wá wá dúró fífi ń dáràn sùn ó wá doyún tó wá ṣẹ̀ṣẹ̀ ru ọ̀rọ̀ ẹni tó pọ̀ jù nínú ẹni tó jọ lọ ó wá ṣẹ̀ṣẹ̀ gbé sórí àtẹ pé ọmọ lè jẹ́ pé bàbá yìí ò fi fún yàn lóòótọ́ náà torí bàbá náà ti bẹ̀rẹ̀ sí ní rẹ́sì aláàmù pé kí lọ́mọ òun ṣe lọ́dọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé yorùbá lẹ́vù àwọn èèyàn máa lérò torí pé ẹ̀yin náà ní ìsìn mo tún bọ̀ wá bẹ̀ wọn ń bọ̀ wá bẹ̀ wọn ní ìsìn òun wá ń tẹná lọ ọmọ ti lóyún mo ní kí n ṣe ìyàwó rẹ̀ níbi mo sì ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ọ gbọ́dọ̀ kú ònú rẹ̀ ibi tí wàhálà ti dé bóbìnrin obìnrin bá bú sẹ́kù ṣé pé gbogbo òjókòó táwọn jókòó zì náà ni ṣé pé gbogbo bíbẹ táwọn jọ ń bẹ kódà ṣé pé gbogbo ọmọ yìí náà ọmọ zì náà ni ọ̀jẹ̀ tó ń bá bíi bẹ́ẹ̀ ni wàhálà wa dé bóbìnrin sẹ́yìn àkọ́pọ̀lọpọ̀ ọrù rẹ̀ gẹ́gẹ́ bí n ta fi bẹ̀rẹ̀ tí ọmọbìnrin bá padà wá wà ń pò kó lè fẹ́ ó lè padà sọ pé kò wù ọ́ mọ́ tí máa tẹ̀lé nù ibi tí wàhálà ti dé bóbìnrin ẹ jẹ́ kó dájú bí ọ̀nà tó máa ń gbà lọ lé ọkọ ńkọ́ ọba ṣẹ̀rí àmọ́ nínú ọ̀nà tí wàhálà tó máa dé bóbìnrin òun náà làwọn èdè ìgbàlódé àti ń gbọ́ kí ó yé tọ́pọ̀lọpọ̀ máa ń sọ tí ò yí àwọn bàbá bàbá dì sí èdè àwa ti ń gbọ́ kí ó yé eléyìí tí ò yé àwọn bàbá bàbá dì sí òun náà ni pé à ń lọ ṣe akudu à ń lọ ṣe akudu kò yí ọ̀pọ̀lọpọ̀ bàbá o ẹ ṣàlàyé fáwọn bàbá bàbá o ẹ má kàn mú ọmọ lọ́kẹ́ lọ́mọ bá ṣe zina o nísìn ìwọ ti rọ́ ọmọ tó fẹ́fẹ́ ń yọjú sí bàbá rẹ̀ nígbà àkọ́kọ́ ọwọ́ kó àwọn èèyàn lẹ́yìn ara tiẹ̀ sì ti wà lọ́nà ọ wá sọ fún bàbá yẹn pé tọ ẹ ti mọ̀ wá nánu èyí mọ̀ yẹn jù báyìí lọ àmọ́ bàbá lè ṣe ákùdù lónìí á ákùdù báwo tẹ mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn ni ó jẹ́ pé í máa ń ṣe béèrè ń pantí ọba mọ̀ àwọn bàbá mi ò ní béèrè pé kí ni ń jẹ́ ákùdù pé ah, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ ṣe <laughs> bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ ṣe ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀yìn ọkàn sọ pé ẹ fọmọ yín fún wa ni bàbá ọba sọ pé òun fọmọ òun fún yín tẹ̀sí sí ma ẹ̀yin tẹ̀ ń wá nǹkan ẹ̀yin ò ní máa ń tàtí àgbà mọ gbà níyàwó bàbá ni wọn bá wojú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ ti witness abẹ witness làwọn bá láwọn witness wọn bá rọ ọmọ dàámẹtò òdìlé bàbá ọba máa retí gbọ́ngbọ́n kúdí lọ àrí kúdí mà àṣẹ kí <laughs> bàbá ọmọ pé wọ́n ti akudu láìsí ẹ̀ kí wọ́n á ní jẹ́ akudu bàbá ọmọ torí bàbá ń wò pé tọ́ kọ́mọ̀jẹ́ pé òun dínà kọ́mọ òun ọ̀rọ̀ kọ́ nítorí wọn láwọn fẹ́ sọ bóyá dùn àníjẹ́ akudu bóyá kíní kan tó gbà tí bàbá ọba wa rọ màmá bàbá wa pé kí ló dé mo kú di lọ àárí kú di máa ṣe à ṣẹbẹ ẹ lẹ ti fi fọkọ fi fọkọ báwo Ọlọ́run fẹẹ ṣàdúrà mo sì ni wọn ṣàdúrà ní wọn bá di wàhálà eléyìí nǹkan tó dàgbé tí ayé obìnrin rú wàláhì sàláhì tí gbogbo àlámọ̀rí rẹ̀ ọ́ dàrú pátápátá torí rẹ̀ níjẹ́ ọba yí àwọn èèyàn a nídìí láti ṣàlàyé fún wa Baba, ó wù wá láti ṣe àkùdù nítorí sì ń pè ní àkùdù òun náà ni pé ẹ fi fún ọmọkùnrin yìí pé kó di ìyàwó rẹ̀ òun náà sì tẹ́wọ́ gbà ló bá di ìyàwó rẹ̀ lábàá máa mú lọ ilé látòmí lọ yẹn pé ní yorùbá lẹ́wù gbogbo bàbá tó bá gbọ́ bẹ̀ kó rí yín rí pé ah, ọdún mẹ́jẹ bàbá mi ò ṣerú ẹ̀ wọn ò mọ̀ yín rí wọn ò mẹ́yẹ tó fi yín wọn ah, ah, mm, mm, mm, ẹ ṣe sùúrù fún mi. tó o túmọ̀ sí pé ẹ ṣàlàyé fún ẹjọ́ yé wọn torí fíútsọ̀ ìgbéyàwó yín kó lè bàa dá délẹ̀ lẹ́yìn náà sọ abala ká ẹ̀mú náà ni ọ̀n kàn yọjú sẹ́yìn lónìí for the first time ó sì máa fọ́ ọmọ rẹ̀ fún ọ pé kí ni ọlọ́mọdé ṣé anabi sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tó sọ ni idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu ẹni tẹ yọnu sí wà tẹ̀sìn rẹ̀ ṣé mo kàn rí ọ náà mo ti wá yọnu sí mo rí ọ lónìí náà mo ti yọnu sẹ́sìn rẹ̀ ọlọ́run má camouflagration kọ́ tí ó kàn gbé àwọ̀ aláwọ̀ wọ̀ nítorí kó lè bá jẹ ti bọ́ sí lọ́wọ́ ṣe bí bá nu ẹ̀hẹ́n ẹ sùúrù fún wa ẹ sùúrù fún wa níbo lọ ibi ok tani àti ọmọ alágbájá ó lọ ẹ̀yin ó sì pé lágbájá ń gbọ́ ọmọ kan ládùúgbò yín tọ́ ga báyìí bó lẹ́ẹ̀ máa sí ọmọ asani o ọ̀dà kò má sọ jù báyìí ó tó sọ̀rọ̀ pé fáìlì tiẹ̀ ti rí bọ́sọ̀ mi nù ọmọ dáadáa ni o kódà gan ká àìsàn ẹkú mọ́sálásí kódà gan gbogbo gbà bí ká máa fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ bí ká ọ̀dà kò ó tó báyìí ó tó báyìí ó tó báyìí tí kìí ṣe pé ká ẹ lọ ṣèwádìí nílé ológun o ní yorùbá lẹ́fù o ẹ̀hẹ́n so ẹ wo kí làwọn èèyàn ń sọ ń parẹ́ ẹ tún bí ẹlòmíì títí tẹ́ fi rí i pé ẹni tí èèyàn lè bá da nǹkan pọ̀ ni nítorí tọ́mọ bá ti bọ́ sọ́wọ́ rẹ̀ àbámọ̀ ló kù o àbámọ̀ ló kù wọ́n ní ta ni eégún magadínù olóògùn ọlọ́mọdé ọlọ́mọdé sọ pé tí wọ́n bá padà wá àbùkù wọn ń bọ̀ wá kàn àbùkù ni wọ́n ń pè wá kàn ìwọ rádaràda olóògùn játijàti kí ló ń pera rẹ náà àfihàn gbọlọgba wọlé ọba sọ̀rọ̀ ojú fèrèsé lọbàrà rẹ lẹ so tẹ bá wádìí lọ́dọ̀ àwọn èèyàn tó mọ̀ tẹ fi mọ̀ pé ẹni tẹ lè bá da nǹkan pọ̀ ni àyìnmáyé tó ṣe yí pé bí wọ́n ti ṣe fẹ́ ọmọ lọ́nu ní pàjáwìrì ọ̀padà di àbámọ̀ láéláé tọ nínú nǹkan tí máa ń dá wàhálà sílẹ̀ fáwọn obìnrin nílé ọkọ òun náà ni pé bàbá kan sọ pé òun fẹ́ fi ọ ìwọ wá ń wo owó ọwọ́ rẹ̀ ọ̀fẹ́ nítorí tọ́lọ̀ abẹ́gẹ́ tiẹ̀ ọ̀fẹ́ nítorí tọ́lọ̀ gbogbo ẹni tó bá fẹ́ nítorí owó ẹni ọkọ̀ lẹ́tà sí yà DHL ní ọ̀bàdì yọ yára dé bàjẹ́ báwọn ọkùnrin ṣe rí nù sẹ́ni tọkùnrin bá sọ́ di obìnrin dáadáa tọ́mọ̀ pé kò fẹ́ òun torí ọlọ́ torí ń tọ́wà lọ́wọ́ ló ṣe fẹ́ òun nǹkan náà ni ó fi fìyà jẹ torí ẹ ẹ rí i pé irú obìnrin náà kọ̀ǹpléìn rẹ̀ lójoojúmọ́ ni pé kìí fún wa lówó tí ó tó wa kìí fún wa lówó tí ó tó wa kìí fún wa torí torí kílò náà ti fẹ́ nítorí owó náà torí ẹ ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ ọkọ nítorí owó rẹ̀ o ẹ gbọ́dọ̀ fi ọkọ nítorí owó rẹ̀ kí ló kí ló fà á tẹ́ fi máa wò pé obìnrin kan wò pé òun wà lọ́kì obìnrin kan máa wò pé òun wà ọ̀nlọ́kì nílé ọkọ tẹ́bẹ́ yìí náà ti máa tọ́fà torí gíríngèsì náà ni obìnrin tó bá fi olówó yóò máa wò pé òun wà lọ́kì kódà kó ti pa àhún lọkùnrin almuhim yóò kú njọ kan sọ́ọ́ sì lé owó lè ti sákótó kù. So, obìnrin ò gbọ́dọ̀ ti torí nǹkan tọkùnrin nífẹ̀ẹ́ torí gbogbo obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ọkọ nítorí ntọ́kọ ní nǹkan náà lọ́kọ́ fìfì yà jẹ́ bẹ́ẹ̀ ni gbèsè ayé fi hàn wá gbogbo obìnrin tó bá fẹ́ ọkùnrin nítorí ntó ní obìnrin yẹn kù palẹ̀ má yà torí ẹ̀ eléyìí ò túmọ̀ sí pé wọn náà jówó rẹ̀ ná o nítorí kóbìnrin ọmọ bàá mọ̀ pé olówó tó bá lówó kò fi sàánú rẹ̀ náà ni àmọ́ obìnrin ò gbọ́dọ̀ fẹ́ ọ nítorí owó rẹ̀ sẹ́mi kó gbogbo obìnrin tó bá fẹ́ wa nítorí owó wa kódà káwa náà tiẹ̀ má ya hun níjọ́ tí owó bá ti tán kọ́ obìnrin ọmọ wọ́nà láti lọ ni àìmọyeru rẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé nì by the time tíyàwó padà rí i pé ntí ń bẹ lọ́wọ́ ọkùnrin yìí lówó ti tán àbó ti fẹ́ẹ́ fìdí jálẹ̀ wàhálà gbogbo wọn ti máa mọ́nà wọn pa torí ẹ̀ làwọn bàbá wa ti sọ yí pé kí ni owó lobìnrin mà owó lobìnrin mà kìí ṣe gbogbo obìnrin o wọ́n ń sọ jẹ́nẹ́rálì ni èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin owó ni wọ́n mà ọwọ́ afẹ́ nítorí owó ni wọ́n ń fowó fífi àjọ yọ pariwo àbí òní pariwo yọ pariwo tó ìdínú tọ́pọ̀lọpọ̀ obìnrin máa pariwo wọ́n sì ní idha urifa sababu batala al-ajab ti máa ń tọ́fà a jẹ́ pé ti bàjẹ́ nù àbúrò máa ń ṣe nígbà tá a ti máa ń tọ́fà tí fi ń pariwo ókè owó tán lọ́wọ́ rẹ̀ lẹ́ ń pariwo ẹ káńgára ara yín jáde. bẹ́ẹ̀ náà ni nínú títún máa fa wàhálà fóbìnrin lé ọkọ òun náà ní kí wọn náà rí pọ rẹwà tọ́ba rẹwà ọkùnrin ọba àfẹ́ nítorí ẹwà rẹ̀ ọba àmàjẹ́ nítorí ẹwà rẹ̀ ló fi fẹ́ irun wọn máa sábà ní wàhálà lé ọkọ nítorí tóbìnrin bá ti rẹwà jù tọkọ bá fi lè fẹ́ nítorí ẹwà rẹ̀ ọkọ yóò ní gbè fún wàhálà nítorí pé bó ti ṣe rí kó tó fẹ́ bílẹ̀ ti ṣe ń sùn ń ní ọmọ yí padà torí pé àwa náà ń yí padà ẹ̀rí pé kan gbogbo ẹ̀kẹ́ gbogbo wa náà fa ẹ̀kẹ́ wa ti ń tú láti báyìí kò sọ́gbọ́n a lè dá sí bẹ́ẹ̀ náà làwọn obìnrin ẹ̀kẹ́ wọn náà fa a ah, Kini ni ọ̀sẹ̀lẹ̀ mo ti dàgbà lọ pé no mi n fẹ obìnrin tí gbogbo ojú ọmọ yọ tajaid tajaid mo rò pé ẹ lédè lárúbá báyìí kí gbogbo orí kí gbogbo awọ máa palà ní lárúbá ń pè ní gbogbo ojú rẹ̀ ti ń yọ tajaid lónà wá para tí pa tọ́ba fi ọ́n torí ọ nítorí njọ́ tí ẹ wà bá tilẹ̀ ń wọ mí wàláì tàláì ọ̀rọ̀ ní ti tọrọ yóò ti kó fún ọ. <laughs> yàtọ̀ sáwọn kan wọ́n dún owó ńgbà kan ti dìdàkudà àbí òye wa obìnrin <laughs> obìnrin bá tiẹ̀ ń tọ bí ọba wa fi ọ nítorí ẹwà rẹ tí wọn náà rẹwà ó tún dáràn torí pé obìnrin náà mọ òkú tí ọba sàdánwò irúgbólú ẹ ṣe dáa yìí kó wá jẹ́ pé irú dọ̀gọ́rọ̀ ọ̀rọ̀ yìí ló gbé lọ. ìtú máa fa wàhálà fóbìnrin náà torí ẹ̀ kí ni ká wò ẹ̀sìn tá a bá fẹ́ obìnrin torí ẹ̀sìn wàá lọ wá o àmọ́ yóò kò ní tó ti gbogbo àwọn tá a wí hùn kò ní tó tiwọn torí pé àti dóun padà sọ́nà yóò rọrùn àti dá padà sọ́nà yóò rọrùn tẹ́ kó obìnrin kò bá jẹ́ torí ẹ̀sìn lẹ́sìn fẹ́ẹ́ kò bá jẹ́ torí owó rẹ̀ lẹ́sìn fẹ́ kò bá jẹ́ torí ẹwà rẹ̀ lẹ́sìn fẹ́ kò bá jẹ́ torí ilé ńlá tó ti wá lẹ́sìn fẹ́ kò sí obìnrin kan tí ọkọ rẹ̀ tì lẹ́nu láti bú tọ́ ọ bá sì jẹ́ pé ìwọ ti ìyàwó rẹ̀ lẹ́nu láti bú dákun náwọ́ gbogbo wa ni àti dáràn lọ́wọ́ àwọn obìnrin gbàtẹ́ yóò ti fẹ́ ẹ̀ lè máa ẹ̀yin dáńfó wọn yẹn jẹ́ bó ṣe jẹ́ kò sí kọ́dà kọ́ bá jọba kọ́ bá jẹ́ president kò sí obìnrin kò sí obìnrin kan tọkọ rẹ̀ sì lẹ́nu láti bù yóò bu ọ tí ó fi ọwọ́ egi tí ó gbé ọ sókè tí ó nà ọ mọ́lẹ̀ ewu ọwọ́ sí ọ̀rẹ́ láì àwa awi tán àbí òye wa fi mọ fọn sáǹpù ṣe rí obìnrin tó bá bẹ̀rẹ̀ sí ní bú ọkọ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní bú ọkọ rẹ̀ ọlọ́run ló mọ ṣètọ́nì tí máa ń lò wọ́n gbà ní sẹ́wọ̀n kí tẹ́yìn bá lẹ́sìn ẹ lè ṣe sùúrù fún wàláì tẹ́yìn bá lẹ́sìn ẹ̀kan náà lẹ́jà gbogbo òwe kíkọ́ lẹ̀ àmọ́ni tí tẹ́ bá ní sùúrù ẹ lè ṣe sùúrù fún tẹ́ bá lẹ́sìn ẹ lè ṣe sùúrù pé tó bí ti máa ń sàwọn obìnrin tẹ́yìn bá wá ṣe sùúrù la ilaha illallah padà wá máa ṣe pẹ́pẹ́ fúrú fún yín ju tàtẹ̀yìn wá lọ tẹ̀mẹ̀kùn lára rẹ̀ ń gbóná jaja ẹ jẹ́ kí tiyín ó tutù díẹ̀ nígbà títí ẹ̀ náà bá wá tutù ẹ̀yẹn wá gbóná díẹ̀ wá gbóná díẹ̀ oná ọmọ wa kò tó mo ti wá tẹ́pin báyìí nkúkú máa ń tó solúwa rẹ̀ téèyàn ń bú ọkọ rẹ̀ irú ṣètò àti burúkú tí wàá máa dáyàn láàmú yìí ìwọ̀n ọmọ ibi tó ń gbà wá o ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ yáfẹ́ mi ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ yáfẹ́ mi ìwọ náà bá ara rí ẹ dákun ẹ má bínú gbé oúnjẹ kó wájú mi so ní wọn bá máa bẹ bẹ́ẹ̀ tọ́lá pé wọn náà ṣe wèrè ńgbà tí ń ṣe wèrè ni o tọ́ bá ṣe wèrè ńgbà tí ń ṣe wèrè ọ́ ò sí lè rẹ bàjẹ́ sòtẹ́ wá rí gbogbo obìnrin kò sí èyí tó tì lẹ́nu láti bú ọkọ rẹ̀ àmì ẹni tó lẹ́sìn kò ní bú ọ tó ẹni tí ò lẹ́sìn torí wọn máa bú ọ yóò máa sọ àsọsẹ́nu kù. So èyí tí ọ̀lẹ́sìn asọ̀nsọ́ ni pé kó wọ́n sọ̀rọ̀ fún lórí ibú sán pọ̀pọ̀ so òun <laughs> nígbà tí ọ̀lẹ́sìn yóò máa fẹ́ wọ ọwọ́ òun tí ẹ̀ rí ọ wọlé òun ò rí àwọn so <laughs> àmì ìtọ́ lẹ́sìn wọ́n máa sàánù rẹ pé tọ́ mẹ́jẹ̀ ń mẹ́jẹ̀ ń yà máa wà mẹ́jẹ̀ ń akọ lẹ́sìn. torí ẹ wàhálà yín ẹ̀yin tẹ ẹlẹ́sìn ẹkú oríire kò ní tó nǹkan lé ọkọ wàláhì wàhálà àwọn obìnrin tó lẹ́sìn kò ní tó nǹkan lé ọkọ nítorí pé àwọn náà ò ní dáràn jù àti dáràn àwọn ò ní pẹ́ ọkọ wọn náà ò sì ní ya wèrè gẹ́gẹ́ bí àwọn ọkọ àwọn tí ò lẹ́sìn ṣe máa ya fún wọn torí ẹ nínú tí máa fa wàhálà fóbìnrin ọkùnrin ló ń fẹ́ fi ọ ṣùgbọ́n ìyàwó karùn-ún lọ́jẹ́ o wọ́n lọ́jẹ́ kẹjọ tọ́ farama mọ́ farama mùsùlùmí nu sẹ́mi kó lọ tẹ́rì gbà ọkọ olórí ibú ìyàwó náà tiẹ̀ ti sá dànù ọlọ sí ìyàwó karùn-ún ọlọ sí ìyàwó kẹjọ sẹ́mi pé ó forí gbé ni ó gbé wọlé ọkọ ni irú rẹ̀ Iru re ìyà gidi ni ọjẹ o yọ jẹ lójú ayé ọkùnrin yóò tún jẹ lẹ́yìn ikú rẹ̀ yọ jẹ lójú ayé ọkùnrin yun ó lè jẹ pé ẹ̀kan tó bá ti súnmọ́ báyìí ó tún dẹ́yìn bí oṣù mẹ́ta kó tó òun náà wá lọ gbóyún wá ń ta tẹmọ̀ kó rí nìyẹn pọlọpọ ọrụ wọn àwọn tí wọ́n máa bá wọn sùn ti ní wọn kọ́sọ́mà tí wọ́n máa wá bímọ ọmọ àlè fọkùnrin nígbà tó ti jẹ́ pé lórí ibu tiẹ̀ náà ríran rí yóò tún máa kó ma yóò tún máa kó ma jáde n ti ìyàwó tó ń fẹ́ kẹjọ ọmọ ti kẹta ah, ló wá ń <laughs> àánú ẹ wá rí ngbà míì àlè tẹ́lẹ̀ yìí ń bí máa fún yóò sì tún máa wá kọlà sáwọn ọmọ lẹ́ẹ̀kẹ́ lọ́ọ̀dẹ bàbá dada bàbá bàbá tí ọ̀mọ etí kàn yìí àlè yóò tún máa bá àwọn ọmọ obìnrin wọn yóò máa fàlà sí wọn lẹ́ẹ̀kẹ́ láti sàmì sáwọn tiẹ̀ wọn wá dẹran kú pátá porongodo wọn dẹran kú pátápátá sẹ́wọ̀n pé wúrẹ́ àwọn ò lá identity èwo ni ó gùn èwo ni ò ní gùn kò sí identity the door is always open irú bẹ́ẹ̀ làwọn náà wà á dà irú eléyìí wàá pọ̀ láwùjọ Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ wàá kọ́ àwọn bàbá olówó àwọn bàbá olówó bàbá olówó wọn yẹn àwọn bàbá olóyè bàbá olóyè bàbá olóyè àwọn bàbá pàtàkì pàtàkì pàtàkì láwùjọ Yorùbá àwọn fọ̀dì bàbá tí ń fẹ́ fọ̀dì fọ̀dì irú rẹ pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yọ wà lọ́ọ̀dì ọkọ kan ó lè jẹ́ ìyàwó kẹta gan ó lè jẹ́ kejì ó lè jẹ́ kẹrin ó lè jẹ́ karùn ó lè jẹ́ kẹfà torí àwọn òkúkú wọn gbẹ̀sìn wọn ògbófin rẹ̀ mọ́ni àwọn àmòfin ọlọ́nkan tó ní má fẹ́ iye báyìí lọ àwọn ìyàwó yan àlọ́ ọmọ àlóyún ń tà máa bá wọn ṣe zìnnà máa la kọ́dà ẹlòmíì inú ilé náà gbogbo wàhálà yóò máa wá so gbogbo wàhálà ọmọ so yóò máa wá bímọ yóò máa bímọ níjọ́ tó lọ́n bá ní kí ọkùnrin yọ tají lónà bá wò pé àwọn ọmọ yìí ọ̀jọ́ òun ó gbé díngí lọ́wọ́ ó tún wojú àwọn ọmọ wọn á wò wọn síra wọn pé ah ee ah, àbí bàbá ń lò wọn jọ ni òun rí fọ́tò bàbá náà rí wọn ò jọra wọn wọ́n obìnrin wa ń bèèrè bóòlù àwọn ọmọ ẹ jẹ wọ́n sẹ́mi jẹ́jẹ́ o sẹ́mi jẹ́jẹ́ o ẹ̀hẹ́n wọ́n tu àtìrí rẹ fáráyé o àtìrí mi fáráyé àbí tiẹ̀ látù àbí tiẹ̀ látù òun fẹ́ tú àtìrí rẹ fáráyé pé òkóbó ni ọ́ ò lè bófin ṣe ló ń ṣe ń lọ lóyún wá fún ọ́ntà wọ́tọ́ yẹ kó tún máa dúpẹ́ pé wọ́n sàánú rẹ èèmàlúkú tupẹ́ bẹ́ẹ̀ láwùjọ yóò bá wọn ní irú rẹ pọ̀ lọ jàǹtìrẹrẹ àwọn ọmọ àlè pọ̀ bàjẹ́ láwùjọ àwọn ọkùnrin tí sì ń dalé àwọn obìnrin yẹn rú àwọn náà ń bẹ táyà pé wọ́n ń yan àwọn obìnrin olóbìnrin lálẹ́ wọ́n ní wọn ò tiẹ̀ kákùn kankan ipa kìyàmọ̀ sálọ ọlọ́run ó ti dájọ́ ayé wà fún káwọn máa dáràn ni ọ̀dọ̀ wa wa bí wọ́n bá jẹ́ni tí ń serú ẹ̀ bẹ̀rù jọ́tọ́ lọ́run ó ní kí abẹ́rẹ́ ọmọ ṣiṣẹ́ mọ́ àyàfi tó o bá fẹ́ fi tọ̀ bẹ̀rù ọjọ́ náà tọ́lọ́wọ́n bó ní kí abẹ́rẹ́ ọ̀gán mọ́dì obìnrin tẹ̀ ń jọ ń ṣe zì náà tọ́jà pé gbogbo etẹ́ ń ṣe ní kọ̀rọ̀ yàrá ni ọ̀wá lu játa tí gbogbo ara yóò bá yín mà bẹ̀rù ọjọ́ náà tọ́jà pé bá sì rí wọn yìí ọ̀bá tiẹ̀ tú láyé ọlọ́run tú àṣírí rẹ ní gbangba kìyàm wọ ìyàwó àdánù ìyàwó lórí ibú ọkọ̀ kan òkú kọ́ bọ́ọ̀dù ọjọ́ bẹ̀rù ọlọ́run zina tó ń sẹ́wọ̀n orí ibu ni o aburú ń zina jama aburú tí ọ̀lẹ́gbẹ́ wọn nígbà táwọn ọmọ náà bá wọ tán wọn wà tẹ́lẹ̀ iná gangan fúnra ara rẹ̀ ò lè gbádùn wọn á lo burúkú dà wọ́n láàmú nù wọn á ní yẹn àná àdéhìí pé àwọn subhanallah àwọn zina tí wọn jọ wà di wọn ni wọn máa da wọn máa nala mu zina tẹ̀ ń sìn rí wọn léèyàn bá jìyà rẹ̀ láyé àbọ̀wá bá ní ọba dùlọ́lá gbẹ̀ndà kìyàm ọmọ bẹ tàṣẹl mẹṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tóró jìyà láyé ń bì. iye kíye tó o ṣe kọ̀ọ̀ràn. láyé wá ń bì àfi kò jìyà rẹ̀ láyé anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó o bá fi lè jìyà rẹ̀ láyé tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyama fa anta tahta al-mashi'a ọmọ abẹ lábẹ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tó bá wù ọlọ́run àforíjàn kò sẹ́ni tí ó bi léèrè tó bá sì wù yóò ló jìyà rẹ̀ kò sẹ́ni tí ó tún bi léèrè ọ̀dọ̀ wọ̀ wá jàmá ẹnìkan wa ni tọ́ ńgbà tó ti jẹ́ pé tahta al-mashi'a làwà ọ̀dájú kó ara foríjìn tààrà ká máa ọ nṣó àkọ̀ọ̀ràn kọ̀ọ̀ràn ọ̀wọ́ ètò ti ṣe nǹkan ọ̀ràn ńlá ni wọ́n máa tọrọ àforíjìn dọ́jọ́ kú lórí kọ́ máa di ọ̀ràn ńlá fún ọ. ó tún wá máa tẹná ma a orí ibú gidi lọ kọ lẹ́tà sí. orí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run àwọn bàbá òfò àwọn ìyá àdánù. tí wọ́n máa ṣerú ẹ̀ kàn jáwọ́ ń bẹ̀ o. àwọn tí ń fẹ́ ju ìyàwó mẹ́rin lọ láwùjọ tí ń kọ́ àwọn obìnrin sí yọ́bọ̀yọ́bọ̀ àwọn abáyé ẹni jẹ́ títí wọ́n ti tá dànù kàn jáwọ́ ń bẹ̀ kàn jáwọ́ ń bẹ̀. wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn wọ́n ní ó dàbí ìgbà tó ti pọ̀ fẹ́ ìyàwó mẹ́rin lọ àwọn kan á gbéra wọn lọ bá wọn lọ bẹ́ni tó ń fẹ̀sùn kàn wọ́n á ní bẹ́ẹ̀ ni wọ́n ò parọ́ méjìlá péré níyàwó mi ah méjìlá ni péré yẹn ni pé kọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ la ilaha illallah láwùjọ yorùbá yìí náà nípa méjìlá péré àwọn obìnrin wo náà lọ́wọ́ àgbà láti jẹ́yàwó mùsùlùmí bàtú torí ẹ ẹja bẹ̀rù ọlọ́run àwọn bàbá tí ń fọmọ lọ́kọ ẹ máa béèrè tó bá ti pẹ́ ní tẹ́ fẹ́ fọmọ fún bá ti níyàwó kan lé tẹ́lẹ̀ yàwó mélòó lẹ́ ní torí kí ẹ má bàa jẹ́ pé ẹ̀yin lẹ ṣèràn lọ́wọ́ tọmọ yín ó fi wá máa lọ gbọ́dọ̀ rẹ̀ nígbèé zina ìyàwó mélòó lẹ ti ní tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nìbànújẹ́ ń bá lẹ́yìn ìgbà táwọn ọkùnrin yìí kú nítorí wọ́n padà declare àwọn out ẹ̀ ní jogún kankan àwọn ọmọ yín náà ní jogún kankan ọmọ bú sẹ́kún ah, àwọn ẹni tó ṣèdájọ́ wọn wọn ò wojú wọn òfin ọlọ́ọ̀ni yẹn ìyá yín ló ti moko lóko ogún kó tó lọ gbìn pati torí agbọ́dọ̀ kíyè sáàrin wọn ọ gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ mẹ́rin gan ju agbára ọ̀pọ̀lọpọ̀ lọ garaje lásán garaje lásán afẹ́ Nigerian limited gbogbo ọ̀rẹ́ wa ti dó ìyàwó mẹ́rin iná lọ́pọ̀lọpọ̀ ń fi lọ rọ́ọ̀lù ẹni tí o lè bóbìnrin kan ti ń fẹ́ mẹ́rin kò lè gbọ́ bùkátà obìnrin kan ó kó mẹ́rin ilé ọwọ́ adìẹ àsákàtù bí ṣe ń sáká ní sáká wọ́n ń wà níwọ̀n orí lórí ọ̀dọ̀ wọ̀ wá wọ́n á ní ẹ bóòlù ẹ̀sìn wa fẹ́ gbá wọn dànù ẹ wá sọ pé àwọn ò ní jogún ọkọ àwọn àwọn ọmọ àwọn náà ò ní jogún bí wọ́n lè má mú lóso igi ńjọ́ náà táwọn lè má mú ọ̀daràn tani lè má mọ ọ̀daràn tí so igi zina mo rò pé yìí wá torí pé ẹ̀sìn òye àwọn èèyàn àwọn ọmọ rò pé táfà kan bá ti jókòó yìgì ti so náà nu àwọn ẹni ọlọ́run bó ló ṣe jẹ́ ẹni ọlọ́run ẹni èsì tún tún rí ẹni ṣètọ́ni tún ti rí nígbà tó yẹ pé ẹni ṣètọ́ni tó ń so yìgì karùn fún eléyìí òun sọ ẹ̀kẹfà fún ìyàwó mẹ́fẹ̀ẹ́fà sì wà ń lé ọ̀daràn burúkú tó yẹ kó wọ́n gbákùn mà gbogbo agbọn bẹ́ẹ̀ agbọ́dọ̀ kíyèsí o ká bẹ̀rù ọ lọ yìí gan bùkátà àfa àfa kìnnì ganan rí kí la fẹ́ fi ṣe séèjì ń bùkátà àfa àwọn kan fi ń oúnjẹ ni sẹ́yìn bá wa so ìjì ní ìsìn tọ́sà ní dandan à ń fẹ́ kẹ́ wá náà ní ẹ dákun ẹ sá wà náà ní kò burú àwà ṣé ìwọ ní ká fọ́ wá. <laughs> àwọn náà sọ pé ṣé túláàsì ní kọ lọ ẹ ohun ọmọ òfin tòun àmọ́ ṣé ìwọ ní kọ wá. ọ̀dà lọ ńgbà tá a wá lọ ọ̀wá bá wọn so yìí abádìde àwọn Yorùbá wọn bá ní owó ń hún àwọn láfa ẹ̀ dá wọn náwó owó ń hún àwọn la àwọn tó yẹ pé ìyá burúkú lọ́pọ̀lọpọ̀ ń jẹ pamọ́ lẹ́lòmíì ń ta wọ́n tún á hún àwọn máa àwọn náwó gbogbo náírà márùn márùn yìí náà nípa tí ti lọ náwó kò burú bá ẹni tó bá fẹ́ràn ọmọbìnrin kọ́ máa dáwó bẹ̀ wọ́n tún ní bí eléyìí kọ́ àwọn fẹ́ náwó bá ń délé wọ́n máa kí náírà márùn bọ̀ alápò kẹ́ ẹ́ kọ́ bá yín délé náírà márùn lẹ́yìn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ fún yín mo rò pé yé so nítorí délé wọ́n máa dáwó bá fún wọ́n máa ẹ wá dà bá fún yóò bá kàn ní lọ wọ́n gan bẹ̀ ní pé kí ni alẹ́ yìí la fẹ́ fún àwa wá so igi tán àwa ṣàdúrà àwa dìde kálukú náà ó dìde àwọn afóúnjẹkújẹ sẹ́wọ̀n pé ẹ̀yin ò tí ì gbádùn tán láwùjọ ẹ̀ tí ì gbádùn tán ọkàn jẹ́ pé ẹ̀ sí lọ́sibítù ni ẹ̀ tí ì gbádùn tán pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó pe àfa ọpọlùmọ nípa ẹ̀sìn Islam oníkọ́ wa bọ̀ sọ èyí òun wa wà ó tún wá pa àwọn àfa àjákujáku àbẹ́yìn náà rí nǹkan bẹ́ẹ̀ nù ó kó àfa àjákujáku òun náà tún á dé ó gbà kẹ́ bá wò ó tún wé láwàní olùmọ̀gidi tẹ́ pé ó ti so ìgì tán o tẹ́ mọ̀ pé kí ló tún kù ẹ máa pín oúnjẹ ẹni kíkà lóko túká tọ́ àbájákujáku ńgbà tó yẹ pé olùmọ̀ǹpẹ̀ sí náà ńgbà míì gbogbo ẹ̀ náà ọpọlọ tún kúrú ńgbà míì ìwọ náà ní ẹ fún bàbá ẹ fẹ́ ran àkókò lẹ́nu nìyẹn ẹ̀kọ́ mi àti parí àti parí kò sádùn àparí kankan nu islam kò sí kò sí lákọọ́lẹ̀ nbìkan àti ìrìnnú tíra kan tẹ́ ẹ bá rí kẹ́ sọ fún wa kò sádùn àparí kankan kò sádùn àbẹ̀rẹ̀ kò sádùn àparí àti parí àti parí lẹ́yìn subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kafaratul majlis wa ba'd. òun á lò wọ́n ẹ wá ní ẹ bàbá kan kó fún yín ládùn àparí sẹ́yìn mọ̀ pé ìwọ gan lọ gbádùn tó tún fẹ́ràn àkókò lẹ́nu òun á nítọ̀ sọlú alánàbí lukari pípé àwọn wọ̀nyí ti wọn àwọn olówó gbà ẹ àwa lówó gbà tiwa ọ̀yà kálukó dìde ọmọ anáwó a gbogbo létẹ̀ tí wàá kọ́ òun bá wú àmì pẹ́ tí ìgbádùn sánú nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá ti pe àwọn ẹni tó mọ̀ ń pẹ̀ ẹ̀sìn ẹ má pa àwọn jákujàku àìjẹ́ bẹ́ẹ̀ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tó lè pọ́n jákujàku lẹ́nu mọ́lẹ́ wàá pè tọ́ba fẹ́ bẹ̀rẹ̀ no kò sáyè fún worowóró ẹ mú kí ni sọ̀rọ̀ wa. sọ àmọ́ tó náà tún máa ṣe pẹ́pẹ́ fúru kan máa ṣe kúkú bẹ́rẹ́ kan kékeré kẹ́kẹ́ kíni. so torí ẹ eléyìí túmọ̀ sí pé àbùkátà àfa kankan náà ń bi yìgì àbùkátà rẹ̀ gbogbo ọ̀nà oúnjẹ náà lásán náà ni ẹ wọn á ní wọn pínwó. olùmọ̀súnà kan á dìde wọ́n á lò ń lọ lẹ́ńtọ̀n. anakunla anakunla owó tí yín mọ owó kín kówó tí wọ́n fẹ́ pín in kò burú tí bá pín in ẹ pín tèmi náà má ti yín. rí ẹ máa tí nkankan níbi táyé dàrú dé yìí ṣé gbogbo tọrọ kọbọ náà lọ wá ṣẹṣẹ bó náírà kí wọn lọ máa gbé ó tó máa kàlàǹfọ́ ọ̀sẹ̀ bó ti ṣe jẹ́jà rí tọ́ torí ní tẹ́sí pa one thousand lóde yun wàláì sàláì ọ̀rọ̀ ẹnu yóò fẹ́ tán wórówóró yóò ti pọ̀ jù ọlọ́lọ́mọ iye ẹ̀sẹ̀ tí màlẹ́kọ̀ ọkọ̀ fún yín tó ọmọ tí sì ń ru pọnpọ́n lójúmọ́ ó lọ aago tí ó bẹ̀rẹ̀ ó lọ aago tí ó parí one thousand rẹ̀ ò ní dálé sí àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sáròyé kò sẹ́jọ́ ọ̀sẹ̀ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń jarí tọ nínú tí ma fa wàhálà fáwọn obìnrin òun náà ní kó jẹ́ pé wọ́n fi lọ́kọ kìí ṣe sọ̀rọ̀ ọlọ́n bí kó jẹ́ pé bàbá rẹ ìwọ ọmọbìnrin níṣẹ́ ni bàbá rẹ fi ọ́ dájọ́ arákùnrin yìí máa ń sànù bàbá rẹ gan ẹ máa bùn lówó ẹ máa bùn lówó bàbá rẹ wá ń wo kí lòun náà lè ṣe fún un abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ọ wa ni ọmọ mi nífẹ̀ẹ́ ọ̀dájú kọ́ di àgọ́bá débẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà kó wú ọkùnrin yẹn láti fẹ́ ọ wọ́n ti sí lọ́rùn ni tọ òun wò pé hal jazaa'ul ihsani illa al ihsan kò sí nǹkan kan tó yẹ ká fi sànyà lórí dáadáa tó bá ṣe ju dáadáa lọ ntí bàbá tiẹ̀ rònú ṣé gbogbo ẹni tá bá ṣe dáadáa sí ni máa fi dáadáa sàn ni ntó kó bá pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ nù òun náà lọ sàn án lórí ìyàwó sàrà nítawọn Yorùbá máa ń pè níyàwó sàrà tí bàbá kankan wò sùnsùn tó ní ọmọ òní òun ti parí ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ fẹ́ kò nídìí kó mú kọ́bọ̀ wá tọ tí wọ́n ń pè níyàwó sàrà wọ́n máa jẹ bàbá ńlá yà wọ́n máa jẹ bàbá ńlá yà kódà ń mí tó tún ṣẹlẹ̀ ni bàbá ni wọ́n wá fún níyàwó yìí bàbá wa sọ pé ha ẹni ọba mọ́fìn wá fún mi nídàá yìí kọ̀ mà fẹ́ràn mi ẹ ẹ fẹ́ pa mí ní dáhùn bàbá bá ní òun òun náà fi fọ́ọ̀mù òun ẹ dákun ẹ woru sílísílà chéènì wọn da ìwọ kọ́ ló bí ọmọ wọn fi fún wọ wọn náà wọn fi ń rẹ ìyàwó òun ò lè gbọ́dọ̀ ọkùnrin kọjá ìyàwó torí tó ò nílò fi ń tọrọ bàbá ọmọ ni ó fi fún ọmọ tiẹ̀ kì í ṣe pé wọn fi fún ọ ìwọ náà lè fẹ́ lómi ọlọ́mọdé ńgbà tí èsì ṣọ́ọ̀pù lábẹ́ òfin ṣẹ̀rí àtọ́ba háyà ṣọ́ọ̀pù ní ìsìnwó nídìí ẹ̀ wọn náà lè fi háyà fẹ́ lómi ẹ sáà má ti lò jùgbà tí ẹ sanwó lọ. ṣé ṣọ́ọ̀pù wa níyàwó wọ́n fi fún wọ ìwọ nídìí ẹ̀ wọ́n á fi ń fẹ́ lómi kọ̀tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ. ìgbà míì ẹ rí i pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ omi ọmọ wa sunkún fún yín pé ha ẹ dákun ẹ gbà òun ìyà tí ń jẹun yìí ti pọ̀ jù nítorí pé ọkọ ń sọ fóun ẹni tó yẹ kọjọ kọ ń sọ pé òun ọmọ wálé yín fẹ́ fi ọ bàbá ni wọ́n fi ọ́ fún bàbá òun náà wá fi ọ fóun òun sì sọ fún bàbá pé òun ò nídìí rẹ̀ kó wọn kàn má ni ha ìyá ọmọ wa jẹ ó lòun ọ̀ràn ti jọ kan rí tó ẹ yìí ló pèsè oúnjẹ kan fún un rí ó ti bí gbogbo ọmọ inú rẹ̀ tán kẹ́ ẹ máa ara ti máa bíyà fún àwọn obìnrin àìgbẹ́sìn yìí àìgbẹ́sìn yìí kò sí ìyàwó sàrà lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí obìnrin tẹ́ fẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà àfi kẹsàn kínni kẹsàn sọ̀dáàkì rẹ̀ sọ̀dáàkì rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ńtọ́ tẹ́ lọ́rùn yéé ṣe pé owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ságbà má bínú ọlọ́mọdé owó tí ó tẹ́ lọ́rùn lódì wọn bá gbára ọkùnrin náà ti ṣe máa nínú tí máa fa wàhálà kóbìnrin nílé ọkọ òun náà ní kó jẹ́ pé obìnrin ti dàgbà jù kó tó wọlé ọkọ ọwọ́ á dàgbà jọkọ lọ kò ní rí ilé ọkọ igbe o nítorí ṣé ẹ̀yin ni ó máa sọ fọ́mọ anú rẹ ní àbíbáwò ní yorùbá lẹ́bù ìyàwó fọdún mẹ́wàá jù ọ lọ ṣé tó bá fẹ́ bọ̀ sọ̀rọ̀ yóò sọ pé ẹ ẹ fún mi lówó ọbẹ̀ o ẹ̀ ń tún jáde lọ́nu àbó fún mi lówó ọbẹ̀ sọ ń jáde lọ nìyẹn ewu lẹ mú ọ ń bẹnu tí máa fa wàhálà fáwọn obìnrin a sì ti sọ pé ìwọ tí wọ́n bá fi obìnrin tó ju ọlọ bá kápọ́dún mẹ́wàá ló fi ju ọlọ ọ gbọ́dọ̀ sẹ́yìn fún o ẹ̀yin báwo ìwọ mo rò pé yé wa ìwọ gbangba bọ́n ọ̀yà tilẹ̀kùn lọ́gbé yọ̀ wa òfin ọ̀sọ́ bẹ̀ mo rò pé wa kì í ṣe pé ẹ̀ bá ń gbá bọ́n ẹ̀ wá tilẹ̀kùn ẹ bá ń gbé yọ a ọlọmọdé ó ti sẹpin kódà gan tọba fẹ́ bá ṣeré ìdí rẹ̀ ọ̀rọ̀ ni tọrọ ọmọ gbígbà tó jẹ pàǹtí rẹ ni mo rò wa ìdí nu àgbọ́dọ̀ sọ pé ìdí rẹ̀ ọ̀rọ̀ ẹhẹn ọmọ pé àǹtí rẹ lọ ń bá sùn àǹtí rẹ báwo ìdí rẹ ọ̀rọ̀ ni tontori di eléyìí ọ sọ pé ooru kaida o ti lẹ́ẹ̀ má jù ẹ̀ torí pé ọ fẹ́ fi bá tara rẹ jẹ́ ni òun lọ́wọ́ kùsì lọ́ọ́ báyìí òun ti ju ọkọ lọ́ọ́ báyìí kìí ṣe alákọ̀wé lẹ́vù o sẹ́wọ̀n kó alákọ̀wé lẹ́vù àwọn ń bẹ̀ wọ́n ń fa gọ́ sọgbọ́n wọ́n ń fa gọ́ sọgbọ́n ọkọ ju ìyàwó lọ náà o yọ máa sọ pé Ibrahim ọwọ awambi Ibrahim kí ló dé tó jóúnjẹ ìtàn lẹ́nu ẹ lọ ń la ọkọ mọkọ lórí òní yes that is love. kò ní da fún lọọgùn náà sẹ́yìnmọ̀ kálá fi àwa lọ́kọ́ gbà mára ẹ máa ẹ máa ṣèpalẹ̀ máa lẹ̀ dọjọ́ ìbínú gbogbo ẹ̀ lọ́gbà pé níjọ́ tí ìbínú bá dé pé bẹ́ẹ̀ náà kọ́ máa lá kọ́ máa lórí torí ẹ ẹ tètè máa kó gbogbo ẹ pọ̀ pé wo ká máa ṣe é lẹ̀ dọ́jọ́ ìbínú torí jọ́ tí inú ọba bí mi mi ní gba gbogbo rọ́bìṣì o lẹ́yìn náà àwọn nǹkan míì wà tí wọ́n ń gbà látàrí pé òun pé lọ́ọ̀bù lọ́ọ̀bù lọ́ọ̀bù àwọn fámìlì rẹ̀ ọ̀bọ̀ ọkọ̀ o wọ́n máa wò pé sí ti tábà fún ọmú ìwọ̀n á ń la ọkọ̀ mi lórí tani ń bọ̀ níyàwó náà ti ń bọ̀ tí ò lókun lọ́rùn. so ìwọ lọ fa wàhálà fún má gbàgbàkúgbà fún ìyàwó rẹ nítorí pé ìgbàkúgbà tí wọn ń gbà tó ń fi ń sosùn tó ń fi ń para àwọn fámìlì rẹ ọbọ ọkọ ìjókòó wa ní sèse fún ìyàwó mà torí ẹ eléyìí ń bẹ nínú àwọn kan bákan náà nínú títún máa fa wàhálà fóbìnrin nílé ọkọ òun náà ní kọjá pé ó ti kéré jù tí ń fi lọ lé ọkọ gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn kan pé tóbìnrin bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ dúró de kó ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tá a fìfi fún ọkọ àwọn ò tí ì rí bẹ́ẹ̀ nu sẹ̀rí àdìsí àmọ́ ibi tẹ́yìn ti rí wọ́n wá rọ́ọ̀ṣì ọmọ tikúnmú tikúnmú ni wọ́n gbé lọ lé ọkọ torí tó bá sin tíkún bá yọ ọmú rẹ̀ kò ní máa fà ọ̀dọ̀ ẹ̀yin náà wò wò ìyàwó tá a fẹ́ tẹ́gbà wà là ń ọla mba àwọn là ń àbí òye wa ọfọsọ ọbọ̀sọ jẹ́ ó kí lẹ rò pé ọbụ padà ṣẹlẹ̀ ọbụ ké títí ọmọ abu náà ni ọ̀bùn náà da fínjú tọ́ gbàgbé ìgbà tá a máa fọkún mú ẹ lè rántí o kéré pọ̀ngbà náà <laughs> kì í o ọgbàgbé ó ti ẹ̀ yàgbẹ́ kan jọ kan so yóò bí wàhálà fófin tọ́jú pé subhanallah kò ní ti parẹ́ láéláé ẹ ra yìí fáwọn ọmọ yín islam ọ̀fọ́dún sí o pé bàbá ẹ lọ mọ́tò lọ́ọ́lé ọkọ̀ amẹ́ríkà ẹ̀kọ́ ọmọlẹ́kọ̀ọ́ dáadáa ọ gbọ́ ẹ̀kọ́ yé díẹ̀ ọmọ afínjú kó tó di pé ọ lọ́ọ́lé ọkọ̀ kọ́má jẹ́ ìyàwó tí wọ́n máa fa kún fún ìyàwó tí wọ́n máa tábà fún ẹ̀hẹ́n lódodo mistake máa ń ṣẹlẹ̀ kò sì jẹ́ kò sẹ́ni tó jù lọ o ìwà ní ìsìn kò ṣòro kí àwọn olùdó sọ pé òun rí gbẹ̀ǹdì rẹ̀ kò ṣòro fún ọmọọ̀tàn rẹ̀ jẹ torí pé ń gbọ́ tábà tábà dáadáa sọ kó tètè máa fura tó bá lọ fẹ́ yàwó tásìrì bá tú sí ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé fáìlì rẹ̀ ń sókè sómi díẹ̀díẹ̀ nìyẹn oná ọmọ àwùjọ máa halẹ̀ wo torí kékeré ni la tábà fún mo rò pé yé bẹ́ẹ̀ náà níyàwó rẹ̀ ó lè bá gbẹ̀ǹdì tiẹ̀ náà kó náà tábà kó má tábà dá tó gbogbo eléyìí téèyàn bá dàgbà ó lè ṣẹlẹ̀ àmọ́ kó mọ̀ wá lọ di ojoojúmọ́ pé gbogbo ògbà bọ́ bá yà gbẹ́ bá gbẹ́ náà ni bọ́ bá yà ó ti fẹ́ di nǹkan mí ni a gbọ́dọ̀ kíyè sáàrin yẹn bẹ́ẹ̀ náà ni a kíyè sí pé ìyàwó tẹ̀ ń fẹ́ yẹn kò ti kéré lákéré jù torí tó bá kéré lákéré jù nǹkan kan lọkùnrin fojú sùn lára obìnrin kò sọ́nà ìyàwó ìkéré wọn ò lè bárù rẹ̀ sùn wọn ò lè bárù lò ọkùnrin ọmọ ni o à ọkùnrin ọmọ kanra burúkú ẹ̀rí kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ kìí ṣe pé kò rón jẹjẹ ńlẹ̀ kìí ṣe pé kìíní kan náà di kọ̀sọ́nà tó fi lè bá dọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹlòmíì gan tí ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù àárẹ̀ máa ń bí aláfiṣe tó torí ẹ̀ ń lọ ṣe jẹ́ pé tí obìnrin bá wọn kéré tọkọ ọba ti lè súnmọ́ wàhálà ni obìnrin yẹn bá wàhálà pàdé bẹ́ẹ̀ náà lobìnrin tá a ti mọ̀ lálàárẹ̀ tọ́ ẹ pé síkìlà ní gbogbo gbà ẹ má gbé pamọ́ fọmọ tí ó fẹ́ o ẹ ṣàlàyé fún tó bá tẹ́ lọ́rùn nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kí parọ́ tó bá gbọ́n tẹ́ bá gbé pamọ́ fún wàláhì ó lè má ṣe tọ́sẹ̀ kan rẹ̀ tí ó fi dà mọ́ sẹ́mi ẹ ti dá wàhálà alẹ̀ fún un ẹ dá wàhálà alẹ fọmọ yín torí ẹ jẹ́ kó yé àárẹ̀ báyìí máa ń dà láàmú tọba àmọ kọtí Ọlọ́run ọfẹ bẹ́ẹ̀ ẹhẹn kìí ṣe pé wàá fẹ́ lọmọ awọ ẹnu sẹnìkan la ọgbọta ni orí ẹ so eléyìí pàtàkì nítorí pé àárẹ̀ pẹ̀lú pé mo fẹ́ jẹ́yàwó kò easy kò easy pàápàá jùlọ tó bá jẹ́ pé àdìká láti bí wọ́n tún di lọ bí wọ́n tún di lọ bí wọ́n tún di lọ bí ẹ ṣàlàyé fẹ́ni tó bá fẹ́ fẹ́ kẹ́ ẹ má ṣe jàǹbá rẹ̀ nítorí tó bá padà mọ̀ tó bá kọ́ lẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa kábàámọ̀. bákan náà nínú tí máa dá wàhálà lẹ̀ fáwọn obìnrin nílé ọkọ òun náà ni pé bùbá àti ró ńlọrọ wọlé ọkọ kọ́ má ní kí atẹ́yìn ti fẹ́ ẹni yóò máa lo jìlbáàbù aṣọ gbàgẹ̀rẹ̀ lóbìnrin bá ní ìran ìyá mi kan olórú ẹ̀rí ìyá rẹ kọ́ mọ fẹ́ ìwọ ni mo fẹ́ ọ máa lo jilbab ó lóun ò lè lo jálíbáàbà lọ́ba di wàhálà àwọn bàbá rẹ̀ ọba tún bá a dá sí àwọn màmá náà ó tún dá sí láyé ìsìn gbogbo ní tí kí bàbá ọ dá sí kí màmá ọ dá sí wọ́n tún tẹ̀ bàtí ẹ̀ tọkọ lágbájá tí wọ́n á fẹ́ lé ju o ó ní jìlìbáàbà kan ní ọmọ ọwọ́ o ó ní kinní kan ni wọ́n máa ṣe kinní kan o ni wọ́n bá di pé wọ́n ti torí rẹ̀ wọ́n fẹ́ lé ọmọ ńlé ọkọ wọ́n ti torí rẹ̀ wọ́n fẹ́ lé ọmọ ńlé ọkọ tọ́ba tí wàá jẹ́ pé jìlìbáàbù ń bá ní àwọn ọ̀farama bọ́ọ̀bù akúkú kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ ìyá rẹ̀ ọ̀wọ́ jìlìbáàbà rí. téèyàn yẹ kó di wàhálà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti torí rẹ̀ ní ìṣó ti lùzù lé ọkọ. ọkọ nílá alágbọ̀n gandan kullil mu'minina yaghuddu min وللمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الله تقول يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما obìnrin yìí wá kan lẹ pé òun ò ní lọ jilbaba tó bá pé jilbaba náà bá ní ojú òun lùtù bí ọkọ òun ṣe tán wọn bá máa fa wàhálà yìí fọdún gbọrọ yọ padà di pé ọ pàdánù ilé ọkọ ọ̀nà àbáyọ fẹlẹ̀ yìí òun náà ní pé láti pìlẹ̀ ń tọ́ba lẹ́sìn ní kẹfẹ́ kọ́dọ̀ ó lè jẹ́ pé ìró àti bùbá ní wọ́n gbà tẹ́ mà láti kẹ́ tó fẹ́ ti bá sọ jìlbáàbù ní kọ́ máa wọ̀ torí táàbà ti nígbà lólówó tálíkà láti kọ̀ ẹ̀yin náà torí pé ẹ lè rí kò yẹ ṣe gbogbo gbàlẹ́ mọ́ arábìnrin tó ti pàfẹ́tì fẹ́ẹ́ nínú sẹ́ẹ̀rí tọ́lọ̀ máa ṣe náà ni pé ẹni tó kù díẹ̀ káàtó ẹ̀yẹn tún ṣe. torí pé gbogbo wa pátá náà á da tẹ́lẹ̀ ọlọ́run ló tún wa ṣe. sòmùgbà tẹ́yìn bá ràn lọ òun da ẹ̀fẹ́ ẹ̀tún rẹ̀ lè lọ òun náà da ẹ̀fẹ́ so ìlọsíwájú ń bá wa láwùjọ nù. kò ní bá làákàyè mu ká láwọn obìnrin láwùjọ tiwa ká máa jẹ́ pé àwùjọ bòmí làá máa lọ fẹ́yàwó àwọn tá a lè ń sọ àwọn àtàwùjọ yín lẹ̀ fún pé kí wọ́n fẹ́ wọn ẹ̀yin náà lè contribute tẹ́sùn wọn sí tẹ́sùn wọn sí tẹ́sùn wọn sí tí wọ́n fi máa wọlé ọkọ nínú ọ̀nà àbáyọ ó sì ní kí àwọn bàbá bàbá wọn lọ yọ ọdẹ orí ọdẹ orí kúrò nínú ọ̀rọ̀ wọn àtàwọn màmá màmá ẹ̀yin ọ̀gbẹ́sì Islam yìí Ọlọ́run ṣàánú àwọn ọmọ yín wọ́n gbọ́ yìí wọ́n wá fẹ́ ṣe ẹ̀yin ọmọ wa takò wọn kọ̀bálà kàìmù kọ̀bálà kàìmù kèésì ẹ̀yin lẹ lálẹ́ jẹ́nà táwọn máa ń wá ẹ sì níná táwọn máa ń bẹ̀rù ẹ jẹ́ kún sí lọ ẹ jẹ́ kún sí lọ àìsẹ̀sìn tẹ́yìn ń bá káwọn ẹ̀yin náà jẹ́ àwọn ibi tí ọjà sí ń jọ gbèǹde ẹ̀sìn táwọn náà fẹ́ máa ṣeun ẹ jẹ́ kún sí káwọn ibi tí ọjà sí ń jọ gbèǹde ẹ má fi tiyín ba tàwọn ọmọ yín jẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ni ìgbà míì kìí sàwọn ẹbí ìyàwó ìní ọkọ kó lo jìlbáàbò àwọn ẹbí ọkọ ní ọkọ ìyá kọ́ pé ń gbà láéláé aṣọ gbàgẹ̀rẹ̀ tẹ́ ẹ máa wọ̀ tó òfin ní bá ń ṣiṣẹ́ ọlọ́mọdé ń rí ókè ẹrú wọn gbé wá fún ọ ẹrú ni wọn gbé wá fún ọ ìṣèǹṣe tọ́pọ̀lọpọ̀ obìnrin fi béèrè lọ́dọ̀ ọkùnrin nígbà tí wọ́n bá láwọn fẹ́ fẹ́ wọn tó fi máa béèrè pé sẹ́yìn ní ìyá láyé wọ́n ti mọ̀ pé àwọn ìyá àdánwò ni òní jáwọn ògbélé ọkọ tẹ́lẹ̀ náà ṣé ká lù yá pa ni kó tó di kọ́ fọkọ ọ̀rọ̀ àwọn ìyá náà jọ pé àdánwò tiwọn náà ti pọ̀ jù náà ọwọ́ amúyàwó ọmọ lórogún òní gbéra rẹ sáyé àpọ́nlé ọmọ tí ò lè wojú rẹ yóò fi di pé ń wojú rẹ ń fọ ọmú pé ìyá sáyé mi aláṣejù tí sọmọ dọkọ àbọ̀ bá sọmọ rẹ dọkọ kí ló ń bá ìyàwó ọmọ jà tì tuntun ti lọ wẹ jánábà jojúmọ́ náà ni ìyàwó nìwọ fọmọ rẹ ni ìyá àdánù. àwọn ìyá mi dá o àwọn ìyàwó ọmọ wọn ni ọdá o toro náà ọmọ ọmọ àdánwò ni o ó ti gbójú oró wá sílé ọkọ báwọn ìyá yẹn wọn máa gbà ìyá ọba àjẹ ìyàtọ̀ dá yóò mú yóò mú ọkọ ní ní lo jilbab nítorí tí máa ń lo jilbab kò ní sọmọ fáwọn ọmọ sọmọ la wá gbé wá ni ó kù sọwọ ọkùnrin tó o bá pé ìyàwó rẹ fún ìyá rẹ ọ tó bá gbé ní kò sí tó burú kíyàwó rẹ kó ràn ya rẹ lọ́wọ́ àmọ́ wọn gbọ́dọ̀ fi sẹ́ pa lórí torí àwọn náà ní ó fi sẹ́ dá méjì rẹ tí ò fi ní wú ọmọ. àjàjà irú àwọn alájọyọ̀ Yorùbá lẹ́fun wọ́n lè láwọn alájọyọ̀ lódò ọba wọ́n á kó àwọn apẹ̀rin àwọn kòkò gbogbo àwọn orógùn orógùn mi bí ọmọ odó wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ wọ mọ́tò. nígbà táwa wù àbí yẹn ẹsẹ̀ láàrin lọ ẹ wàá tilẹ̀ rìn dódó ọba pẹ̀lú kòkò lórí àti ọmọ orógùn kí wọ́n sá lè rẹ́ẹ̀kì àwọn obìnrin o lọ́wọ́ sọ fún ìyàwó rẹ̀ pé láéláé sọ́ọ̀kì ní kalẹ̀ darí ẹ̀wọ́ mọ́tò tí ọba wọn kó àmọ́ pé ìyàwó rẹ̀ ni wọ́n wá sí kìíní lórí ìyá rẹ̀ wá ní ń bínú sí ọ bọ́ọ̀bá tí ó rù ń bínú sí ọ ẹ bínú òní rù kó rù kòkò báwo ẹrú la mú sẹ́yìn máa pé ilé yín ilé yín ọgbà àwọn ọmọ ilé yín ò ní rí àwọn fẹ́ ma ńgbà tẹ́ ẹ̀ máa ń lo àwọn obìnrin tẹ́ ẹ̀ ń fẹ́ lẹ́rú ntẹ́yìn ọ̀jẹ́ gbà lẹ́yìn fi ń lọ́mọ ọlọ́mọ irú wọn ní sì lọ bẹ́ wulẹ̀ tí wọ́n máa nílé àná wípé wọ́n fi àjọ máa wọn. torí di eléyìí ìgbà míì obìnrin ti ń lo jìlbáàbù lójijì ní wọ́n bá rí i pé ń bojú bóòlù ẹsẹ bóòlù ja ogun yẹn ìwọ àtàwọn bàbá ìyàwó rẹ àtàwọn ìyá ìyàwó rẹ ọ oh, it was a great battle àwọn bàbá yẹn ó gbógun wa ní pé kíni èwo lè kíta tó já lójú <laughs> yorùbá máa ń pe àwọn èdè kan tó bá fẹ́ bẹ̀sìn jẹ́ <laughs> pé èwo lè kíta tó já lójú wọn jẹ́ kíta sí ìyá lójú ebi ìyá rẹ̀ ni wọ́n fẹ́ òun lèmi fẹ́ ẹ̀yin náà bàbá ẹ̀ ń gbé sàrà yìí ọmọ mọ́sálásí o tó ń ti pé mọ́sálásí kì lè sàrà o. kpọ̀rọ̀kọ̀ yẹ yín gbogbo halẹ̀ tẹ́ wàá ṣe ń bì kọ́ yẹ yín o kọ́ yẹ yín o ẹ̀hẹ́n torí kí fi ọmọ yìí lẹ́lẹ́ ha gbogbo àwọn halẹ̀ yìí o she is now my wife ẹ jọ bàbá mi ní fẹ́ kẹ́ tí wọ́n á ṣe irú insult yìí mà ẹ máa lọlé ẹ máa lọlé ọlọ́njà rí yín ẹ máa <laughs> kí ló yín pẹ̀lú kọ́ máa ń ọkọ rẹ̀ tó wọn á fẹ́ ọmọ tá a bí tá a wò ọmọ tá a tọ́ tá a fọ̀já àrán pọ̀n àwọn à ń bójú wọn á à musibat musibat ẹbí wọn sì kọ́ ńgbọ́n jẹ́ pé gbogbo àwọn obìnrin láwùjọ gbogbo tàwọn wọn ti síta gbogbo ọmú wọn lọ́wọ́ à ń ta yáa ní bẹ́ẹ̀ nú ojú ẹjẹ́ ìsìnkú ẹ ti gba wèrè mẹ́sìn wọ́n yẹ gba wèrè mẹ́sìn o ẹ̀sìn ni wọ́n máa gba wèrè ma àbí òye wa làákàyè ni wọ́n máa gba mẹ́sìn àmọ́ ẹ̀sìn òní wọn máa gba wèrè má wọ́n sì pè ní yorùbá lẹ́kùn sẹ́yìn mọ̀ pàmì orí ọ̀rọ̀ ń yàtọ̀ wọ́n gba wèrè mẹ́sìn àmẹ́sìn ọlọ́mọdé ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ wọn. tọ́ bó láti yanjú bẹ́ẹ̀ wọn kásàlàyé ẹ̀sìn fún bàbá ni ẹ wọ ẹni tó bá mẹ́sìn tó sì mọ̀ọ́rọ́ gbé kalẹ̀ yóò lọ sàlàyé fún bàbá wọn. tọ́ba gbọ́ òun tí ọba gbọ́ òun lọ́mọ ẹ fi ilẹ̀ kọ́ máa ọmọ wọn gbọ́dọ̀ tún àwọn ọmọ kò gbọ́dọ̀ sálámà sáwọn ọmọ ẹ̀ ra yín ó tún pé ó fi nọ́mbà pamọ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu aleykum salaam wa rahmatulahi mi ọmọ yín nínú tí máa dalé àwọn obìnrin rú òun là ìgbà fọlọ mélòó nínú àwọn obìnrin wa láwùjọ wa lónìí lọ́gbà fọlọ wọn kéré o ìgbà fọlọ ń pé gbalẹjoko obìnrin mélòó ló ṣetán láti gbalẹjoko báyìí ẹ̀yin bàbá tẹ bí matọ lọlé ọkọ ṣé ó dùn mọ́ ẹyin tí ọmọ yín ìbá ṣiṣẹ́ kankan kẹlẹ màpá ti ti wọ́ wá bàbá àtìyá tó fọmọ lọ́kọ kò ní dùn mọ́ wọn kọ́mọ wọn náà mọ́ máa bẹ́ ká kọ́mọ àtìkó bẹ́ sí kánù kọ́mọ àti kánù bẹ́ sí Ògbómọ̀ṣọ́ kọ́mọ àti Ògbómọ̀ṣọ́ bẹ́ sí Kútọ́nù pé yẹ́ bẹ́ẹ̀ ni ń sọ̀rọ̀ ajé ni àtẹ́lẹwọ́ ẹni wọ́n ní ẹ̀sán níjẹ́ ẹ kó ọ̀rọ̀ ajé ajé òfò tí Yorùbá wa ń sọ̀rọ̀ rẹ̀ yìí ńgbà kú bá pa wọn àfi kájọ́ wa gbà wọn lẹ̀ o kọgbà wọn lẹ lọ́wọ́ àìní wọ náà yìí o abẹ́kàtù yìí ni yorùbá ń fẹ́ bọ́mọ bá lọ ilé ọkọ kó nà ọmọ abẹ́ká kọ́mọ abẹ́ká tẹ bá lọ sí ibìkan wọn ń pè ní mando ní Kaduna mẹ́ẹ̀ tó bá di bí aago láti ẹ̀yìn magreth ṣá ẹ̀rí tí wọ́n tún páàkì sí lẹ́ẹ̀po lẹ́ẹ̀po kan wà mẹ́ẹ̀ tó pọ́pùlà mẹ́ẹ̀ tí wọ́n máa lóòdù àwọn èèyàn ti ń bọ̀ wá sálẹ̀ báyìí. mọ́tò yẹn máa wérò láti bí láti aago márùn kan yóò ti páàkì pọ̀ ń wérò so ó wá lè tó aago mẹ́wàá kó tó kún ó lè tó aago mọ́kànlá kó tó kún yóò kó èrò tó ń bọ̀ wá Ọ̀yọ́ Ìbàdàn méjì ní gbogbo àwọn tó kún kọ́ obìnrin ni wọn wọ́n sì tún pé èèyàn mẹ́rin mẹ́rin sórí ró kẹ́lẹ́ mọ̀ pé àwọn abilékọ nípa wọn lọ rajà ń kánú ẹ wá máa wo oríṣiríṣi dírámà nu mọ́tò àwọn ọkọ ọmọ wa pè ẹ ìyá kúndínbọlá ti dé báyìí o ọ̀káyà mi ó pè pọ̀ o ẹ tí dé tó ní a ah! la ilaha illallah yéé ṣe ìyàwó ní ń pe ọkọ o ìtòbólẹ wà bàbá kúdí o ẹ káyàwó ké pọ̀ o ọkọ bí ọmọ ọ̀dọ̀ ní ń pè bẹ̀wùdá ní bàbá kò òun ló ń pè subhanallah alazim wọ́n jà ti lọrin lẹ́yìn ńkọrin wọ́n jà tó gbọmọsán sáábó wọ́n kó tọyọ náà lọ sówó dé ńgbà bá dọjọ wọ́n jà ti bàdàn la hawla wala quwwata illa billah. ṣé ìyàwó làwọn eléyìí àbádànwò gbogbo làlà kókó fẹ̀fẹ̀ àwọn obìnrin wọ̀nyí ara lè akọ̀lé náà nípa àbí ẹ̀kọ́ ni a sì ti máa lọ ilé ọkọ àfẹ́yàwó fọ́ ma wà bàtì kò sí nǹkan kan míì náà jù bá ń lọ. àwọn ò retí ń tọ́lọ̀ ń ó ṣe àwọn fẹ́ àwọn fẹ́ kọ́ lọ́n wo kí làwọn ó ṣe ni. eléyìí túmọ̀ sí pé ó yani lẹ́nu wàláhì tọ́ba wa ní mo fẹ́ yàwó ó yẹ kó jókòó ńlé kéèyàn máa dé báyàwó rẹ̀ ńlé árísìkì ìyàwó òun náà ní tiẹ̀ Sebo ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àná àwọn mama màmá wa láyé jọ̀hún tó yẹ pé wọ́n mọ̀ wọ́n ní màmá màmá oníkànkàn inú lílà àwọn yóò tún wọn ara kànkàn yẹn àtàrà kànkàn tí màmá yẹn ń tànú lé kànkàn ìwẹ̀ ni mama òun fi kọ́lé arizikì kálukú fa tí ọwọ́ àbá ibikíbi tó bá wà àwa mọ àwọn màmá màmá tó yẹ pé àwọn màmá yìí ni wọ́n ń ṣe ọ̀sẹ̀ ti máa jẹ́ yẹn lọ́wọ́ wọn ò gbé síwájú lérí inú ilé ni wọ́n gbé sí inú ilé náà làwọn èèyàn sì ti máa wá rà tí wọ́n máa rán ọmọ kékeré sínú ilé tí wọ́n máa rà tí wọ́n máa rà ibẹ̀ làwọn ìyá yìí ti kọ́lé nílé tó ṣe pé tí wọ́n bá fẹ́ tà lónìí seven million ó dínwó àmọ́ àwọn àyà tó ṣe pé ògì lásán ni wọ́n ń sẹ́tà wọn ò gbé ògì yìí síwájú lérí tí fi sán gbogbo ẹni tó bá sì fẹ́ rà tó bá jọkùnrin tó dàgbà yóò ràn ọmọ kékeré sínú ilé ni wọ́n sì ti kọ́lé àmọ́ yorùbá lẹ́wù jẹnẹrali tí wọn bá ti dọjà tí wọn bá ti jáde síta àwọn ò tí ì rí nǹkan kan ṣe ọkọ rẹ̀ mú mọ́lẹ̀ kò jẹ́ ó ti sẹ́ni ọkọ rẹ̀ ò jẹ́ ó ti sẹ́ni ariwo tí wọ́n máa panu títí tí wọ́n fi lé kó lé ọkọ tí sì ti ń rọ atẹ́gùn burúkú yìí sáwọn náà lọ́pọlọ yìí máa tètè lapa òun náà bẹ̀rẹ̀ sí ní wò pé lóòótọ́ ni ó mú mi mọ́lẹ̀ ni ìyá mi bí ti ṣe ń ti ẹ eh, wọ́n ti pè ó lè máa ti fùntúà kọ́ máa bọ́ sí kínní mọ́kúá láti mọ́kúá kọ́ máa bọ́ jẹ́bà láti jẹ́bà kó tún padà sí kí ló ń pè gbére ní ń gbárí <laughs> tèmi tí a fẹ́ jẹ́ bẹ́ẹ̀ háà wọ́n bí wa bí wàhálà ni àwọn òsè fẹ́ sinmi láàyè tiwa àti fẹ́ sinmi láàyè tiwa ẹ wọ àwọn obìnrin haúsá inú ilé ní o ti máa ta túwó inú ilé títí ta túwó ẹ̀yin gan ò ní ṣeyèméjì pé eléyìí she is a millionaire ẹ̀ ní ṣeyèméjì rẹ̀ because inú gbàtà ń pawó sí adúrò owó tó ti wà ń bẹ̀ kí ṣeré agbọ́ ọmọ ọ̀dọ̀ tí ń ro túwó nínú ilé yìí wọn ò kéré láwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tágbàlagbà bá sì fẹ́ ra túwó yóò gbà bọ́ fọmọdé ní ọ̀lọ́ra wa àwọn obìnrin yìí wọ́n ń kọ́lé bùnyàn wọ́n ń ra mọ́tò bùnyàn bẹ́ẹ̀ náà ni níjọ́sí àmọ́ àwọn màmá màmá tó pé wọ́n ń ta ọkà ọkà àmàlà láwọn Yorùbá tó ń ta ọkà tó yẹ pé wọn ò gbé ọkà yìí bọ́ tàrí inú àárín ilé ni wọ́n ti ń tà wọ́n ti street so wọn wá lé wọn bá wọn lé nílé sábò inú ilé wọn ti ń ta ọ̀kadà ní wàláhì tí wọn bá fẹ́ kọ́lé tí àwọn bàbá bàbá ti ń nẹ́kọ̀ tí ń lọ rajà lẹ́kọ̀ọ́ tí wọn ò lè kọ́ wọn lè kọ́ ẹ ní ṣèyí méjì pa àwọn mílíọ̀nìàs làwọn màmá yìí torí pé àwọn èèyàn ń du ọkà yìí rà ọkà náà wá di special food kì í ṣe Yorùbá lásán gbogbo Haúsá gbogbo ẹ̀yà wọ́n ń tò lọ́ọ́ kàmi inú ilé wọn wà táwọn ọba ti bọ́ ta ká pàtẹ kó tó kan títì àti ìmọ̀pá pàtẹ kẹ bọ́ sọ́jà kí gbogbo obìnrin ọmọ fẹ́ wo yín aláàjì ẹ̀ wá wá ọ̀dọ̀ wa ni ẹ wá ẹ á ta fún yín lẹ́dínwó yóò bó ti mọ̀ kó ń tajà. tẹnìkan bá wá ní kíyàwó òun jókòó nílé wàá ló so àbí òní so yóò so ní yorùbá level wọn làwọn ò lè ṣe é kódà bó bá jẹ́ pé lórí eléyìí làwọn bá pín yà káwọn yà pín yà ìdí nu gbogbo àwọn ọmọ tí ń ṣẹ̀sìn ní ìsìn wọ́n ń bá wàhálà pàdé lọ́wọ́ àwọn òbí àwọn ìyàwó wọn ìgbà míì lọ́dọ̀ òbí tiwọn gangan àwọn òbí wọn náà làwọn gbà ṣe eléyìí kọ́ ẹ̀kọ́ jẹ́ wàhálà kò sáà ìpè kẹ́ wàá bò ń bọ́ yàwó ẹ mọ kótóbà tí wọ́n tún máa ń ṣe sáwọn obìnrin létí pé àjókòó tiẹ̀ ńgbà wọ́n kú ní ìsìn tèbí tiẹ̀ bọ́ ọ nu ó rí pé ní nǹkan kan jókòó sí tiẹ̀ ńgbọ́ bá ṣe sáà tọlọ gbóbi mi wá tiẹ̀ bọ̀ kótó di sáà kótó di jókòó sí tiẹ̀ náà ọkùnrin yìí náà tó náà dùndùn ni kò ní ti ń plan kò ní tó náà ń gbà lérò fáwọn obìnrin yìí torí di eléyìí báyìí wọ́n máa ti torí rẹ̀ da lérú wọ́n rìpọ́tù kéèsì kan wọ́n ní ẹ kí la lè ṣe sọ̀rọ̀ yìí wọ́n lọ́mọbìnrin kan nìyí ó ń gbé ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ yìí ó wá jẹ́ báńkà ó ń ṣiṣẹ́ báńkì tó bá ti jí jáde láàárọ̀ síbẹ̀ yìí náà máa close kò ní di pátápátá ọkọ obìnrin yìí báyìí òun náà wàá múra yóò di kàkà di kúkú bí ìgbà tó náà tó bá ti lọ kò ní pẹ́ kò ní jìnnà yóò tún padà wálé ìwọ̀n ń bá ọmọ àǹtí ìyàwó rẹ̀ sùn láti ìgbà títí ń bọ́ máa ń sùn tọ́mọ lọ fẹjọ́ sùn ya rẹ̀ pé ntí ọkọ àbúrò yín ṣe fóònù ni o wọ́n gbé sẹ́nu sọ́ńdàrí ọmọ síkìlọ̀ ọmọ ẹ gbégbégbé kí ni kò fẹ́ tẹ fámìlì wa rú ni. àwọn yóò fò àti èyí àtúndí kí ìranù ọ̀ tẹ̀síwájú yìí gbàtó ti di pọ́ mọ̀ lè fẹjọ́ sùn ó gbé lẹ́nu sọ̀n tọ́ ọkọ tí n bá tún di kọ̀ntínú kọ̀ntínú nígbà tí ó yà ọba padà dóyún gbàtó wá dóyún lẹni tí ń pè wá ń pè kí làwọn fẹ́ ṣe sí àwọn ma àbúrò yà àwọn ma yà àwọn sì tún mọkọ tí ọba ọmọ àǹtí ìyàwó rẹ̀ sùn àwọn ma gbogbo wọn mo ní gbogbo wọn ní ká ẹ pè ẹ má pè wọn lọ́kọ̀ọ̀kan ẹ pè wọn lẹ́ẹ̀kan náà kọ́ jálù wọn lẹ́ẹ̀kan náà gbáò nígbà tí gbogbo wọn bá wá dé ẹ ní kọ́ mọ́ sọ̀rọ̀ ọ̀sọ̀ yorùbá kan fún yín kò yé yín tọ́ntọ́ bá ṣẹlẹ̀ mo á béèrè béèrè kan bẹ̀ wọn. mo ní ìyàwó ọkùnrin tí ń bọ́ máa sùn mo lòún wọn lọ náà rí wọ́n ní à báńkà ni. kéégbélé mo ní bẹ́ẹ̀ ni èrè màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ nìyẹn adúpẹ́ fọlọ́. síbẹ̀ ìmọ̀yẹ́rù wọn iná lọ́mọ ọ̀dọ́ ti gbọ́ pamọ́ lọ́wọ́ òun ti ṣiṣẹ́ ó ti bá towó lọ ọmọ ọ̀dọ́ sì ti ṣe kíni ó ti di ààyè rẹ̀ fúnlé ọkọ wa jẹ́ pé tọmọ ọ̀dọ́ nígbà tiẹ̀ kò tiẹ̀ ẹ̀yin obìnrin nínú tó lè sọ́ọ̀bù wàhálà yín ẹ jókòó sí lẹ́yìn o iṣẹ́ tẹ̀ ń bá ń ṣe ẹ máa ṣe nu lẹ́yìn ọlọ́run fà lùbáríkà sí. kí ló lè mú obìnrin jókòó lé àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọn ní nínú tó lè rún obìnrin lọ tó fi lè jókòó lé kì í ṣe pé yọkàn jókòó náà yọkàn jókòó láì níṣẹ́ nínú tó lè ràn án lọ́wọ́ òun náà ni kọjá pé iṣẹ́ oríṣiríṣi wà fún tí wọ́n máa ṣe nu lé àwọn nǹkan oríṣiríṣi wà tẹ́ fi tì sọ́dọ̀ rẹ̀ pé kó máa mójútó bákan náà kẹ́ẹ̀sì sí àwọn nǹkan sínú ilé yín tó lè máa pàrònú obìnrin rẹ tí ó kàn ní jẹ́ pọ́kàn jókòó lásán kabẹ̀ nínú tó tún lè ran obìnrin lọ́wọ́ òun náà ní kí wọ́n ọkọ rẹ̀ dà tí wọ́n ọkọ bá dà kò sí ní tẹ́ sọ pé kíyàwó yín ó ṣe tí ò ní ṣe lópin ìgbà tí ó bá ti takùtọ̀ lọ. bákan náà nínú nǹkan tí tó máa ran obìnrin lọ́wọ́ tí wọ́n fi máa ń jókòó kalẹ̀ òun náà ni kóbìnrin yẹn gangan fúnra ara rẹ̀ kọjá pọ́ lẹ́sìn ilé gidi ló sì ti jáde kò ní fẹ́ ta àbàwọn kábàwọn sí aṣọ àlá rẹ̀ yọ́ọ́ máa ronú pé gbogbo tóun ó ṣe tóun fi dání yẹpẹrẹ òun ò ní ṣe gbogbo tóun ó ṣe tọkọ yóò fi máa rorò korò sóun òun ò ní ṣe gbogbo òrìn tóun ó rìn tọkọ ó fi máa wọ òun òun ò ní ṣe tó ìdí nù táwọn obìnrin tó bá lẹ́sìn tí wọ́n sì ti léèrè jáde tí wọ́n fi máa jókòó sílé ọkọ wọn. nínú tó tún lè mú kóbìnrin ó jókòó lé òun náà ní kọ́kọ gan jẹ́ ọkọ gidi èsì pé ọkọ tí ó ti slack bí òkun ṣòkòtò tí ò lè sọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ kó gbọ́ tẹ́pẹ́tì ìyàwó rẹ̀ náà ni wọ́n padà tẹ̀ nínú nǹkan títún máa ń jẹ́ kí obìnrin kó jókòó lé òun náà ní ká máa gbá àwùjọ tó dáa kó jẹ́ pé àwọn tí ń ṣẹ̀sìn náà lọ́pọ̀ láwùjọ àmọ́ ibi tó bá ti jẹ́ pálá ìsẹ̀sìn lọ́pọ̀ láwùjọ à yóò sú ìyàwó rẹ̀ o kò ní rọrùn fún un torí ẹ̀ eléyìí ń bẹ nínú nǹkan tí máa ran obìnrin lọ́wọ́ láti jókòó ńlé nínú tí máa dá wàhálà alẹ́ fáwọn obìnrin nílé ọkọ òun ni kóbìnrin ọ̀sọ́ra alẹ́ kó má mójútó ara rẹ̀ kóbìnrin ọ̀sọ́ra alẹ́ pẹ̀ ń bọ̀ kó má mójútó ara rẹ̀ bí obìnrin tó yẹ pé

so eléyìí báwọn pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn sọ̀rọ̀ alẹ wọn yìí mójútó ara wọn níbi tí ọtẹ ìfọyín wà búrọ́ọ̀ṣì ìfọyín wà èyàn pọn kókókó ni bí ẹni tí ń jobi obìnrin míì akramakumullah ẹsẹ̀ rẹ̀ là débi pé èèyàn tọrọ ṣe ní awọ rẹ̀ sapati sapati níbi o ṣe ní bá wàhálà pàdé ńgbà tó kọ fọ kára rẹ tí gbogbo wọn ṣe gírrrr bí pàtí katapila ń gbọ́n ẹ̀wọ̀n pé wàhálà ó ṣe kò sí tàbí ṣùgbọ́n ẹlòmíì irun orí rẹ bọ́kọ bá tún fọ ẹ̀ mọ́ fọ́ kan bẹ́ẹ̀ ẹ̀ mọ́ fọ́ kan bẹ́ẹ̀ mo ti dín ní ìṣe oṣù tó sùn mẹ́ta ẹ̀ tẹ̀wọ̀n pé ń bẹ̀ wọ́n ń fa wàhálà fúnra rẹ ni àbí kọ́kọ́ kan fọ́ kan bí orí rẹ kí náà máa lé ká iná báwo pé kápítà rẹ ni kápítà rẹ lórí tiẹ̀ ọlọ́mọdé so ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n fèèlì aláhi nílé ọkọ ọ wá ṣe ní báwo alápàdé sẹ́wọ̀n kí táwọn bá rojọ́ fún yín ibi tí wọ́n ti jàre wọn ò rojọ́ ẹlòmíì ọ̀bùn gidigidi ni ẹlòmíì lè gbé ìgbé ọmọ pamọ́ sínú lédi fọ́tẹ̀ kan lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀yin ọmọ sọ pé kí rùn kí rùn lọ́pọ̀ nǹkan kan rùn bí mo ti ọba ṣiṣẹ́ tèmi ṣiṣẹ́ nǹkan kan rùn nù léyìí yọba tó máa lọ fín lọ́fín dà síbi ọmọ pípẹ́ ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ dìfá yóò tó máa lọ fín lọ́fín dà sínú yàrá bí lọ́fín dà bá lọ ìgbẹ́ ọ̀tẹ̀lẹ̀ ànígbẹ̀rún àwọn obìnrin wà bẹ́ẹ̀ o obìnrin tó jẹ́ pé ó lè ẹ bá fabọ́ jẹun látàárọ̀ kò ní fọ̀dálẹ́ yóò gbé ilẹ̀ náà ni ó lè ló ti rẹun kó jókòó palẹ̀ pẹ́ kò sì fẹ́ kẹ́ ẹ fẹ́ yàwó mi tẹ̀mọ̀kọ́ àwọn náà wọ́n lé ọkùnrin báyàwó mi kíákíá ìyàwó mi sì déta ìdí oníwàhálà dé ọba wàhálà pàdé ọba pàdé náà ni lẹ́tà sí ọgbọ́dọ̀ fàfinjú kọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì ọmọ ká fọlé ọmọ ká fọlé ọmọ ká fọ àárín ìtálé bọ́ba bọ́ kọfọsọ gan-an ọba jẹ́ ẹ yín fọ ó ní ó ṣe tọba ro kà nísìn ẹ ní mọ̀ bọ́kàlẹ̀ ń jẹbi láfún ni kò ní yé gbé ọkàn rí sápàtì sápàtì kan ní tẹmọ́fìtà dàbí túwótúwó dàbí tẹmọ́fìtà ráìsì jọ kúskús kúskús jọ ráìsì gbogbo ọjọ́ ra wọn ẹ bàbá òun ò fi kọ́ọ̀hún ni bàbá rẹ̀ ní kọ́ ní náà dá lé ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n rí wàhálà o ọ̀dà ganlé ọkọ̀ bá wàhálà pàdé ká tó wá pé fẹ́lẹ́ ọkọ̀ ń fẹ́lẹ́ ọ̀ dandan obìnrin gbọdọ dáa kọ́ ọ débi pé láìlá ọkọ rẹ ò ní gbóòórùn burúkú pé ọkọ rẹ gan ò ní bìlíìfù pérù rẹ máa yàgbẹ́ níbi tí rẹ ó dé kọ́ ọ débi pé ọkọ rẹ ò tiẹ̀ ní pé bàbí àtàwọn aráyé ní àbí àti rùn débi pé rẹ ọmọ kó lọ́lọ́ ṣe dáyàn dà tó báyìí lọ́kọ́ fi lọ tí èè lọ jìnnà tí fi padà lé o àmọ́ ńgbà tí ìyàwó bá ti ya tí ó yà pé kí ni yọ́ọ́ máa tòde bóde ni yọ́ọ́ máa tòde bóde ni pé ah, ibi tẹ́ ẹ lẹ́ẹ̀lọ bẹ́ẹ̀ ni mo tún ya bò míì mo tún ti ya bò míì mo tún ya bò míì ń gbò lẹ́tọ̀ apàdà lé bọ́lọ̀ ń bá kọ́ yóò bá sì pọ́ dídán mi torí pé ta ni ń bọ̀ wá bá ń lé ọmọ pé mùsùlùmí bá tù kàn ní. obìnrin mi ò láfínjú fa akramakumullah gbogbo bíi kúrúnà bíi rorẹ bíi bíi bíi àbí àbí òyìn bíi ifo gbogbo ẹ̀ ní ó kún ara rẹ̀ yọmọ wa họra kurukuru ẹ ọ jẹ ń bọ ọmọ bẹ kó o fi máa ha talani ni kó láfínjú tala ni kọkọ ọmọ wò pé sẹ́wọ̀n tiẹ̀ lè fẹ́ yàwó mi láyé kọ́ da tó wọ̀ yìí. àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́kọ́kọ́ fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ ní failure kọ́kọ́ tó wá jẹun sáǹpù fún pé you are a failure ọ̀dọ̀ wa wa o ìrọ̀gbẹ́ yìí náà ríran rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nù lé ẹgbẹ́ tòmátò ni irú ni àlùbọ́sà ni gbogbo aṣọ wọn márùn ni wọ́gùn ti dóorun ọ̀ǹgà yàtọ̀ mẹ̀sí magi gbogbo ọmọ àrùn lára ni jọba wa jáde lé hóhó wọn wá wọ tìsàlẹ̀ àpàtì lọ́fíńdọ̀ ọmọ wa kọlu tùràrí yóò fi sára ní kankankan ìyàwó ara yìí yóò máa rùn sọ́kọ pàà yóò sì máa dùn sára yìí a'udhu billahi minash shaitani rajim tẹ́lẹ̀ ọ̀bàrù wọn tẹ́lẹ̀ ọ̀bàrù wọn torí ẹ̀ ọ̀yẹ̀kọ̀ dáa gidigidi sọ́kọ rẹ̀ kọ́ máa wù ọ́ pé ó ti rẹwà jù Ọrọ ẹnu rẹ kọ da obìnrin mi ọrọ ẹnu wọn ni ọ̀dá o àwọn rẹwà léèyàn wọn ò rẹwà lọrọ. Ọrọ ẹnu obìnrin mi ọ̀dá ọwọ́ ló ní wàhálà ńlẹ̀ ọkọ wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹrẹ. ni ọkùnrin ọ̀fẹ́ obìnrin tí ó máa bù kọ̀fẹ́ obìnrin tí ó máa ya fẹnu ya pátánì sí lára kọ̀fẹ́ obìnrin tí ó máa bú bàbá àti ìyá rẹ̀ ẹni tó yẹ pé tọkọ bá ń bínú gan ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ó máa jáde lẹ́nu rẹ̀ nífẹ̀ẹ́ ẹni tó yẹ pé yọọ máa tu ọkọ yọọ máa rọ ọkọ ìlọkọ ń fẹ́ ọkùnrin ọ̀fẹ́ obìnrin kan tí yọọ máa gbó lẹ́nu ọkùnrin kan ọ̀fẹ́ obìnrin kan tí ò ní nítẹ́ lọ́rùn obìnrin tó yẹ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìlọkùnrin ń fẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn ló kó bára wọn wọn ò má gáàp bó la dúró sí bó la dúró sí tá la bá sọ̀rọ̀ tá la bá sọ̀rọ̀ wọn ò ẹni tó lọ ká mọ́ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tájọ́ ń sọ̀rọ̀ tíyàwó rẹ̀ sì gbẹnu sí létí tó lè wọlé wá lálàáfíà mà wọn ò bí ìyá rẹ̀ dá kò ní rí lè rẹ̀ wọ̀ lálàáfíà kódà kí wọ́n gan jẹ́ran fún kò ní rí lè rẹ̀ wọ̀ lálàáfíà ẹlòmíì wá bá tiẹ̀ débi kó wọn àtọkùnrin náà máa jà lóde tó tún máa já lọ pè wá ó ní kíni A ọba wa alápàdé ńlẹ ọkọ torí kò sóbìnrin kan tọkọ rẹ̀ ń fẹ́ pé kẹ́nìkan bò ń gba létí àmọ́ ńgbà tóbìnrin ọba ti mọ àwọn ara rẹ̀ ńkọ́ wọ́n nà ń kòbókò gan wọ́n bá nà wá lóde a gbọ́dọ̀ kíyè sáàrin yìí nínú tí máa fa wàhálà fáwọn obìnrin akramakumullah òun náà ni kóbìnrin ọmọ ṣàfarawé àwọn obìnrin máa ń serú ẹ̀ fọ́kọ wọn. ọwọ́ àròkọ lè rí ṣe fọ́kọ tiẹ̀ àwọn lè rí mú jẹ lọ́dọ̀ ọkọ wọn sọ̀rọ̀ àwọn ti jẹ́gbẹ́wò dání ọkọ tiẹ̀ ọkùnrin mẹ́ta yóò fi mú rẹ fọn fèrè gbogbo àwọn bàbá rẹ wọ́n sọ́ọ̀tì mọ́ wọn rẹ torí tí wọn bá mọ̀ wọn ara rẹ kéétẹ́ kọ́ ọmọ wa lọ sàfara wé àbíkọ́ ọmọ tó fà wọn kan wí ọkọ rẹ pé sẹ́fà àwọn ọkọ rẹ òun ṣe bẹ́ẹ̀ mo ní à obìnrin kan lọ sọ báyẹn mo ní ọ̀rẹ́ àkúkú lọ fi àwọn ọ̀rẹ́ àwọn ọkọ àwọn ọ̀rẹ́ rẹ ebe orí wọn lẹ́kọ̀ọ́ tó fẹ́ léyìí òpònú dìndìnrín torí ẹ gbogbo àfarawé àfijọ́ ìmọ̀ kó báyẹn ìmọ̀ kó báyẹn nínú tí ìmọ̀ kó báwọn obìnrin lé ọkọ tí wọn fi rí bẹ́ẹ̀ gbé òun náà ni kọjá pé obìnrin ọdí aláṣejù aláṣejù ìyá àṣetẹ kọjá pé tó ń bá ti dẹnu lé nǹkan yóò jẹ lájẹkù ni kọ́mọ̀rọ̀kọ ni gbogbo wa tó bá ti rí ọ yá náà ni kọ́sá bọ̀nsùn náà ni ọba sùn láàárọ̀ ọkọ̀ tún délé lọ́sàn tún lọ́ọ́ yá ọkọ̀ tún délé lálẹ́ ọlọ́ọ́ yá sẹ́wọ̀n kọ́kọ́ padà sápò ńlẹ̀ ni. òun fi àdánwò àdánwò lélẹ́yìí o kò fẹ́ sọ̀rọ̀ ilé rẹ̀ fún yàn padà máa sọ ẹ dákun kí lọkùnrin lè ṣe sí ọ̀rọ̀ obìnrin tí òjò ọgbádùn òjò ọgbádùn bíi báwo gbogbogbò ọ̀yá náà ni ọ̀yá báwo èmi ọ̀gbọ́ Yorùbá. sẹ́yìn kóbìnrin ọba wà lápàdé kò sí náà ni ọkùnrin ọ̀padà lè dànù náà nọ́mà ọlọ́run lọ́mọ máa ń tó ṣe ọtún ọ̀dádì fún ọ wọ́n padà máa ń fàní dídádì ńgbọ̀ ọba ya wọ́n bá wọn alápàdé ìgbà tó wọn bá sọ kò ní rojọ́ rẹ̀ dáadáa báwọn o kò ní rojọ́ rẹ̀ dáadáa báwọn ẹjọ́ tó wọn máa rò òun náà ní pé ń fi yàá jẹ àwọn kí ni ń ṣe tí ń fi fi yàá yín èyí ẹ ṣe rò olóye lọ̀rọ̀ òye tásìjú obìnrin bá ti pọ̀ jù wọn máa padà bá wàhálà pàdé nílé ọkọ ni tó ti pé ọkùnrin míì karamba nílò náà o karamba níni o ó lè jẹ́ pé ẹ̀kan lọ́dún ní ń báyàwó lò wàhálà ní fóbìnrin wàhálà ní fóbìnrin gẹ́gẹ́ bí ẹni tí ọ̀pọ̀ àyàwó ti sí nàìjíríà ó ń gba amẹ́ríkà lọ owó lẹ̀ ń wá ká máa mú ìyàwó rẹ lọ nínú kò lè ṣeé èmi gan tipátipá mi rí físà ọwọ́ á fìyàwó síbi sẹ́mi kó fìyàwó lẹ̀ fún wàhálà ni múyàwó lọ múyàwó lọ ó ní kò lè ṣeé ṣe at the end of the day ìyàwó lọ sí ránù torí pé wàhálà ló fi lẹ̀ fún àwọn míì wà sẹ́pẹ̀ kan lọ́dún ní ọ̀wálé ẹ̀ẹ̀kan lọ́dún tó wá wálé èrò tiẹ̀ ní pọ́ yẹ kí ọ tẹ́yàwó ńlọ́rùn lábẹ́ òfin ọlọ́nkúnmá Umar radiyallahu anhu ó ṣe lófin ó ní gbogbo ọkùnrin tí ò bá ti ní sínlé kò gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ tí ó fi padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ókè bàbá ọlọ́dún méjì ńkọ́ bàbá ọlọ́dún márùn Canada bàbá ọlọ́dún mẹ́wàá USA bàbá bìrìtìkó tó ń gan abẹ kò síjọ́ tá a padà wálé gbogbo eléyìí báyìí ńkọ́ ó sì fìyàwó lẹ̀ ẹ̀ mọ́ tí wọ́n máa ń ṣe ni yọ kàn pé ìyàwó ń jọ kàn ní pé o lè wẹ́ lómi lọ something like that ah ó tiẹ̀ pọ̀ gan alágun èkó mbẹ̀ yẹn ọ̀pọ̀ bàjẹ́ wọ́n kàn neglect àwọn obìnrin yẹn kalẹ̀ ni ẹ̀yìn pé ńgbà táwọn ti wà létí òkun àwọn wò pé nàìjíríà kọ́ làwọn lárìsìkì tàwọn wà ẹ̀yìn òkun lọ́yẹ káwọn ọ̀lọ́ òkè òkun kálukú wọn wówó visa wọn fẹ́ túlẹ̀ wọn apá ìyàwó tì tọmọtọmọ. wàláhì omi ìjọba ń sọ fún yẹn yọ́n fẹ́ sún ẹ̀jẹ̀ níbi wọ́n ti ṣe victimize àwọn obìnrin yẹn ọlọ́run ọba ọ̀fẹ́ yẹn jẹ wọ́n ń wówó ká ọwọ́ apẹlẹ yìí ọyẹ káwa náà ti yà wọ́n ti pẹ́ tóbìnrin kan bá fi ya ẹjọ́ sùn yíyà ká yà bí obìnrin kan nù òun bẹ nílùú òyìnbó kan ó sì ti fi láti bí ọdún mélòó àwọn ti bí màkà ẹ̀ẹ̀kan ní sì máa wálé lọ́dún òun ò lè gbára dúró má ẹgbà òun sẹ́mi tó bá ń móbìnrin sọ bá òun à nǹkan ti fẹ́ ṣe ẹgbà òun ọ̀dọ̀ ìwọ kọ́ ọlọ́run ṣe fóònù dọ́dọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ ló ké wá báyìí báyìí báyìí o kí lẹ fẹ́ rí sèṣì ó ní láti ọdún mẹ́ta ní tóun ti ń gbìyànjú bóun ti ṣe mú lọ kò yí o ó ju ń lọ ok tó bá ju rẹ lọ lábẹ́ òfin ọlọ́run islam ọgbà kájọpọ̀ ìyàwó kèrè ó lóun fowó ránṣẹ́ sí òkè sówó tó sọkọ fún ó ní rárá owó tó sọkọ fún àjẹpé inú kó pe ìyàwó rẹ sọ́dọ̀ àbí kí wo lẹ pèsè ní nàìjíríà ń bẹ̀ yẹn ẹbí rẹ kọ́ báwọn ará nàìjíríà owó tó ń pa náà là ń jẹ àwọn tàbí pé gbogbo létọ́ wà ń lù yín owó rẹ tó mú wá láti ìlú tó ń gbé náà wọ́n fi kọ́ rubbish torí di eléyìí kọ́ máa padà bọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àbí kò mú ìyàwó rẹ sọ́dọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ afọ́nyé bàbá yìí ó fìdí rẹ́mi ìyàwó sì ló ń fẹ́ lọ ni wọ́n fẹ́ ṣe zina khalas máa lọ lọ́ba tán ọ̀nà àbáyọ nù Islam mọ́nà àbáyọ wa ń bẹ̀ wọ́n nítorí pé ìntàwọ̀ àfi dẹjúlẹ̀ tí nǹkan kí nǹkan fi wọ̀ ọ́ ẹjọ́ obìnrin yọ lọ fẹ́ lómi. a sì gbọ́ pé lọ́nwọ́ náà ti fẹ́ lómi ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti níbi tó ti máa gbọ́ bùkátà ti tiẹ̀ ọ̀ wá fẹ́ kó nù rẹ ni máa gbọ́ bùkátà ti tiẹ̀ fún dákun ẹ má bínú ẹjọ́ máa lọ tiẹ̀ náà. akramakumullah ẹ gbọ́dọ̀ dá wàhálà alẹ́ fáwọn obìnrin o gbogbo ẹni tó bá fẹ́ obìnrin kó máa báyàwó rẹ̀ lò ẹ gbọ́dọ̀ síìzì wọn kalẹ̀ ẹ máa bá àwọn ìyàwó yín lò obìnrin ò ní sọ fún ọ bẹ́ẹ̀ ẹlòmíín náà ò ní sọ fún ọ bẹ́ẹ̀ tílé yín ò fi dàrú dànù nínú wọ obìnrin lórí rẹ tọ rẹ lórí rẹ nǹkan ọba tó dáadáa ni ó kéré jù lẹ́ẹ̀kan lóṣù mẹ́rin ó tó bẹ́ẹ̀ nítorí kan ọmọ bá tilẹ̀kùn bàjẹ́ ebi wọn fẹ́ sọ abẹ́ rẹ wọn fẹ́ sọ abẹ́ tiẹ̀ náà dáadáa ẹni tó bá níyàwó má dá wàhálà lẹ̀ fún a gbọ́dọ̀ máa bá a lò bákan náà nínú tí máa dá wàhálà alẹ fóbìnrin òun náà ní kẹ́ pa wọn ti bí aṣọ tó ti gbó kẹ́ má bá wọn sọ̀rọ̀ nulẹ̀ aburú ńlá ni o kódà ó lè ṣe sábàbí kórè obìnrin ọ dàrú ọ̀pọ̀lọpọ̀ lọ yí àyàwó rẹ̀ ń wèrè tí ọmọ wọ́n pò ń bínú ọ̀fẹ́ fi hàn pọ́kùnrin ni ọkùnrin bánzá ọwọ́ á neglect ẹ̀ tó gírí ni ọmọ bá sọ̀rọ̀ after all o tún ko kó jókòó kalẹ̀ kò nìkan kan ń bá ṣe wọ nìkan náà tó tún kù ó tún máa bọ́ sọ̀rọ̀ ó tún máa bínú. eléyìí wàhálà ọ ń dálẹ̀ fóbìnrin o a gbọ́dọ̀ pé ọ máa báyàwó pa fún gbogbo tí ọ ma máa pa àlọ́ rẹ sọ̀rọ̀ ó tún máa dá wákà nínú ẹ̀hẹ́n kìnnìkan gbére o gbére ọmọ olówó àgbà múrèrè so that ìyàwó rẹ̀ ọmọ yẹ́s òrọ́kọ gidi fẹ́ ẹ̀hẹ́n kéka ṣe kó ọmọ adéjúmọ́ agbárí gbogbo wa pé bára dá sọ̀rọ̀ wọn ọ̀fẹ́ sọ́mídẹ́gbẹ́ obìnrin à wọ́n lẹ ẹgbẹ́ ọkùnrin tó gbogbo irú àwọn nǹkan wọn yẹn yóò máa wáyé lọ́nà tó jẹ́ pé ìyàwó rẹ̀ ọmọ fílì pé ẹni tó dáa jù ló ń fẹ́ yìí tẹ́rẹ́ àwọn obìnrin generally ẹ̀yin lẹ pé ìdùnnú wọn fún wa kìí ṣe pé bọ́yọ̀ wó iná lóbìnrin wà áfta nígbà mi ẹ jẹ́ wọ́n rí dùnnú lọ́dọ̀ yìí látàrí àwọn ọ̀rọ̀ tẹ̀ ń bá ń bá wọn sọ àwọn ìpàrònú rẹ tẹ̀ ń bá ń ṣe fún wa wọ́n mọ̀ wò pé sóbìnrin kan tún wà láyé tí ń gbádùn fáwọn ó lè jẹ́ pọ́ bẹ́ẹ̀ lúrú lẹ̀ ń jẹ ẹ̀ẹ́rí bẹ́sikẹ́ gan tẹ́fìsì kejì àmàlà wàhálà yóò máa wò pé sóbìnrin kan tún sẹ́kù láyé tí ń gbádùn bí o àmọ́ ìyàtọ̀ sí kọjá pé gbogbo ẹ̀ kanjú kò yí náà ní gbogbo ògbà kò sí gbà kò sí dùnnú kò sí kán ọba àti ẹ̀wà á máa gbódìdí àgbò kalẹ̀ ní gbogbo òjókòó kọ̀ọ̀kan tẹ́ ẹ bá jẹun yóò máa wò pé yà náà ni ṣẹlẹ̀ ìpàtàkì kájẹ́ ni tí wọ́n máa tu àwọn ìyàwó wa nínú tẹ́ ẹ mọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọba wà lọ́dọ̀ bàbá rẹ̀ èyí náà lẹ́sà lẹ́fẹ́fẹ́ ẹ rántí wàhálà tẹsí kẹ tó rí fẹ o ẹ mọ àti torí pé ti bọ́ sí yín lọ́wọ́ báyìí kọ́ á di mẹ́ta ẹ̀pìn ni o ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn nínú tí máa ń dá wàhálà lẹ̀ fáwọn obìnrin òun náà ni dídà tí àwọn ọkùnrin máa ń da gbogbo bùkátà ti lù wọ́n láyà yọ wá di pé ìyá ni ń gbé gbogbo wàhálà lé nì onísanwóolé onírànwọ́n máa lọ sùkúlù onídàsọ sí everybody lọ́rùn tó fi dórí bàbá ọlọ́dà kò má jẹ́ ara padà sí ibú bẹ́ẹ̀ aburú ni o aburú gidi ni kọ́ ajẹ́ pé ìyàwó ni wọ́n máa gbé gbogbo bùkátà lórí tiẹ̀ àwọn èèyàn rẹ náà tún máa sọ pé ìyàwó rẹ ń sàfù oníṣe gbogbo nǹkan fọ́ máa wà àwọn aládàánù gan làwọn fámìlì rẹ o àwọn kan ọmọnú rò wọ́n ń dunnú pé ìwọ ti di gbẹ̀wù dání ìyàwó rẹ ní í ṣe gbogbo ẹ̀ ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ torí ẹ nínú tó tètè kóbìnrin tànù kọjá pé ẹ da gbogbo wàhálà lù láyà ẹ sojúṣe yín òní ọmọ wa bọ yín sẹ́rí ìyàwó yín ọba àjẹ́ kò ń lò ní gbogbo lẹ̀ yìí kò sí lórí rẹ̀ pé kọ́ bọ yín ẹ̀yin lọ́jọ́ ràn yàn lórí yín kẹ́ ẹ̀ bọ̀ tó ń ti gbogbo owó tó nì òun náà sì gbọ́dọ̀ ṣe gbogbo ní bá gbé wá fún kọ́ tẹ́ kòkóso tún ní sàásùn tiẹ̀ lọ́tọ̀ o àmọ́ sàásùn tí yín tẹ̀ ń fowó yín produce ń tọ́wọ́ àánú rẹ̀ yọ wà eléyìí pàtàkì ẹ mọ orí tọ́lọ́wọ́n máa ṣe fún yín tẹ̀ ń bá ti ná léyàwó yín lórí ọlọ́wọ́n máa fọ̀pọ̀ rọ́pò fún yín yọ máa fọ̀pọ̀ rọ́pò fún yín ẹ ní táwọ́ ná láéláé ìdí nù tó fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń sojúṣe rẹ̀ lórí ìyàwó àtọ́mọ rẹ̀ wàláhì òṣì onírọ́nà dọ́dọ̀ àdéhùn ọlọ́ọ̀ni ọlọ́run ọba ní yabna adam anfiq unfiq ali ìwọ ọmọ anabi adam máa ná nínú tí mo fún ọ èmi náà máa ná lé ọ lórí torí rẹ̀ òṣìwò lẹ ń bẹ̀rù lẹ́yìn àdéhùn ọlọ máa ná èmi náà máa ná lé ọ lórí eléyìí túmọ̀ sí pé ẹ ní mú tọrọ kẹ ń ná léyàwó yín lórí àfi kọ́ lọ́wọ́ bó fi náì kó rọ́pò rẹ̀ fún yín ẹ ní mọ̀nà tí ó gbà wá ìdí nu obìnrin ò nídìí kọ́ ẹsẹ̀ ṣépè nígbà tọkọ ọba máa sojúṣe apadà sí burúkú máa bárò àwọn ọkọ bẹ́ẹ̀ ẹ rí i pé kò ní lè kọ́ ọba kò mà dépò pé yóò lè náwó fún ọmọ náwó fún yàwó gbàtó ti dá dáyàwó orí ìyàwó làdó àti gbà wọ́n máa ná ẹ̀ máa ná lé ọ lórí ọkọ ò lè ná kò ní rí nǹkan kan ìdínú sádàn ò fi bá wọn wọ́n wà lọ dàbí ìgbà tí ìyàwó ti gba Sunday ó gbé sátidé lé wọn lọ́wọ́ èyí tọkọ fi síra rẹ̀ ti bẹ́ẹ̀ náà lọ tóró náà ti gba yẹ̀rì wọ̀ ó fi ṣòkòtò lẹ̀ fún yàwó torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa o ọ̀pọ̀lọpọ̀ lọ́fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ òun lọ bàtà ara rẹ̀ jẹ́ irú bàbá wò kan lẹ́jẹ̀ fáwọn ọmọ yín náà rí tọ́mọ náà bá fura àti bọ́ọ̀mọ ní gbogbo ajẹ́fẹ́ nìkan ẹ rí i pé gbogbo wọn máa sọ̀tà àwọn bàbá wa wọ́n wà láyé àbí wọ́n ti kú ah bá mi ọ̀jẹ́ bẹ̀ oúnjẹ tí wọ́n jẹ lọ́dún kan nílé wa bàbá wa ti rà á skul tó sì jù láyé ni bàbá mi fi mi sí ẹ̀rí tó ọmọ mi ọmọ sọ bẹ́ẹ̀ ọmọ mi ni ó ní ẹ máa mi ní ranjẹ́lì kódà ní agbowó wa máa mi ní ṣe sùúrù bọ́lọ̀ bá ti sọ́wọ́ àwọn ọ̀sán la ilaha illallah bàbá àtẹlẹ́yìn bàbá lásán ni bàbá dọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ nìyẹn bàbá dà ọ̀nà náà náà yorùbá lẹ́bù náà yọọ máa wí lábẹ́nu ni náà ọlọ́mọ sàwá bẹ́ẹ̀ o ẹ máa nálé àwọn ìyàwó lórí sẹ́ni tẹ́ máa nálé ìyàwó lórí wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn obìnrin ti tàn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn ti tàn ẹ wọ àwọn obìnrin ti ń jí lọ bá wọn bẹ́ẹ̀ gẹ́nìsì wọ́n perfect débi hin tọ́ba mú ọ̀bẹ ọ̀bẹ sọ́nsọ́n tí máa ń gbẹ tí máa ń gbẹ tí máa ń gbẹ tí máa ń gbẹ ọ̀bẹ òun ní sèṣì bú lọ́wọ́ tí wọn bá wá gbẹ títí tí wọn bá wọn bẹ gẹun títí tí lẹfi su èèlò wọn gbà ẹ ẹ máa tó sún wọn lọ bẹ ni wàhálà ìtàlómi bá kẹnu bọ̀ tán ẹ pé kí wọn mọkọ rẹ wá kẹ bẹ lórí ni wọn kàn lọkọ bí aláìlọkọ náà ni wọn ti dá wọn dá gbogbo bùkátà tọmọ àti gbogbo ẹ yóò tún kì í málẹ pé àwọn tún yẹ káwọn òbí màmí gbogbo ètò ẹbí kalẹ̀ tẹ́lẹ̀ ìwo ló ṣe lórí wọn ọlọ́lọ́ ní wọ́ọ́mà ẹgbọ́rọ̀ wọ́n ń rọ̀jò àmàlà láti sánmà ni. lẹ́wọ̀n á hàn kábẹ́rù ọjọ́ tọ́lọ́wọ́ gbé wa dìde o ìṣirò ń bẹ́ ń jọ gbé ndàlù kìyàm kò sí ń tọkàn lọ́wọ́ gbìyànjú ọlọ́wọ́ bọ́ sànù rẹ̀ nínú nǹkan tó kó wàhálà bá àwọn obìnrin jù láyé yìí ó ń la ìsojúṣe àwọn ọkọ nípa nínáwó pàápàá jùlọ àwùjọ tí bàjẹ́ báyìí yọ ọmọ wa pé ìtọ́ bá ṣe fóun dáa jù lòun fẹ́ràn jù ẹ ẹni tí máa ń bọ̀n jù lòun fẹ́ràn jù bí ara kútọ́nù torí kútọ́nù bẹ obìnrin ní máa wọ́pìn obìnrin ní máa fẹ́ ọkùnrin yóò tún máa dáṣọ sí i lọ́rùn kẹ́lẹ́fẹ́ gbogbo àdánwò àti ń bọ̀ wá yóò rà pálá wọlé lọ́dọ̀ tiwa náà kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa torí ẹ̀ kò sínú tọ́ da o. kọ́ ọ má máa ṣe ojúṣe nínáwó lórí ìyàwó rẹ̀ má nánakúnà má nánakúnà torí ìnákúnà ó tún bá ìyàwó jẹ ni tí ìyàwó bá béèrè ọ gwara fún lọ́gọ́rùn-ún náírà o nítorí ìná bùtìlú ló náà máa ná o bá béèrè náírà mẹ́wàá mẹ́wàá náà ni ẹ fún o ẹjọ́ wa sọ pé kò tó kẹ́ ẹ fi kún fún obìnrin ọ̀yàtọ̀ sọ́mọdé kékeré o tẹ́ bá ti ọgọ́rùn-ún náírà tó wá fún lọ́gọ́rùn-ún náírà ìsì máa béèrè mẹ́wàá tó fún lọ́gọ́rùn-ún náírà òun béèrè ọgọ́rùn-ún kó lè fún lẹ́gbẹ̀rún tó fún ilé ọ̀dà rú o nítorí wọ́n bá béèrè ní kẹfún. tọ́ ẹ má kó wàhálà bá àwọn obìnrin yín nípa akọ́rọ̀ ọmọ ti sọ̀rọ̀ máa kọ́ ọ tó bá sọ̀rọ̀ máa kọ́ ọ. wàhálà gan ni fóbìnrin o ó lè dórí rẹ rú wàhálà ó lè dórí obìnrin rú ẹ má kó wàhálà bá wọn ẹ fi yé pé ilé tiẹ̀ ni wọ́n ti dé yìí ìní lé ọjọ́ kan láyé yìí ikú ni ọ̀yà yà wá yóò fi lọ́kàn balẹ̀ nítorí gbogbo mi tẹ́ bá fi lọ́kàn balẹ̀ dáadáa tẹ́ rí lára rẹ̀ yọ pọ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ yàtọ̀ sóbìnrin tẹ̀ ń kó láyé òkè njojúmọ́ oyún ọmọ bàjẹ́ mọ́ wọn la ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ rí tóyún bàjẹ́ mọ́ la ọkọ náà ń sábàbí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àtìsí ọmọ bá wọn gbogbo tí máa ń ṣe ọmọ dàrú ni wọn náà wàá máa ké kápẹ́ ẹ̀ máa ń tẹ́sí o oyún òdúró lára rẹ o látijọ́ yìí o o sì ní sọ́ńtò fojú rẹ rí tẹ́nìkan bá ń halẹ̀ máwa náà tọ́gbà wá síbi iṣẹ́ ọ̀rọ̀ tí tọrọ máa lé ọ tọba sọ̀rọ̀ máa lé ọ kọ́dà kí n tó lé ọ máa pé wọ́n ti ọ máa lé rọ́bì. sẹ́fẹ̀ <laughs> kọ́ àwọn náà sábà ti rẹ́ síbi iṣẹ́ àyà ti kà nítorí yẹ ká kọ yẹ́sì sí kílámù ọkọ no bọ́ọ̀lù ń kátó wa kóbìnrin atún láyàjúra wa lọ ọkùnrin láyàjóbìnrin lọ tọ́ba yẹ kóbìnrin ló ń kó láyàjẹba ló ń kó láyàjẹba wàlẹ́ ò lè ṣe kú pọ́nmọ́ tó ti wà gan tí ó lọ fọmọ tó dààmú tí ó rò pé ẹ̀kọ́ ló ń fún un nítorí ẹ ẹ má jẹ́ àbàtà àwọn obìnrin jẹ́ ẹ má bà àwọn lọ́kàn jẹ́ ẹ má fi yé wọn ilé rẹ ni wọ́n ti dé yìí o ilé rẹ ló ti dé yìí o èébú àbùkù làánà èpè ẹ má jẹ́ ọmọ wáyé lẹ́nu yín sáwọn ìyàwó yín ẹnu rẹ gbangbangbangba à ẹnu gbangbangbangba náà mà ló mú lánàá tó ń kíìsì. dèbà tẹ sàdánwò gbogbo ẹsẹ̀ rí sàpàtì sàpàtì tí wọ́n lè dákan rọ́bì tí ìbá sùpá àwọn obìnrin máa tinú tí wọ́n lọ mọ ebóbó ni àbóbìnrin tó bá yọ tara rẹ fún ọ ò ní lè jẹun mọ́ láyé yìí. akramakumullah ẹ má sábò sí o láàrin ọkùnrin àti obìnrin ta ló máa ń jù hmm. obìnrin ló máa ń jù ọkùnrin kìnnì nígbà tí èsì pé gbádùn kódà ìwọ gan nílé yín kó àwọn àbúrò rẹ àtàwọn ẹ̀gbọ́n rẹ obìnrin kó wúra rẹ nínú ó pé ah subahana man ahsana ah Ọlọ́run dáhùn ẹ̀dá rẹ̀ dá àwọn ọkùnrin ó pé ọkùnrin ọkùnrin ọmọ ẹ̀jẹ̀ ń nítorí fi ràn apá rẹ nù àmọ́ àwọn àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ wọ́n bí ó ti ju ọ lọ bàjẹ́ ìwọ ọkùnrin ni wọ́n pé sá ti máa lọ bẹ́ẹ̀ ok tíyàwó rẹ bá fẹ́ yọ pátánì sí ọ la ńkọ́ àló oúnjẹ ọmọ ṣàfùn ni ṣé pé kò sí mi bú bí mo ṣe rí gan-an lóòótọ́ sọ̀ntorí ẹ̀ ẹ mẹ́jẹ̀ á máa bà àwọn ìyàwó wa nu jẹ́ pẹ̀lú èébú èébú gbogbo gbà bákan náà ẹ̀mẹ́jì akúdà mú báwọn ìyàwó wa ọ̀rọ̀ tí o ti tó lulu gbàgbó ká ọmọ wa pẹ́sẹ̀ lára rẹ̀ ọmọ kọ́ bọ́ksì ọmọ kọ́ karate kung fu. at the end of the day ọ̀dà lápá ọ̀dà lẹ́sẹ̀ o tún wa lọ ya kí lọ ya o ti dá méjì mi bàbá rẹ̀ o sì gbé fún ọ dá méjì tẹ ẹ bá dúró ti tóbìnrin ẹ pa obìnrin òdodo ọ̀rọ̀ nù nǹkan kan kọ́ ni wọ́n wá jẹ kéèyàn dúró sí tóbìnrin àfi kọ́ ọpọlọ tẹ̀yàn náà kúrú torí tóbìnrin bá bẹ̀rẹ̀ sí bú ọ níìsí yóò tún bú ọ débi kan yóò tún fún jà á jọ ṣe fúnra wa lónìí pékin kí wò ó tó lọ mú kòbókò ti mórógùn màá la kíní mọ́ lórí ó kú dànù fún yẹ. <laughs> tí wọn náà bá sọ pé ẹ èmi pé wà rẹ ò tó bẹ́ẹ̀ yóò tún dúró yóò pakuru mọ́ yà rọra jáde lé ni o wàláì tó o bá dúró ó ṣeé ṣe kó o ṣe kú pa àbí kó o dá méjì ẹ obì ẹnu ni wọ́n ní tó o bá lọ́wọ́ rẹ̀ sẹ́yìn tó kó fọ́rùn fún ẹ̀rí para rẹ̀ ó balẹ̀ ni tó <laughs> ọwọ́ fọ́rùn tó wá kó fún un ó lè jẹ́ kó ọ̀sán owó oògùn rẹ̀ fọ́sẹ̀ méjì ni ó ṣe bí ìgbà tí ó dà kú pé gbogbo ẹ̀yìn ní ro wo gbogbo apá ohun kúkú máa ń tó ń ṣe fún yìí kà ọlọ́wọ́ ọrin ẹ sọ́kùnrin wa lò ní nígbà tó ń gbónú kọ́ <laughs> torí ẹ ìwọ̀nba ẹ má bóbìn bínú ká mú bẹ́ẹ̀ má bóbìn bínú gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ni máa ń sunkún ẹ má bà wọn bínú tí ọba jẹ́ bẹ́ẹ̀ lù má pa o bẹ́ẹ̀ náà lóbìn ẹ má bà bínú gbà bá ń bínú kódà tó ti yẹ̀yàn ni kéèyàn ní pọ́lísì rà jáde lé bọ́fẹ́ kó kó bàtà jáde kọ́ lọ ra slippers bẹ́ẹ̀ ni hàn pé wọ́n lọ gbọ́n jù kó sebijọ́ mẹ́ta kọ́ mọ́ wálé ah! la ilaha illallah gan wọ pé a ah, mẹbi tí wọ́n lọ o Ọlọ́run ara dá jáde náà ni o àwọn fámìlì òkè ló ẹ rí lé ah, àti àti kíni yàtọ̀ sí kọ́ wa ẹ máa bọ́kùnrin ṣe máa dìṣẹ́ bóòlù ẹsẹ̀ obìnrin wọn ò dín kùkù báyìí ṣé ẹsẹ̀ eléyìí lè dùn yàn kò lè dùn yàn kò lè dùn yàn báwọn obìnrin ṣe rí nù tẹ ẹ bá wá dúró sí tóbi ẹ lù ṣẹlẹsẹ o wàláì tẹlẹ ẹ lù ṣẹlẹsẹ nínú tí máa kó dààmú bóbìnrin lé ọkọ oná làwọn òbí rẹ̀ ń gbà mí o àwọn òbí tí máa sọ pé à ń lọ gbèjọ ọmọ lé ọkọ wọ́n máa bá tọmọ jẹ́ ni o ojú wo lọkọ ọmọ òfin máa wu ọmọ láéláé gbàtí bàbá rẹ̀ wá tí bàbá ti wá wọ ṣọ́ọ̀tì níkà bàbá bá ní ǹjọ́ wa ń bẹ̀ ni pé ẹ kílẹ̀ àyè fáwọn òun bẹ́ kó wọn àti eléyìí ọjọ́ lura wọn a kẹjọ lura yín báwo no ọmọ ta ló ń wo bàbá yẹn ṣe bàbá àtà àlọ́ mọ̀ àtà ló ń ẹ̀ ṣe bàbá àtà. àwọn ọjọ́ yíra àwọn mọ́lẹ̀ subhanallah ẹ dákun ojú wo lọkùnrin yẹn sẹ́yìn pé bá lọ bá lọ àbọ̀ ń ti ní kíjọ ọ̀tán ojú wo lọkùnrin yẹn ó fi máa wò yàwó pé bàbá ya kọ sí bàbá rẹ̀ òun bàbá ọmọ òun pé ma bàbá ní kí ni ọmọ lòun kọ sọmọ pé ń jọ ń sọ̀rọ̀ lọ́tẹ̀ yìí màá lù màá fẹ́ pa <laughs> ta ló kọ́kọ́ fira rẹ̀ wọlé wọ́n wá ra àbùkù fún ọmọ wọn ẹ má máa gbárata jù lórí ọ̀rọ̀ ọmọ yín tó wà lé ọkọ obìnrin madrama sì bàjẹ́ láìkọ́ ebi yóò bá sọ pé asunkun rojọ́ ilé ni wọ́n nírú wọn máa fi tú táwọn máa sunkún ní gulala ni wọ́n máa ṣe bí ìgbà tí nǹkan ti ṣe wọ́n ti fẹ́ pa ẹ̀mí ti ń yọ́bọ́ lára rẹ̀ lórí rọ́ tóbìnrin bá fẹ́ gbé yín lẹ́mìí gbóná tóbìnrin náà láti mọ̀ pé ọkàn obìnrin lẹ gbé sígbà àyà ẹ̀yin bàbá òun yọ bá ti yín jẹ́ bàjẹ́ ni ọkùnrin le díẹ̀ ni ṣé ọsọ pé ń lu ọ̀ sọ́ọ̀sá ti kù pé bẹ́ẹ̀ ni ṣe sùúrù sùúrù náà nìyá rẹ̀ ń ṣe lọ́dọ̀ mi tó bá wá tóbi ìjọ mẹ́ta mẹ́rin kì í ṣe jọ gangan torí inú ń bí ẹ̀yin náà o ẹ̀hẹ́n torí tọ́mọ yẹn bá rojọ́ fún yẹn inú bí yẹn o ẹ má fi bínú rẹ̀spọ́ndì o ẹ̀hẹ́n tó bá tójọ́ mẹ́ta mẹ́rin yẹn wá pọkọ rẹ̀ pé kọ́ wá rí yín kí ló ń ṣẹlẹ̀ ń jò ní ti ẹsẹ pé wàá ti ń jà àjà ah, bàbá ah, ọlọ́run níjà rí jà o sórí ọmọ mi lólò kọtọ́ sí o ọlọ́run níjọ́ olóko èèyàn lọ́rùn o lúlù ọ̀tọ́ sí o mo sì mọ̀ pé wọn náà lu ìyàwó ẹ̀ hmm, ọlọ́run ní ti sàdánwò fún ọ mo rò pé tòsẹ́ <laughs> mọ̀ pé tó náà bá lóye ó ti máa ń tẹ̀ ń sọ soko nídìí pé ńgbà tí ọ̀rọ̀ gbóná o tọmọ yín ti ń ti ń ké ti ń sunkún ẹkún múnáfìkà ẹ wá dúró ọjọ́ tí fi ń rẹ́rìn tó pè yín rí kò pè yín rí ẹ̀yin náà wàá yọ ọlọ́kàn omi ẹ máa pẹ́ no mi ní gbà mi lè gbàgbàkúgbà ẹ àìmọye gbà àìmọye lọ́kùlọ́ tó fi lọ́ọ́yà rẹ̀ táwọn bàbá tiẹ̀ gbà fún ọ torí ẹ ẹ má dalẹ̀ ọkọ ọmọ yín ru àwọn fámìlì máa ń fa wàhálà fóbìnrin gbà mí kò ní wá sí sọ́ọ̀fù mà ìgbà míì fámìlì ọkọ àwọn ló máa ń sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fún ìyàwó ilé ọkọ ọmọbìnrin yóò ti náìsì jù sí gbogbo èèyàn pẹpẹ fúru rẹ̀ ó lékele àmọ́ àlọ́ ò ní wọn lọ́rùn bí àfojúdi àwọn èèyàn kan wọ́n máa kọ́wọ́ bọmọ ọlọ́mọ lẹ́nu ni wọn máa kíbọ lẹ́nu ni yóò máa gbéyín sá wọ́n ní wọ́n máa bí ẹ̀dá gé wa jẹ wa gé wọn jẹ gbà náà ni dọmọ torí ẹ jẹ́ káwa náà ká da síyàwó ọmọ o kí ló dé kí ló ìyẹn máa wù wá káfojú gán ní àwọn ọmọ ọmọ wa kèé wá wù wá láti rá àwọn obìnrin tí ó bímọ fáwọn ọmọ ọmọ wa pẹ̀lú àwọn ọmọ wa kí ni ṣe wá bẹ́ẹ̀ wọ́n fẹ́ káwọn ọlọ́mọ ọmọ àmọ́ òní fẹ́ rí ìyàwó tí ó bímọ eléyìí tí máa mú kí ìyá ọkọ kó rẹ̀ dorogún fún ìyàwó ọmọ rẹ̀ àdánwò wa báyàwó ọmọdé bíi pé kò ní náà ni títí tí fi máa fọwọ́ robẹ̀ lórí iná yóò rò kó lọ ni. gbàtà ti fi wàhálà fi gbàgbé sí ayé rẹ̀ jẹ́ kò sí tó ṣe bó dúró kọ̀ máa dúró bó kọ kọ̀ máa jókòó lẹ̀ kọ̀ máa nà lẹ̀. a ìyá adanwo ni o ẹ̀yin ìyá kò fò lẹ́ o irun ń ṣe fún ìyàwó ọmọ yín ni wọ́n ṣe èèyàn mélòó ló lè sàmì irú ẹ̀ torí tí wọ́n fojú àwọn ìyàwó ọmọ rí àwọn wọn ò ṣàdúrà rú rẹ̀ fọ́mọ wọn kí ló dé tó fi jẹ́ pé irun táwọn fi ń lọ́mọ làkejì kò wá fún sífàwà ọlọ́run ọba ọ̀fábòsì tala ni kó mú ìyàwó ọmọ bíi ọmọ rẹ̀ tala ni kó máa ṣe dáadáa sí i nítorí pé òun ní ìsìn oore ló kó wọlé wa pàápàá jùlọ tọ́lọ́mùbá ṣe ń bímabíma ẹ̀rùn kátàrà rẹ̀ láti tún lékún sí i látún ti pọ̀ sí ọwọ́ ajẹ́ pé ànífẹ́ rí ànífẹ́ rí mi rẹ̀ látàn tọba ti sọ̀rọ̀ báyìí kò bá jọ̀rọ̀ gidi lọ́sọ àwọn ìyá kan yẹn ti wọ́n ti fún jà á ọlọ́mọ sí àwọn ìyá wa ń yóò fò àwọn ìyá tó jẹ́ pé ìyàwó ọmọ ọmọ abẹ lọ́n kó òun tiẹ̀ má nírú wọn níyàkọ̀ àti wàá bẹ lọ́n pé kí yòó kú torí ká lè rí ìyàwó fẹ́ tá níyà jẹ́ torí ẹ̀ ẹ jẹ́ ká dáa sáwọn ìyàwó ọmọ wa ká má jẹ́ wàhálà fún wa ọmọ mi wọlé ọkọ kò tí ì dọdún mẹ́ta lọ ó ti lálàsè wọ́n ti fi wàhálà ba gbèsè ayé rẹ̀ jẹ́ ọmọ tí ò tí ì jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ apá rẹ̀ ti ń ga wọ́n ti ń sọ pé kìnnìkan bp rẹ̀ ti háì kọjá sísọ ẹ dákun sẹ́wọ̀n kí n gba wàhálà bá pọ̀ wọ́n ba tiẹ̀ jẹ́ nìyí nínú tí ma kó wàhálà bá àwọn obìnrin nílé ọkọ òun náà ni àìláfaradà àìlámúmára àwọn obìnrin mi ò láfaradà tí ma ti ń da nígbà tó bá kú díẹ̀ káàtó yóò ké ta ni gbogbo ará àdúgbò ni ọ máa sírí ọkọ rẹ, ẹwà àtijọ́ tọkọ ti rìn ẹran wálé ọwọ́ ọjọ́ kan tọkọ gbìyànjú tí ò ríra wàláyọ̀ pariwo ta ni ẹ dákun. séèyàn kan lè ṣe bẹ́ẹ̀ sẹ́nìkan wa kó náà ọmọ gbiná jẹ àwa náà yarí ni láti tọ́ títí ń da kí ló dé tọ̀ pariwo sẹ́wọ̀n pé ọkàn yóò dùn náà nílé ayé yìí kí wọ́n á ló dé tó fi jẹ́ pé ńjọ́ tó kan ìwọ ò lè sàmúmára nínú tí máa bá gbèsè ayé àwọn obìnrin jẹ́ lọ́dọ̀ ọkọ nù oní òsì ọkọ dáama nítorí pọ́kọ náà ṣe fún un bákan náà nínú tí máa ba ayé àwọn obìnrin jẹ́ ńlé ọkọ tó sì yẹ kóbìnrin ó mójútó òun náà ni àìmọ̀tọ́jú ilé àìmọ̀tọ́jú ara àìmọ̀tọ́jú ọmọ ó máa ń bàgbèsè ayé àwọn obìnrin jẹ́ nínú tó wá jẹ́ bàbá ńlá bàbá ńlá pabambarin tí máa dàgbèsè ayé àwọn obìnrin rú lọ́dọ̀ ọkọ òun náà láìfẹ́ rórogún obìnrin ó ti máa gbé pẹ̀lú ọkọ lálàáfíà kódà wọ́n lè ti ṣogún ọdún ẹnìkan ò ní gbáriwo wọn òun ti máa wò pọ̀ ní ti rọ́kọ̀ ṣèjìnà irú rẹ̀ atúntí rántí pé wọ́n fẹ́ yàwó máa láyé lọ́lọ́mùbá mọ́ máa rè ká tọ́ ọkọ lọ lọ́kọ bá sì bá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ lónà bá gbà walhamdulillah walhamdulillah ọwọ́ ọjọ́ tó ti sọ fún pé ń fẹ́ yàwó mi o wàhálà bá bẹ̀rẹ̀ bọ́ bá di pé ń bá ń dádì yọba máa dádì nulẹ̀ ọ sọ̀rọ̀ má ni ọ̀rọ̀ kí ni kó wọn sọ olórí ibú rẹ ó ń lọ gbéyàwó wa kò burú òun ọmọ tó lórí ibú rẹ tó ń wá ká lọ́ba tó lórí ibú straight forward yọba di pé àwọn ọ̀rẹ́ òfò tí bá tíjà mú wọn mọ́rọ̀ rẹ̀ àwọn bá máa pọ̀. pàtàkì náà pàtàkì tá a rí bá dákẹ́ ni o bàbá kan bẹ kì í bá ni o já lọ bá o yóò ṣe jiná fún ọ òun gẹ́gẹ́ bíi pàmà <laughs> tọ ńgbọ bá yá ológun orí ìyàwó wa wọlé náà ni ha ha wàá lọ wàá so wàá lọ wàá so tẹ̀gán kọ jáde kó o dé kọ́ bá kí wọ́n ti lura wọn fẹ́ẹ́ pa wọ́n ti gé ra wọn léyìn jẹ wọ́n lura wọn lórógùn kọ́dọ̀ kan tó ti lọ fọ́gùn ó ní tí wọ́n bá gbà ni. so àwọn obìnrin ẹ dákun torí tọ́lọ́n kí ló dé tẹ̀yìn ọ̀fẹ́ mọ́rẹ́ni kejì kí ló dé tóbìnrin ọ̀fẹ́ mọ́rẹ́ni kejì wọ́n ní ká rìn ká pọ̀ àbí gbogbo eléyìí ti parẹ́ nínú àṣà Yorùbá ni. ah ah èwo lọ̀dá nìkan gbé. ọ̀dá nìkan ṣe ìwọ náà lọ sọ pé léyìí ti sú ọ ìwọ nìkan lọ wà á ọ̀rẹ́ ni máa bá nájú ọ àá máa bá tẹlifíṣàn nájú ni èèyàn náà lèèyàn máa bá nájú ẹjọ́ máa fọ̀rọ̀ jómi tó ó sì lọ gbé mìíràn kan mú mìíràn kan wá fún ọ wọn náà bíi kọ́ máa ṣe máa jómi tó máa ọwọ́ àníbi ìṣẹ̀lẹ̀yìn kọ́ ọlọ́mọdé tí mo ní kó gbó lórí ibùkọ́ wa báyé mi jẹ́ yìí onìkan náà tí wọ́n ṣáájú lórí rẹ̀ gbogbo èèyàn yòókù ní ṣètò ọ̀nìrọ̀dìm onìkan ní màláíkà tù àwọn obìnrin ọ̀hún àtàrà owó òfò yìí láti pele kan lọ́bọ̀ sórí ìpele kejì lọ́bọ̀ sórí ìpele kẹta gbogbo ẹ̀ wàhálà ni o tètè kọ́dọ̀ omi ó tún máa wọ́nà pé kò ń ran ọkọ lọ sálùkìyàmà alóbìnrin kan nígbà tí wọn fẹjọ ọkọ rẹ̀ sùn lórí pé ntọkọ ń ṣe fóun nígbà tó ti fẹ́yàwó ọ̀pọ̀ ntì bí aṣọ tó ti gbó sẹ́yìn káànú ọmọ ẹsẹ̀ yín lábẹ́ òfin ọlọ́run rárá o ọmọ pín ọjọ́ fún wọn ní o ó sùn bíi ó tún sùn bíi ó tún sùn bíi kéṣe bí yorùbá lẹ́vù sẹ́yìn pé yorùbá lẹ́vù nísìn àwọn bàbá bàbá sẹ́yìn máa fẹ́yàwó kejì ìyàwó kejì ń ni wọn máa sùn ọ̀dọ̀ rẹ̀ wọn pa ìyàwó àkọ́kọ́ tì ó dìgbà tó náà bá tó ń wọn ọmọ tí wọn bá lóyún mi ni bàbá yóò tutù dọdọ rẹ̀ yóò bá lẹbùn náà àbòsí nìyẹn o tó máa ń ṣe bẹ́ẹ̀ kọ lọ jáwọ́ ń bẹ o ìyàwó ọba àgbójú bẹ́ẹ̀ lọ kálukọ gbọdọ kọkàn tí wọn bá fẹnu kò pé kí wọn ṣe lọ́jọ́ méjì méjì àwọn wọn mà tí wọn bá lọ́jọ́ mẹ́ta mẹ́ta àwọn wọn mà àmọ́ ọ̀rọ̀ pé ọ̀dọ̀ ẹnìkan lọlọ gan sí kò sí ń tọjọ bẹ́ẹ̀ pàṣẹbìnrin ìtẹjọ sùn báwọn tọ kò sí wàhálà wọn bá ránṣẹ́ kọkọ ìgbà tó kọ ó dé ọkọ bá ní à òun ṣàdédé sánlé òun ṣàdédé sánlé obìnrin yìí fẹnu sọ ó ní nǹkan kan ṣẹlẹ̀ nínú kọkọ yóò kú àbí kíyàwó kú ẹnì kó kùnú àwọn méjèèjì nígbà tó kọ wí tó dúsà ti rìn jù báyìí. ìgbà tọkọ wí ìyàwó ni irọ́ ni irọ́ ni hmm. ìyàwó bá rọra ọkọ bá rọra tánsẹ̀ sẹ́wọ̀n pé <laughs> ayé èsì ní lè mú yàn pọ̀ àtọkọ kálẹ̀ ọkọ bá tánsẹ̀ ohun tá ń yìí ó òun ni ọ̀dà gbogbo tí ó wà lábẹ́rẹ̀ yọ ọ́ lẹ́nu ó ní ẹ ẹ má má lùdé parí bẹ́ẹ̀ ẹ wo nítorí pé ẹgbẹ́ méjì kì í máa sọkùnrin wọn gbé wá fún ọ ìyàwó wọn gbé wá fún ọ ìyàwó lò náà tọkọ rẹ bá tiẹ̀ jẹ́ pé ó kúndùn obìnrin kò lè máa bọ̀ sùn lójoojúmọ́ àmọ́ kẹjọ máa ṣí ààrẹ yìí sí one day one day kí ló burú mbẹ. lẹ́yìn náà ẹnìkan ò ní jókòó lórí ẹnìkan ìwọ pẹ̀lú ààyè tiẹ̀ òun pẹ̀lú ààyè rẹ̀ kí ni wàhálà. wọ́n wàá sọ di wàhálà mọ́ra wọn lọ́wọ́ wọn wá ní rẹ́rìn mọ́ ìbànújẹ́ lẹ́kàn máa rí lójú wọn gbogbo gbà ẹ mọ̀ pé ẹni tí máa ń banújẹ́ gbogbo gbà àárẹ̀ ò ní dènà sí gbogbo gbà ìwádìí fi hàn láàyè sí o pé ẹ̀rín gan ìwòsàn àwọn àárẹ̀ kan ni ní ẹ̀ máa ń dijú máa gbádùn gbogbo àti dijú máa gbádùn gbogbo àárẹ̀ kan ò ní jọ gbádùn gbogbo gbà kí ni tẹ̀ wọ́n á ń gbé tẹ̀yìn tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ ó rí sọ tórógún bá ti sọ̀rọ̀ ta ni ta lẹ lọ sọ̀rọ̀ ta lẹ lọ sọ̀rọ̀ èèyàn fọlákẹ́ lọ sọ̀rọ̀ wọ́ sọ̀rọ̀ wọ́ rọ̀rọ̀ sọ òun ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ má áá kí ni sẹ̀yìn obìnrin náà rí ẹ wàá da wàhálà alẹ́ fúnra yín látàrí oṣoorogún kò ṣoorogún ọ̀pọ̀ ẹ̀mọye lọ́wọ́ alóòzùlẹ̀ ọkọ látàrí owó òfò yìí báyìí tala ní kó sọ fọ́kọ rẹ̀ kó ti pẹ́ tá a ti jọ wà ó yẹ kẹ́yìn náà ti fẹ́ yàwó mi kí ọkàrí láyọkú làákàyè. tọ́ba bá ń rọ́ máa rè kan kó sì lọ́ mọ́ máa rè wá kẹjọ pé méjì lọ́ọ̀dẹ rẹ̀ kí ló burú mbẹ̀. sẹ́báwọ̀ ọkùnrin máa wáyàwó fúnra wa àbẹ́ẹ̀kọ́ ni kí ló dé táwọn obìnrin ọ̀ máa wáyàwó fọ́kọ wọn. oríde eléyìí ẹ rí i pé ntòbìnrin fi dá wa lálẹ́ fúnra wọn bẹ́ẹ̀ wálé ò ti pọ̀ jù. ẹ sì fẹ́ sànù ẹlòmíì ẹ̀ nílé sànù rẹ̀. ẹ̀rí kóbìnrin mi ìyá ní jẹ́lé ọkọ wàláhì ńgbà tí ìyàwó kejì dé ìnìgbàdùn dé tọkọ bẹ̀rẹ̀ sí ni ṣe dáadáa sáwọn méjèèjì ṣe ṣe dáadáa sáwọn méjèèjì tí ọmọ anyi mú dojú ọkẹ ẹ ẹ kíni kíni kí ṣe torí Ọlọ́run kì í ṣe wọ ti gbà ń torí Ọlọ́run. torí délé ọdọwọ wa o ọdọwọ wa o ẹlòmíì ọkọ rẹ̀ ò tí ì sọ pé mi ó sì ti pánpánpẹ́ níjọ́ tó bá ti sọ̀rọ̀ yàwó mi báyìí ló ń lọ gan ò tí ì sọ tó bá ti ń lọ ah máa lọ gbàdé ìsìnkú lọ iná líle horo o lè máa tún sọ pé òun rọkọ mi òun ṣèkìnnà ọ̀tára rẹ jẹ wọ́n tó ti di tòkun bọ torí de ẹlẹ́yìí rọra jókòó rẹ jẹ́jẹ́ bí tó ti níyì rọra jókòó rẹ torí pé tóbìnrin máa ń sọ pé wọ́n gbòrògùn wá bá mi if you are number one number two ọ̀wà bọ̀ orogún náà ni àbí èso orogún aha kúkú jẹ́ number one korogún ọ̀wà bọ̀ ọ̀sán ju kọ́ jẹ́ number two àbí three àbí four lọ. kó jẹ́ senior torí senior náà wà ní ọkọ àbí òsì kò senior náà wà. a jẹ́ pé n tó lè ṣe àbáyọ fáwọn obìnrin nípa eléyìí ó náà nìkan gbà fọlọ ẹ dákun ẹ máa rò ó gbogbo gbà pé èèyàn ò lè rí gbogbo ohun tí ń fẹ́ láyé ìbẹ́ lọ́n pé kọ́lọ́n dákun kó sèmi pẹ̀lú yín lọ́mọ àlìjẹ́nà táwọn bá ti ń bẹ lọ́n bẹ́ẹ̀ gbogbo wàhálà ilé ayé yìí wá sópin jọ èèyàn kan òun kan lọ́wọ́ àlọ́dọ̀ ọkọ kò rí gbogbo ohun tí ń fẹ́ tàn gbogbo ẹ̀ náà inú wàhálà ilé ayé yìí náà lẹ́yìn náà ẹ̀yin kọ́lẹ́ bá gbé ẹ̀yin kọ́lẹ́ bá gbé wàhálà rẹ̀ tìyín kàn ní pé kó sojúṣe kò sì gbọ́dọ̀ wá kí wàhálà kankan bọ̀ yín lọ́rùn kó sojúṣe kò gbọ́dọ̀ wá kí wàhálà kankan bọ̀ yín lọ́rùn ṣe pé ṣe pọ́kùnrin kan mi. Yọọ fẹ́ sí wọ yawo pé máa bá ń bọ̀ ọlọ́mọdé gbà tí ọba ti ṣe bẹ́ẹ̀ kí ni wàhálà kò sí tùmọ̀ fún wàhálà torí ẹ ká dúró báyìí ká dúró ń bi àforogún Islam ní kò burúkú níyàwó lẹ́yìn Islam ní kò burúkú ẹ yawo kejì ìsìláàmù ní kò burúkú ẹ kẹta ní kò gbogbo èyí yòówù tá a bá jẹ́ ń bẹ̀ kọ́lọ̀ wọn bá kó jẹ́ ká rí ilé ọkọ gbé lálàáfíà wàhálà tí máa lé obìnrin jáde ńlé ọkọ ọlọ́wọ́n ọba mẹ́sẹ̀ ń ti yín ọlọ́wọ́n ọba ìdùnnú ìdùnnú ìdùnnú ìdùnnú tí èjé kóbìnrin ọmọ wàhálà lọ́ọ̀dẹ ọkọ ọlọ́wọ́n ọba kó ṣe ń ta àwọn obìnrin mùsùlùmí ọlọ́wọ́n ọba kó gbàdúrà gbogbo wa náà àwọn ọkùnrin náà ní tá a fi máa tún lé wa ṣe tá a fi máa tó dáadáa ọlọ́wọ́n ọba kó má fi wọ́n wa ọlọ́wọ́n ọba kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ ká mọ̀ wọn ara wa káwa náà má máa dáwọ́ lé nítorí agbára wa lọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wà tí ó lè bọ́ yàwó kan tí ń lọ fẹ́ yàwó méjì tí ń lọ fẹ́ yàwó mẹ́ta tí ń lọ fẹ́ yàwó mẹ́rin tó bá délẹ̀ tán títa ní ọ̀dà tí ẹnìkan ní ọ̀dà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.